òórùn wọlé òórùn ò ṣe kíní lè ní kíní yẹn ò ti wà connected ó ti wà connected ah. kí ló dé tó wá difficult bẹ́ẹ̀ yẹn bọ̀ tó wà connected ní ikú bẹ́ẹ̀ kìnnà kí ló dé tó wá. ó tún ti stop working now. the Wi-Fi stop working. Okay, now disconnect it. Oh, that's it. anyway ó máa tún connect wá fun time ó kàn yẹ kó fẹ́ lò ó you see i'm afraid of oh kí ni mo jẹ ṣé kì í ṣe kúlíkúlí yẹn the kúlíkúlí is finished ṣá oh god mi ti ẹ mọ̀ ṣá ó yẹ kí n youtube youtube mo ti ní mo fẹ́ máa ṣe kiri facebook mark zuckerberg àbí kí ni olórúkọ ìjẹ́ ò ti ṣògùn ogbé òde ràn mí ògùn ẹ̀rùn mi ògùn àwọn olójú olójú mẹ́ta. tí ò bá ṣiṣẹ́ má wé sí yín kẹ́ ẹ̀. Okay. wọ́n fún mi ní verification lórí ibẹ̀ wọ́n ní kí n sanwó mo ti sanwó ni kò lè orun ibi bàyí orun yẹn wọlé ni nǹkan tí cotton fi dà nìyẹn blind yìí àbí kí ló ń pè orí ó ta spirit wáyé pé àti ibi cotton sí. it's me i value what. it's transparent. The same thing with the one in the room, but the one in the room a little bit thicker. Anyway we have a lot of things to talk about this afternoon hello guys good afternoon long time no see hope mo bá yín let's pray Heavenly Father, eternal rock of ages, we thank you, we worship you, that because we are God, nobody like you from this world, to start that be there. So thank you, be glorified forever in Jesus' name. I thank you for everything you have done in my life, for what you are going to do again. Lord, receive my praise and thanks once again in Jesus. I cover myself, Lord Jesus, my daughter, and my people, Lord Jesus Christ. No weapon fashioned against us shall prosper. Daddy, I want to speak this afternoon. Father, speak through my mouth, direct my tongue in the mighty name of Jesus. Every plans of the enemy against my life, against my children, against my husband, against all my well wishes all over the world, destroy the plans in now in the mighty name of Jesus. Father, please raise your standard against all our enemy, trouble those who are troubling us in Jesus' name. We shall not be troubled. You shall make way for us when people say there is no way. In the mighty name of Jesus, thank you, Father, because you answer I worship Lord, because we are God. Daddy, I call my daughter once again, myself, blood of Jesus Christ. Agbára tí òṣèré mú fún oṣù àjẹ́ mi, bàbá aláwọ̀ aláfọ̀ àwọn ìka ayé, gbogbo àwọn when olúwa gbé wọ̀ mí lórúkọ Jésù ẹni bá wọn ikú èmi bọ́lá Fọláṣadé tó wá ikú ọmọ mi tó wá ikú àwọn olólùfẹ́ mi ẹ̀dá bẹ́ẹ̀ ló máa dòkú lórúkọ Jésù. Gbogbo kòtò tí ọ̀tá gbẹ́sẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá ní kẹ́ you kó sí lórúkọ Jésù. Gbogbo ẹni gbógun tì mí ní kọ̀kọ̀ ní gbàgbà tí mi gbógun tì ọ̀rọ̀ kó gbógun tì ní lórúkọ Jésù. Ẹni bá mi jà tí mi bájà ọlọ́run kò bá ìjà lórúkọ jésù ẹni tó ń wá ìṣubú ọmọ mi <laughs> lórúkọ jésù ọ̀run yóò gbé yín ṣubú lórúkọ jésù mo gbàdúrà ní wákàtí agbára kò ṣe rí fi ṣe yájú sí agbára kò ṣe kọlá agbára kò ṣe bájà olúwa gbé sínú mi gbé sínú ọmọ mi gbé sínú àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ló máa rí kò ní yí jésù olúwa wa àmín thank you father because you answer prayer gbogbo àwọn ọ̀tá mi kó máa gbóná kó máa dàrú bẹ́ẹ̀ lórí kò yí padà ẹ̀tọ́ mi kan gbà lọ ẹni gba ẹ̀tọ́ mi dání ẹni díẹ̀ ẹ̀tọ́ mi lọ́wọ́ ọlọ́run sọ́dọ̀ òkú lórúkọ jésù wọn lòun ní release ẹ̀tọ́ mi fún mi ọlọ́run bá mi sojú ẹ̀rọ abẹ́ ìbolẹ̀ bẹ́ẹ̀ ló máa rí òkú sí ní padà thank you father because you answer prayer i worship you lord because you are god ibi báyìí mo sọ lẹ́bẹ̀ ọmọ ọlọ́run àti ipò elédùnmarè kénáàní lélẹ́yìí èmi máa ní ìsinmi máa láyọ̀ mo máa lọ́lá mo máa lówó inú mi máa dọ̀ ọkàn mi máa balẹ̀ inú máa là fún mi inú mi máa dọ̀ ọkàn mi máa balẹ̀ gidi gan ni bẹ́ẹ̀ ló máa thank you father once because you answer prayer i worship you lord because we're grateful in Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform. Eka mm. káàbọ̀ síbí. <laughs> Ó ní àwọn fídíò wa tí wọ́n máa ń fẹ́ rí bíi fídíò kan tí mi ò title C eléyìí ṣùgbọ́n mo mama sorrow. I'm going to I'm going to say many things I've mentioned many um, because I've worked a lot of um, talking for this now So I have something to talk about. And I need attention of people as well. So because whatever happened, and you're surrounded, so you need to call attention of people, okay? So <clears throat> ẹnikẹ́ni tó bá flag show yìí ọ̀run kó gbẹ̀mí ẹ̀ kọ́run sọ Do you lórúkọ Jésù Any di ogun mọ́ platform me ọlọ́run kò fojú ẹ̀ bolẹ̀ ọlọ́run kò ṣorí ẹ̀ máa pàtà ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a bá mi kò ṣẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀tá mi gbogbo ẹni bá di ogun mọ́ èmi àtọmọ mi tó bá di ogun mọ́ àwọn olólùfẹ́ mi mo gbàdúrà fún gbogbo yín pátákórogodo kí ọlọ́run fọ orí yín mọ́lẹ̀ lórúkọ jésù ìgbìmọ̀ yín kọ́ ọ̀run ikú síbẹ̀ lórúkọ jésù gbogbo agbára yín kọ́ ọ̀run bàjẹ́ lórúkọ jésù kẹ́ má ṣe ní ìsinmi bẹ́ẹ̀ ló máa rí kò ní padà gbogbo ibi tẹ́ fẹ́ fún mi láyé kó jẹ́ ìgbẹ̀tì yín ọ̀run You're welcome once again. My name is Bola Folashade. So I will start from. Uh, let me start from Lisi and Jory. Um, for days now, maybe about four days ago, people tagging me. Somebody inboxed me. Immediately, somebody inboxed me, but I don't. I don't move by what people say because I have something to do with my life. My life doesn't base on YouTube. I mean, on Facebook it will have something to do with my life okay ẹran tó mẹ́rin ìjẹ́ ló ní wẹ̀ evolution ó ti yé bẹ́ẹ̀ so tó bá tẹ̀ pé kì í ṣe pé tó pé wọ́n gbowó mẹ́ o ó ti gbọ́ because èmi ti ń ṣe láti five years wọn ò lè sanwó fún mi pàṣẹ ibi tí mo ti gbowó kò pọ̀ ṣó ti yé mẹ́rin mo gba owó nígbà kan lórí àwọn ṣó yẹn náà ní ọdún yìí náà ni àbí last year yes i think last year nígbà tí president Bola Ahmed Tinubu tó ń dórí oyè mo gba owó owó yẹn kò ṣe púpọ̀ bíi ti ẹlẹgbẹ́ mi ṣùgbọ́n that's it but nísìnyí kan kò sí owó lórí ẹ̀ so kì í ṣe tutorial ní ṣe but mo move so for tẹ́ báyìí wọnú ilé we are still trying to arrange things we are not yet done and mo tẹ̀ sọ fún yín níjọ́ yẹn náà tó ń move anyway Sawumi I don't need to give you more information about my personal life. I don't want to give information about my life. Although people want to know more about me, okay? The people want to know more, more, more about me. So, hmm, àwọn ajá mi nìyẹn, àwọn ajá. Oríṣi mi pé èèyàn ò kí ń rìn láyé yìí náà ní Nàìjíríà gan-an máa ń lo escort so tí bá ti ń lọ ní ìlú Canada mi báyìí escort must follow they must look for where ever ever I go but they cannot do anything they just want to come there and come and assess me they want to come and see what i'm doing they want to come and see exactly okay we know that we are here and so fucking what after i told you my promo what else what can you do yes i'm you you you are just giving yourself trouble so i don't care i don't bother about many people but they care they bother about me and it's a grace of god yeah it's a grace of god so Thomas, máa ń ṣerú on me feedback on me. I can call attention of people this is what i notice okay mo fẹ́ bèrè mo fẹ́ bèrè lọ́dọ̀ the the lady i don't know maybe a boy or a girl three o'clock sharp n sin ó sọ̀rọ̀ lisi fún mi ó ní pé Lizzy Anjorin pé the account is being deactivated I want to tell you that account Lizzy Anjorin account is not deactivated he did that himself do you get it he did that himself for a reason for a crime that is going to you know a lot of things he has done if they want actually want to investigate it now he has deactivated like quite unusual like me i don't i never deactivate my account none of my account been deactivated since mo ti ń ṣe blogging Since I start five, six years ago, six years ago, all my accounts is available. I start with Princess Bola Avola Shadi, and secondly, Auto which I start from now, and thirdly, Auto Success. And that's the three accounts that, you know, and, and I have another one, but in here, wa build me ò tiẹ̀ care for much so Auto parrots, you know all my accounts are available whatever I say they beg me people are also begging me to delete whatever I said that against some people. Even when I they sue me to court here, you know, they asked me to delete some things, you know. I don't fun of deleting it because Togo Yoba Dayon Lojo Mafimbarini, okay? So they said somebody they sent me that message and I now notice that I tried to Google and find the account is not available any longer. So I know that it did it, it nobody take away that platform. She deleted it herself for the crime. But because of something we are saying, you don't you think it, some people take it like a joke. Some people believe whatever me personally, if whatever Timba Tenomo, Timba Denso, I'm not joking about it because what people say about me, a lot of people they are not joking about it. Okay, a lot of people lying against me, and people country Timogbe, they don't joke about anything. They don't. Even the neighboring country, they don't joke about anything. Okay, so I don't take it for granted. All right. So she deleted that platform for for for for a, I mean for a purpose. Okay. But that that's why the she have deleted it, whatever information we needed that we can still needed. I mean that we needed. Like me personally have that I needed. Uh, I've got it. I'm telling you that there's some on my phone. I don't cover. I don't try to. I don't I don't dash it. And I take care of the phone because of the something on it, some evidence. Okay? Because of some evidence. It may be needed in future. So have it and get it at the back of your mind. Lisa and Jory, nobody take away the platform. I mean, her page. She deleted it for herself. Egbabe down. She deleted it herself. She wants to start again. Because she doesn't want anything to be investigated. Yes, she doesn't want some case to be investigated ó fẹ́ rí àwọn cases kankan sọ pé irọ́ ló pa and that's why most of the time tí ó bá ti sọ̀rọ̀ èmi when I have evidence against people I will play it because I have experience about others also on those social media gbogbo àwọn tó ti ṣe you know a lot of them they delete their page all of them they they they, they delete all their pages and start again so that you no get evidence okay so if you have any, anything if anybody To bá ṣe nǹkan kan fún ẹ if anybody have offended you or you, you have a case against anybody before they delete their page please take make sure you call the evidence and keep it safely okay keep it safely gbogbo nǹkan tó ti ṣe bíi pé lórí ọ̀rọ̀ ọmọdé tó máa sọ fún tó máa ìnáwó bó ṣe ṣépè àti gbogbo nǹkan tó play Lori case irú ọ̀dọ̀ tèmi yẹn To play Lori case mi yẹn ní tó play yẹn she deleted it ẹ mọ̀ pé mi kẹ̀dẹ̀ rèé téèyàn bá ṣe nǹkan kan fún mi wọ́n máa rò bóyá ó máa dùn mí mi nílé play you know I play it also on my platform it's not because kò sẹ́ni tó máa máa ṣépè fún tí ò ní tí ò ní fi ìbákan ó ti bẹ́ẹ̀ torí mi ò ṣépè fún hmm, but èmi play ẹ̀ ìbá delete ẹ̀ so Lizzy Anjorin delete and ó dẹ̀ yìnbọn nínú live chat ìbọn tó yìn yẹn Lizzy yìnbọn nínú live chat wọ́n kì í ṣe bẹ̀ là ń lọ lónìí kéèsì Lizzy tó yìnbọn nínú live chat Lizzy yìnbọn nínú live chat so àwọn ọ̀rọ̀ wọn ó máa surroundings nǹkan tí Lizzy ó yìnbọn nínú láìsàgbọ́ kò ń ṣọ̀rọ̀ Lizzy ni mo sọ sí no retreat no surrender ni ọ̀rọ̀ Lizzy Anjorin yẹn no retreat no surrender ṣó ti yé yín torí pé àwọn tèmi complain pa wọn when you leave I forgive people and let go but when some people standing to back up some evil okay tó ń ṣe evil lójúkorojú ẹ máa rí again wọ́n mú ẹnìkan tí mo aláròye show wọn ní òní ní orí aláròye yẹn mo rí ìgbà tí mo rí pé tí ẹni yẹn confess bó ṣe ń ṣe ẹ̀mà tí bá ti ń play fún yín sìn ẹ máa rí àwọn points tí mo fẹ́ mú jáde so mo rí bí àwọn kidnapper yẹn àwọn terrorists ilẹ̀ yorùbá ṣé mo pa sọ fún yín pé terrorists wà púpọ̀ ní ilẹ̀ yorùbá gbogbo àwọn kidnappers ẹ ṣe mi pa sọ fún yín pé terrorists ni wọn ó dárúkọ àwọn ọmọ gáràjì àwọn nǹkan kan igbá àti àwo ó dárúkọ bọ́n ṣe lọ ń kidnap wọn máa tọ́jú àwọn èèyàn sí ọ̀sọ̀ọ̀sà ní ìjẹ̀bú ọmọ ìjẹ̀bú ni majority àwọn guys yẹn tó jó lórí wọn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ìgbà tó dẹ̀ máa sọ̀rọ̀ ó dárúkọ ẹnìkan nìbàdàn kankan bẹ́ẹ̀ kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ wọlé ẹbí tó dárúkọ yẹn gan ní ọ̀sọ̀ọ̀sà tó lọ ń tọ́jú èèyàn sí ẹni tó wá láti ọ̀sọ̀ọ̀sà tá a bá ti dé tá a bá ti dé structure yẹn a máa sọ ṣó ti yé mẹ́ẹ̀ ẹni tó jáde tó wá láti ọ̀sọ̀ọ̀sà ṣó ti yé mẹ́ẹ̀ because people play game kò ń ṣe kò ń ṣe jọ́ mi torí pé mi lè máa speak criminal but criminal tó bá ti ọ̀rọ̀ téèyàn bá kàn ti rí try láti gbẹnu mi jó tí mi bá máa kù gbórí mi sílẹ̀ máa sùn tíyàn bá sùn kò kí ń jẹ́ tó bá ń sùn to tó dẹ̀ ń jẹun dáadáa tó bá lọ bí iṣẹ́ tó jọ tó níṣẹ́ tó ṣe wọ́n sàn kó tó gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sáyà púpọ̀ tó gbélé ayé sáyà púpọ̀ o ò ní vp o ò ní àìsàn tí ò gbóògùn gan kò ní tètè ṣe é kò especially tó bá tó wá ń jẹ nǹkan tó dáa tó fruit tó dẹ̀ mọ nǹkan tó yẹ kó lò sí ayé ẹ̀ ó ti yé bí mo ṣe sanra mi ìsanra báyìí náà kọjá àyè bẹ́ẹ̀ ṣàárẹ̀ mi eighteen mo ti mímì tí ẹ jò ó ti yẹ anybody tẹ́mi kan bá tẹ̀ tún ríra mi báyìí tí bá ríra mi màmá wò pé ah ọmọdé ìfáyín ṣá ọmọ ìfáyín o àwọn tó kúrú àtàwọn tó ga we are all beautiful ṣùgbọ́n mo máa ń wòrà mi màmá sọ pé ah God is good he is faithful to me ọmọdé ìfáyín ó ti yé so ní ọ̀sán yẹn a fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibo ní ká ti bẹ̀rẹ̀ náà ṣé mo bá ti gbàdúrà so gbogbo yìí ti ẹ ń sọ pé we have peace we have peace we have peace crime tó ti commit táwọn èèyàn commit ìgbà tí mo sọ̀rọ̀ platform kan náà tí mo sọ pé ńgbà tí Mohbad kú o platform kan báyìí náà ti ń mọ̀ kí Mohbad o tán ti sọ báyìí báyìí bẹ̀ẹ̀ náà ti kọ́kọ́ play o even kankan lọ́run tó fi ìran wọ̀n mí kí n ta tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣe mọ̀ pé ńgbà tá bá gbàdúrà gbọ́ àwọn tí àwọn èèyàn tó máa ń fi èèyàn ṣe tuntun ní orílẹ̀-èdè Nàìjíríà do you believe one thing do you believe one thing believe it or not people are using people for sacrifice in in Nigeria system okay they are using me o tí mo others about but especially Yorùbá ó ti yé yín especially yorùbá àwọn yìbò la kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ but nísìnyí mi ò lè sọ̀rọ̀ yìbò torí yorùbá ni mo ti wá so people either you believe it or not they wọ́n ń pa èèyàn ta ẹ ti rí lára lórí mídíà wọ́n ń kidnap àwọn èèyàn tó ti yẹyìn wọ́n ń ṣe oríṣiríṣi fáwọn èèyàn tẹ́ bá rí àwọn ọ̀gbẹ́ni tó ń sọ pé ó ṣe gbọ́mọgbọ́mọ yẹn tó ń sọ pé ó kidnap yẹn that kidnapper ẹ máa rí ẹ kọ́kọ́ lọ ẹ jẹ́ àti ẹ lọ bẹ̀ tó ẹ jẹ́ à lọ ẹ jẹ́ à lọ ká ká gbòpó lọ tààrà lọ sílé olóró ṣé ti yẹyìn okay no kí n tiẹ̀ ká to tó gbogbo pàrọ̀ please don't involve me tó bá show for me. don't involve me please don't involve me nobody should come into my inbox don't involve me oh. As pé mọ́mì kan don't involve me mi ò fẹ́ gbogbo ṣe yẹn. now now eléyìí wá síbí by sìn just uh, eh, mom good evening mommy i'm not your mommy kókó ṣì dànù sígbó i'm not your mommy fuck off don't come into my inbox má wá sínú inbox me? All láwọn tí mo expect bẹ́ẹ̀ but don't come o. And tí bad bá ti bá mi tò tí ò rajà tí ò money the motto. mo nídìí mọ́tò bọ́lá mo by owó báyìí understand tí ò ń sọ̀rọ̀ owó tí ò dẹ̀ ń ṣe owó fraud ó ti bẹ́ẹ̀ yẹn má wá sínú ohun kíní mi mi ìráyè orí burúkú ibi ìbàyè wọn sọ pé you know don't come into my inbox o kí ló dé tí wọ́n block ẹ jẹ́ kó rí yín pé o mo kàn sọ fún yín don't distract me don't want to be angry don't call me mommy i'm not your mommy ìyá ẹgbẹ́ mo yọ ọmọ tó bí. wọn lórí burúkú wọn mama. mú àkàtẹ wọn flag ẹ wọn gbogbo ìkà wọn máa ṣe fún ẹ ẹ ní ṣoríire wọn máa mommy. Mommy, tani. ta ni ẹ ní ṣoríire orí burúkú lè máa ṣe ọmọ òṣì aláyé bàjẹ́. ẹ má gbàgbé o <laughs> ó ti pẹ́ tí mo jókòó sórí iṣẹ́ àì wọ̀láì. ẹ má wà sórí plan ẹ má wà sórí inbox mi mi ò kó àmúra dáadáa káàkiri àwọn tó máa ń sọyàn àwọn èèyàn tó máa ń sọyàn lórí buruku. don't call me don't call me mommy don't call me aunty anybody tó bá ti ń sọyàn lórí burúkú tó lè contribute to my success tó bá tún pè mí i don't want to anybody yàtọ̀ sí mi tó bá ti jó lórí burúkú èèyàn tó ní anything láti offer mi don't ever call me mommy tó bá fẹ́ ṣòfò ẹ̀mí kọ́dún to parí mi ò wọ́n ní wọn máa ṣe pé mo but ègbé wà yen yen yen ni ò fún ẹni tó bá ṣe burúkú tó máa don't do things anything tí mo bá ti fẹ́ má ṣe fún mi to bá dẹ̀ tí tó bá ti bí eré continue in bọ́ mi tí mi bá fẹ́ pé pa yá ẹ̀. what happened to guinea con regulation Bọ́lá tolúwa ni are you kilo ló are you the one please can you borrow me one phone one torí mi tí mo rí sí kò lè wọlé sórí eléyìí. mentor please excuse me i don't even want to come on social media kí láti ṣe ń to facebook regulation kí ni wọ́n ṣe ṣe ń sìn mo rí mi kan tó wọlé ó ti rí. má sọ̀rọ̀ mo fẹ́ i want to read it myself jẹ́ kí n wo i don't want to be giving my information to àwọn olórí burúkú àwọn olùsì. Oh, eh? jẹ́ kí wọ́n fún ara kíní ni àwọn tó máa ń tó máa ń fẹ́ kí èèyàn speak fún ẹ ni mm-hmm. ó ní what happened to regulation why is my hearing taking so long kí ló kàn mí àwọn tó máa ń sẹ́ni kíní ní bẹ́ẹ̀ ń gbà yẹn tó máa ní kó máa jẹ́ mí ìsí ní group wọn and I don't have time for the bullshit. So aláròye la kọ́kọ́ fẹ́ lọ play nísìn so ẹ má gbàgbé a fẹ́ lọ play aláròye ah, oh god jẹ́ lọ sí orí aláròye. ọwọ́ tẹ àwọn afurasí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ náà lélẹ́yìí la fẹ́ play báyìí níbi tí èyí ni bí mo ṣe kì í ṣe mi ò bí wọ́n ṣe jí aya ọba ìpẹ́ gbé aláṣẹ wọ́n tiẹ̀ jí aya ọba ìpẹ́ náà wẹ̀ onímọ̀ṣẹ́ àwọn òkè bóyá ìyàwó wọn tó ń tàn kára yẹn ẹ jẹ́ ká gbọ́ná mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ wo ẹ wo bọ̀bọ́ tí wọ́n ní kidnapper tó lòun wá láti ọmọ àgọ́wé yẹn ọmọ hmm. àgọ́wé yẹn gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ with boldness wọ́n tún sọ pé kí lẹ fẹ́ kíjọba ṣe fún yín àwọn terrorist ni wọn o gbogbo all the and let me tell you <laughs> yorùbá wọ́n sì ń bo ọdún wọ́n try wọ́n gbìyànjú but àwọn tó jẹ́ ọlọ́lá àti olówó tó wà behind some all these things wọn ò ní fọwọ́ kàn wọn o ṣe mọ̀ pé ọ̀yọ́ state ó ṣe àwọn kankan ogun state wọn ò ní ṣe títí wọn lagos state náà wọ́n ń pardon àwọn criminals mi ì lè wọn ò kúrò wọn ń pardon criminal mo ti yé hmm. ṣe mọ̀ pé ẹ fẹ́ kí n má sọ̀rọ̀ mọ́ <laughs> ẹ má wọrí hmm. ó díjọ́ kan lónìí. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọn àti ìsinmi ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó tọwọ́ gbajúgbajà afurasí ajínigbé mi <laughs> Azeez. wèrè lẹ́ni gan ẹni tó ń dábìí gan wèrè níyìn ni gbajúgbajà wọ́n tún fún ní wọ́n tún fún credit gbajúgbajà náà ni yóò ga. wáyé nínú ìwádìí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe òní wọ́n ti tú ní ìdí kókò nípa bí ọkùnrin náà àti àwọn ìyẹwà rẹ̀ wọ́n ṣe jí ayaba wẹ́pẹ̀ gbé aláròye online television ti wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn níbi tí CP Abíọ́dún Alámòtú ti ń ṣe adarí wọn báyìí láti bá a lè ṣe sọ̀rọ̀ um, CSP Felix Adaramọ́lójó ni olórí ẹ̀ka tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ẹ má bá a ká lọ bí a ṣe ń fọ̀rọ̀ wá afurasí ọ̀daràn náà ojú fóònù yìí ó dọ̀gba kan. ṣé tiri àbí. ó ń pretend ṣé ti rí. ẹgbẹ́ mú dání. ó tún ń ṣàgídí fún wa. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. wọ́n tún kí pẹ̀lẹ́ kò ní dáa fún wèrè ni ẹni tó ẹni tó interview yẹn ó dàgbò sinwin rí ó ń kí ẹni yẹn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó ní ẹ̀dì àwọn tó jí gbé lọ sínú gbóngbà yẹn kò níye ìgbà tí ọjọ́ tí wọ́n bá lò lọ́dọ̀ wọn wọn ni àwọn yẹn máa ní orí fífọ́ heart wọn máa máa beat ni wọ́n máa ní èyí tó ní hypertension èyí tó develop sickness lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tó máa délé kú nínú wọn èyí tó yẹ pé nínú àwọn míì tí a gbọ́ pé tó máa ti kidnap báyìí wọn kì í gbádùn mọ́ tó máa fi kú ẹlòmíì nínú wọn eléyìí ó ní ó wá ń orí mú wọ́n fẹ́ interview ó wá ń di orí mú tẹ́ bá rí mo ti wo fídíò ẹ̀kan náà níbi tí àwọn wọn ti interview àwọn ọlọ́pàá interview ẹ̀ àbí àwọn èèyàn interview ẹ̀ ṣe ló ń pariwo mọ́ wọn very saucy with me ó mì gan a máa wò pé òkè wọn kúkú máa pa òun àbí nǹkan kan ṣá ó ń pariwo mọ́ wọn ni ó ní iṣẹ́ ìlẹ́ báwọn jí gbé ni òun sọ nǹkan tóun ṣe ẹ tún báwọn sọ kìnnìkan kìnnìkan ìgbọ́n náà ó tún bèrè pé owó tẹ́ ẹ gbà ní gbogbo owó tẹ́ ti gbà òun kó fún olórí burúkú lọ́ọ̀yà kan ni lọ́ọ̀yà yẹn náà ẹjọ́ tóun nígbà yẹn náà ni ó kàn gba lọ́wọ́ wọn don't understand ó kàn ń pariwo mọ́ wọn ó ń pariwo ń pariwo kò ní respect kò wà remorse kò feel guilty ṣótiyé bọ̀tẹ́ wá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣẹ́rí bó ṣe wà yìí ó níyàwó ìyàwó ẹ̀ máa wà lórí social media yòókó tó di pé wọ́n mú wọn ìyàwó wọn in fact ṣé kí n sọ bó ṣe ń sọ̀rọ̀ fún yín nígbà tí mo wo fídíò yìí ó ṣe ló ń sọ̀rọ̀ bí ọkọ Lizzy ẹ má dẹ̀ gbàgbé pé ọjọ́ tí Lizzy Anjorin tó delete tó deactivate tó deactivate tó deactivate account ẹ̀ ọjọ́ yẹn ló dà pé wọ́n tún padà mú àwọn group kan ní àti àgọ́ ìwòye ẹ má dẹ̀ gbàgbé pé àgọ́ ìwòye ló ti lọ sí school Lizzy Anjorin a sọ kì í ṣe pa borúkọ ẹ̀jẹ̀ báyìí o but àwọn label àwọn tó ń jalè yẹn tó dẹ̀ ń pa èèyàn tó ń ṣe nǹkan burúkú yẹn wọn ní wọn ní label o Hmm. so but i'm telling you èmi ìfọwọ́ ẹ̀ sọ̀yà fún yín pé Lizzy Anjorin máa ń ṣe nǹkan burúkú ó ti yẹ yín so ẹni yìí ẹni tá a rí ẹni tẹ́ rí ẹni yìí ṣó máa níyàwó àbí kò níyàwó wọ́n máa máa lọ mọ́ra wọn náà social media ni this is the love of my life gbogbo wọn yẹn gbogbo àwọn terrorist wey tó ń kó jáde yẹn gbogbo wọn yẹn tó kidnap yẹn terrorist ni wọn náà they are killers. Eh? gbogbo wọn pátápátá porogodo àti gbogbo àwọn tó ń bá wọn gbowó àti gbogbo àwọn tó ń wà involve tí wọn ò tí mú kí ni wọn ẹ máa gbọ́ ẹ máa bá a kà lọ gbogbo náà máa sọ fún yín gbogbo àwọn boys yìí ni wọ́n níyàwó tíyàwó wọn náà máa ṣojú tó máa ṣe kánná tó máa wọṣọ tó máa wégèlè tí iṣẹ́ burúkú iṣẹ́ ọwọ́ wọn ò ṣe rí níta tó máa sẹ́pẹ́ ọkọ wọn ọkọ wọn ó yẹ kó máa jẹ́ ká ṣó tó bá ti mú àwọn kírímínà yìí tó ti pẹ́ nínú iṣẹ́ crime tipẹ́tipẹ́ ó yẹ kó máa jẹ́ ká rójú ìyàwó wọn náà àtàwọn ọmọ wọn pàápàá láwùjọ torí àwọn ló máa dàgbà tí wọ́n tún máa tún lẹ́nu gbangbangbangba náà yágbá gbọ́ràn ń gbòòrò ó yẹ kí ṣó ilé wọn tí wọ́n ń sọ fún pé kó pẹ̀lẹ́ tani ẹnìkan tún béèrè gan ni pé ṣẹ́ẹ̀kì ṣe pé wọ́n ti fún poison jẹ tani wọ́n máa fún poison jẹ bí tí ò ṣe terrorist tani wọ́n máa fún poison jẹ tí ò ṣe gbọmọgbọmọ. Uh. anyway ẹ jẹ́ ká máa play lọ. ẹ bá rí dárúkọ yín. ẹ sọ̀rọ̀ sókè. ẹ má gbàgbé pé jẹ̀bú ni eléyìí o. Azeez Abolaji Adéṣe. ẹni ọdún mélòó lẹ yín ẹni ọdún méjìlélógún. irọ́ ló pa ọ́ ó fẹ́ tó bá ti gbé lọ sí kìnìún sìn á lóun sì kó wọ́n lè bá gbé lọ sí ó lè escape mọ́ wọn lọ́wọ́ àbí kó máa wá bó ṣe máa bá wọn negotiate ẹni tó bá lọ dúró dì tì lọ́spítù kọ́ ní kọ̀ọ̀kan ṣó ti yé bẹ́yẹn ó fẹ́ máa wà lọ́spítù ló ṣe ń sọ pé òun sick báyìí ṣó ti yé ó fẹ́ máa wà lọ́spítù kó máa sọ pé kó máa yẹ mọ́ pé bó ṣe lóun sick yẹn so wàá máa lè rí doctor á lè máa lọ you know kí ni àwọn tó yẹ kó kú leléyìí kí leléyìí ṣe láyé bí ò ṣe kú àtàgbogbo àwọn gúrùpù wọn tó ń bàtà yéèyàn jẹ tí wọ́n pa èèyàn ta ló yẹ kó kú tó ń sọ pé kó pẹ̀lẹ́ kó pẹ̀lẹ́ ẹni yẹn dẹ̀ ń kí bóyá tó bá tún gba freedom kó má lọ sí pé àwọn gáàngẹ̀ kan má lọ ní kan lọ pa wọn bóyá ló ṣe ń kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ táláròyé ń kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ń kí lára ẹ jẹ́ àmà gbọ́ lọ. so ẹ̀yin ọjọ́ tí wọ́n mú ọ̀gbẹ́ni àti tó ń mú àwọn gúrùpù wọn tí kéèsì yẹn jáde tó pump up ọjọ́ yẹn ni Lizzy delete account yẹn ẹ̀yin kan àwọn kan wà ó yìnbọn fúnra rẹ̀ gan àtàwọn ọmọọṣẹ́ wọn lè máa lọ kiri ẹ̀ wọ́n ti delete o wọ́n ti delete o kábàlẹ̀ nísìnyí ni is a purpose and deliberately ni ọlọ́run Elédùmarè ń gbọ́ àwọn kan wà tẹ́ pé wọ́n máa fi anybody bí mo ṣe wà yìí ṣe mọ̀ pé mo fi pre mi mo fi eh, sweetheart alájà lẹ́kọ̀ọ́ Dangote mo fi ṣe dp mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin kan náà máa wá bú mi ẹ̀ máa wò mí báyìí ayé yín ò ní dáa ṣòtìyẹ yín ayé yín ò ní púpọ̀ ẹ̀yin tí wọ́n rán wáyé ṣe rí pé mo rí pé olóòórùn nìyí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀rí tó a máa deny yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá lè gbé dání ni ẹ understand a deny yín à fún yín ní access bá a ṣe fún yín access ayé wa yẹn àti sí gbogbo sọ̀ráǹtì wa àti ilé wa gan ó hàn tì yín ó ti yé bẹ́ẹ̀ yẹn so mi ní láti rojọ́ fún yín kò dẹ́ ń ṣayé yín tí bá tọ́ra mi jẹ́ èmi mo tọ́ra mi kì í ṣe èyí mò ń tàn ẹ ti understand kẹ kó ṣìdà gbogbo ẹ̀yin tẹ máa ń prognose sí àfíẹ̀sì èèyàn yẹn tẹ máa fẹ́ jẹ́ tíṣà ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ lé tẹ máa fẹ́ jẹ́ tíṣà ẹ̀yin tó lẹ́kọ̀ọ́ lé tó lẹ́kọ̀ọ́ lọ́rùn ó ti yé bẹ́ẹ̀ yẹn mhm. so ọjọ́ tí wọ́n mọ̀ wọ́n people yìí ọjọ́ tí wọ́n interview wọn tí wọ́n interrogate wọn yẹn ọjọ́ yẹn tíkẹ́ẹ̀tì pop up ọjọ́ yẹn gangan òun ni Lizzy delete tí ó deactivate account ẹ̀ èèyàn tí Lizzy shoot lórí live yẹn ìbá lọ gbé torí mo rí lẹ́nujọ́ mẹ́ta nínú ṣọ́ọ̀bù ẹ̀ mo rí pé lọ gbé president Bola Ahmed Tinubu àti Lagos state ó gbé ó fi ṣe dí ó fi ṣe ó hàǹgẹ̀ sínú ọ́fíìsì gbogbo èèyàn tó bá ti ní ọ́fíìsì èmi náà gan tí bá ti yáǹsì máa lọ gbé máa lọ wá prime minister tudo picture ò bá lọ ṣọ́ọ̀bù náà máa ń gbé sí kì í ṣe inú ilé n bá gbé prime minister sudo n bá gbé flag sókè tí n bá commit crime wọ́n máa fi yẹ ẹ̀jẹ̀ mi tí n bá ṣe nǹkan tí system yóò fẹ́ wọ́n á fi yẹ ẹ̀jẹ̀ mi torí ọlọ́run ò dé saudi abeg i want to go to saudi you must get your visa you must get your ticket you understand you must get necessary things torí ọlọ́run kò dé saudi ẹ bá lọ máa kó picture àwọn èèyàn kẹ máa kó sókè kí n bá wà ń sìn kí n wá ṣe nǹkan tí ò dá ń sìn ẹ kí n sọ kí n wá jẹ́ olè kí n jẹ́ olè bí n ṣe wà God forbid kí n wá lọ gbé fíṣọ̀ Dangote àbí kí n máa jẹ́ nǹkan burúkú kí n wá gbé fíṣọ̀ Dangote sókè ó ti yẹ ibẹ̀ yẹn wọ́n máa ti sọ pé yú olè yú kìnnìkan kìnnìkan ó ti yẹ bẹ́ẹ̀ so ẹni tó bá gbé sókè kò dífá kò dẹ̀ tó bá ti ṣẹ̀ tó bá ti ṣẹ̀ ìṣàkà tó bá ti ṣẹ̀ abẹ́ máa gé ni òun lẹ́rí yẹn bọ̀bọ̀ tó pè ní ọ̀sìlárì nìbàdàn yẹn ó ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé Mákindé jojú ẹ̀ in fact mo tún like Mákindé fún yẹn Ṣèyí Mákindé nìbàdàn ó jojú ẹ̀ ni kò sọ pé ó ṣiṣẹ́ fóun rí eléyìí náà tó dẹ̀ dárúkọ Ṣèyí Mákindé nínú iṣẹ́ bíbá ó dárúkọ Ṣèyí Mákindé wọ́n lo olóhùn kidnap èèyàn òun kó wọn lọ sọ́sàlọ̀ ọ̀sọ̀sàlọ̀ tọ́jú ta ló lò tẹ́ẹ̀ ní ọ̀sọ̀sà efele ló ní òtẹ́ẹ̀ ní ọ̀sọ̀sà náà efele ní ọmọ ọ̀sọ̀sà efele ló ní òtẹ́ẹ̀ ní ọ̀sọ̀sà ìjẹ̀bú dẹ̀ wọ àgọ́ gbogbo bẹ̀ yẹn so you want to tell me that o ò mọ efele rí o wá lọ dárúkọ kí lorúkọ sílárì nìbàdàn orí ẹ ti dàrú wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ ìjọba máa pa ẹni ẹni tó bá tún sọ pé ẹni tó bá tún béèrè lọ́wọ́ yín wọn pé kí ló fẹ́ kí ìjọba ṣe fún wọn lẹ́yìn tó bá ti kidnap níṣẹ́ ni náà kidnap o kò ṣe ẹni méjì kì í ṣe ẹni méjì o wọ́n ti kidnap wọ́n ti gbogbogbò ní ọwọ́ ìyàwó ọba ìpẹ́ wọ́n gba twenty eight million wọ́n béèrè fún fifty million wọ́n fún wọn twenty eight million ẹ̀yin mẹ́fà bẹ́yìn mélòó ẹ̀yin mẹ́rin tẹ́ bá fún twenty eight million yẹn náà ṣé lè fi bẹ̀rẹ̀ nǹkan kan and again attention tí mo fẹ́ kí àwọn Nigerian government kán gbọ́ dáadáa kán dẹ̀ fi nǹkan tá à ń sọ yìí you know all these people wọ́n ní nǹkan kan tó ń ṣe tó máa fi cover up ẹni olóhùn ní gbogbo wọn wọ́n ní wọ́n ní farm tó bá ti gbowó yẹn wọ́n ní wọ́n invest yẹn all the money people are investing pàápàá can't you query them where are they getting the money if Nigeria like Canada they always query the people how did they get their money the problem yẹn máa reduce gan gbogbo wọn ló gbowó ìkan lóhùn ṣe farm tẹ́ bá rí wọn nígboro ń sìn tẹ́nìkan bá lówó tó gbé mọ́tò lọ sọ́dọ̀ wọn tó lóun fẹ́ lọ rẹ̀ jà ní fáàmù wọn ẹ má rí pòkò nìkan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rówó kìnnápà ni wọ́n èyí tó lòun èyí tó jó lórí wọn yìí ìyẹn náà fúnra rẹ̀ ẹ mọ nǹkan tó ń ṣe ó lòun ta block ó nílé iṣẹ́ ó máa nílé iṣẹ́ bíi Lizzy Anjorin àtọkọ ẹ̀ amúrọ̀bà ni wọ́n ó ti yẹ yín bẹ́yẹn a orogún wọn ní ìgbèjà anybody o but you know what o ò lè <laughs> àbí aborúkọ wọn jẹ́ nsìn aborúkọ wọn jẹ́ i just want to put in ṣẹ́rí tí bá ṣe pé i want to come to nigeria ń gbà mí pàápàá because ṣẹ́rí níbi báyìí àwọn èèyàn mọ nǹkan tí mo lè ṣe they tried me tó bá jẹ́ pé mo jólè àbí mo lè ṣe nǹkan burúkú èmi kọ́ ni mo máa sọ̀rọ̀ báyìí in fact wọn ò ní jẹ́ kí n wà bí wọ́n ti sọ mí sẹ́wọ̀n àbí kí wọ́n tinú ẹ̀wọ̀n sọ mí sílé fúnra ara wọn náà máa sọ mí náà máa fẹ́ sọ mí sílé wọn ò ní sọ pé kí n jókòó síbí they won't tell me to sit here in Canada they have nothing to kì í ṣe pé bóyá wọ́n ní owó kan tó fẹ́ gbé fún mi àbí mo ní owó kan tó fẹ́ gbé fún wọn but mi kì í ṣe èèyàn burúkú ni ṣó ti yẹyin bẹ́yẹn ẹ̀hẹ́ so nígbà mi tó bá sọ pé mo fẹ́ wá sí nàìjíríà o wọ́n ní just have your Canadian passport so that it can be safe for you and uh, Canada here there is a future here yes ó ti yé bẹ́yẹn ẹ̀hẹ́ but eléyìí ẹ jẹ́ ká gbọ́ ṣá nígbà tí mo ti ń wo kinní láti ìjẹta mo ti rí náà kọ̀tì àwọn ibì kan tán ti kọ̀tì àwọn ibì kan tó tó wá sọ pé Lizzy o Lizzy o Lizzy o ó deactivate account ẹ̀ criminal ní Lizzy read my lips òun àtọkọ ẹ̀ bọ̀bọ̀ ìṣe ló ń sọ̀rọ̀ bí ọkọ Lizzy ṣe ló ń bí ọkọ Lizzy àbí tó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ máa sọ pé mo borúkọ Lizzy jẹ́ mi ìborúkọ Lizzy jẹ́ o tó bá dẹ̀ni tó bá dẹ̀ni mo borúkọ Lizzy jẹ́ tó dẹ̀ ń gbèjà Lizzy ó máa ṣòfò ni ṣe mọ̀ pé mi ò jà ń sìn ìjà báwo but we are just saying the truth ó ti yé bẹ́yẹn eléyìí ń sìn wọ́n níyàwó ẹ jẹ́ àwojú gbogbo wọn àwọn criminal ìjẹ̀bú ni wọ́n o ọmọ ìjẹ̀bú ọmọ yíbò kan náà wà ń bẹ ṣọmọ yíbò àbí sókó anywhere ìjẹ̀bú tó ti wá kọ́ ní issue we have criminal everywhere in the world everywhere ní bọ̀dì níjẹ̀bú criminal ti pọ̀ jù tó bá rí wọn tó ń ṣe gbajúmọ̀ crime ló bá dé majority of them kì í ṣe gbogbo àwọn olówó ọlọ́lá yẹn o torí àwọn èèyàn kan ń bínú níjẹ̀bú but we got to say the truth gbogbo ìgbà tá a fi ń rí àwọn eléyìí nígbà yẹn tán bá múyàn kan lẹ́sprẹ̀sì ibi tán náà máa ń gọ sí tán tí náà máa lọ́n kó wọn yẹn wọ́n máa ní mo tó ní mo gbọ́ ní about eh, two months ago a month ago tí gbogbo èèyàn ti ń sọ àwọn fúlàní ti ráǹdì ẹ̀pẹ́ o àwọn ló ń jí àwọn èèyàn gbé lẹ́pẹ́ yes èmi gbọ́ torí àwà lórí mídíà yìí yes àwọn fúlàní wọ́n ti ráǹdì ẹ̀pẹ́ o wọ́n ti wà lẹ́pẹ́ o wọ́n ti ń kó ẹ̀pẹ́ ní wọ́n ti ń jí ẹ̀pẹ́ wọ́n ti ń gbé àwọn èèyàn ní ẹ̀pẹ́ o àwọn fúlàní ni o ló gbé wọ́n ti gbé mo gbọ́ mi ò mọ̀ pé wọ́n gbé ìyàwó kábíyèsí ànímàṣà òyìn mi ò mọ̀ pé wọ́n gbé wọn but mo gbọ́ hey àwọn fúlàní o wọ́n ti ráǹdì ẹ̀pẹ́ o wọ́n ti ń jàwọn èèyàn gbé o àwọn fúlàní ẹ̀pẹ́ rè o eléyìí lọ́ọ́ gbalé sí lẹ́kí bí àdúgbò àwọn bí àwọn lísì náà nìyẹn wàá máa gbọ́ pé lẹ́kí ni tó bá lélẹ̀ níta ń sìn tó máa wà lórí facebook bó ṣe ń pariwo yẹn ṣé tí ó bá lọ sí club tẹ bá pàdé ẹ̀sìn àbí tó wà lórí facebook tó bá pè wọlé lórí chat wọn ẹ ní máa rò pé èèyàn gidi ni wọn ṣé ẹ ní máa rò pé gidi ni wọn criminal bunch of criminal walking up and down ṣé ti rí ẹ jẹ́ àgbọ̀ mo ní tìrẹ̀ mo kàn fẹ́ sọ nítorí pé wọ́n sọ nígbà yẹn pé àwọn fúlàní ti ráǹdì ẹ̀pẹ́ họ̀ wọ́n ti ráǹdì ẹ̀pẹ́ họ̀ wọ́n ti ń jí àwọn èèyàn gbé bẹ́ẹ̀ ṣé àwọn fúlàní rè tí àwọn ìjẹ̀bú ẹ má bínú tán bá ti ṣe ìkà tán tán bá jí èèyàn gbé tán tán bá jalè tán wọ́n máa pọ́n ìtọ́wọ́ síbòmí tán bá wà tán ń ṣe ìkà á ti rí experience mo fi ń sọ̀rọ̀ experience is the, best teacher mo gbé ní ìjẹ̀bú dáadáa in fact nǹkan kan ṣẹlẹ̀ lónìí tí mi ti sọ̀rọ̀ nǹkan kan ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí mi ti ṣẹlẹ̀ there is a man tí mo gbélé ẹ̀ngbà tí mo rẹ́ǹtì lé sọ́wọ́ ẹ̀ngbà tí mo rẹ́ǹtì lé nílẹ̀ ẹ̀ngbà yẹn àgbámìyàn àgbámìyàn ọmọ gáràjì lòun náà ní màáyẹn mo ti sọ̀rọ̀ yìí náà rí bọ̀mí sọ dípìlì àgbámìyàn ṣe mọ̀ pé ńgbà yẹn tí mo kó mọ́tò sínú ilé àgbámìyàn ò ta mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o bọ̀tìgbà tí mo wá gbalé sínú ilé ẹ̀ tó wá rí pé ah ọmọbìnrin ta mọ́tò suddenly òun náà ó já síṣẹ́ mọ́tò bọ̀tí kó tó já síṣẹ́ mọ́tò yẹn gbogbo àwọn mọ́tò tí máa ń kó sínú ilé gbà yẹn máa yẹn dẹ̀ máa máa sa nǹkan tì bíi pé kí n ta mọ́tò mi fè ní ní cheap cheap price a máa ná mọ́tò mi nínàkúnàá ó ti ná jíìpù lọ́wọ́ mi rí mọ́tò àwọn mọ́tò tí mọ́tò ńlá ó ti ná lọ́wọ́ mi rí two fifty thousand ṣó ti yẹn báyẹn náà ń ṣiṣẹ́ ń gáràjì wọ́n ní báǹkì ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó di ọmọ gáràjì kó tó di pípé náà wàá join union má tí mo sọ pé ó rẹ̀ǹtì ilé ilé tí mo sọ pé àwọn kan wá níbẹ̀ tí àwọn ọmọ union èkó tí wọ́n bẹ̀ níjọ́ yẹn tán ni kó wá pa èèyàn tán fẹ́ pa ṣó ti yẹ yín mẹ́yẹn èmi kàn ń gbénu ilé yẹn mo kò rẹ̀ǹtì ilé bọ̀ tó pé òun jẹ́ union lábẹ́òkúta wọ́n ní róòdù róòdù lòun wà àwọn tibí tó wà lẹ́kọ̀ọ́ yẹn àwọn wà ní kinní kan ṣáà tó ń ṣáà plan wọn fẹ́ tó bá jẹ́ pé wọ́n rí ara wọn pa ní ọjọ́ yẹn wọ́n á kó bá ọ̀tá mi do you understand so mo kàn ń sọ fún yín ni so ó lè ti pọ̀ jù ní ọ̀nà ìjẹ̀bú yẹn ìjẹ̀bú people experience mi part mi ò sọ pé ondo state ò kí ń jalè mi ò sọ pé other tribe ò kí ń ṣèkà mi ò sọ pé gbogbo àwọn tó wà ní ilẹ̀ náà ti pé gbogbo ọ̀dẹ̀ ọ̀sẹ̀ no but you know what people when people are doing evil and they try to point other point finger in other other people just people láti má jẹ́ kí wọ́n understand pé àwọn ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ àwọn ń ṣe kíní yẹn wọ́n ń ṣe ìka wọn ọ̀dẹ̀ kiri ra wọn ìrírí ni òrírí ni wọ́n wọn ò kiri ra wọn. àwọn kó tó di pé wọ́n mú àwọn eléyìí ó dá mi lójú pé kó tó di pé wọ́n mú àwọn eléyìí wọ́n ń pariwo ni àwọn fúlàní ti ráǹdì ẹ̀pẹ́ o wọ́n ti ń jí èèyàn gbé o mo wá wò simply because gbogbo torí pé wọ́n ní irú rìfánárì tó ti ní sẹ́pẹ́ yẹn so fúlàní gbúdọ̀ rọ̀ èso ti yẹ yín yẹn you know àwọn ló máa ṣèkà o àwọn ló ń ba ìgboro jẹ́ ló ń ba ìlú jẹ́ o wọ́n dẹ̀ máa point finger páwọn kan ló bàjẹ́ àwọn nìkan wọ́n dẹ̀ máa máa play victim fún yín ẹja play ẹja máa gbọ́ ṣe rí bó ṣe rí gbogbo wọn ló nílé iṣẹ́ o eléyìí lòun so ìyẹn lẹ́wọ́n máa fi bojú tẹ́ bá rí wọn ní patí tó ń wọṣọ tí wọ́n á ṣe big boy wọ́n á gbé mọ́tò onímọ́tò in fact wọ́n ní wọ́n gbé mọ́tò ẹnìkan wọ́n lọ gbà á ni wọ́n ní ọmọ yahoo ni ṣe rí nǹkan tó ìgbà tó sọ̀rọ̀ pé ọmọ yahoo ni ẹni yẹn mo wá wò pé òkè ọmọ yahoo ṣé ìwọ jẹ́ ọlọ́pàá bí o jẹ́ efcc tó máa gba mọ́tò lọ́mọ ọwọ́ yahoo ó kàn bílí pé táwọn bá gbà wọ́n tún ju yahoo lọ àwọn lè fi ìbọn gbà lọ́wọ́ ẹ̀ torí pé wọ́n tún fi agbára jẹ ìgboro ẹ understand wọ́n ń fi agbára jẹ ìgboro ìyẹn mi pé ọmọ yahoo ò ní lè complain fọlọ́pàá pé yahoo lòun o ẹ ti understand nǹkan tó sọ ẹ jẹ́ àgbọ́ yìí olórí burúkú ni bọ̀bọ̀ yìí àwọn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ó wá nínú rún òun wúkọ́ bá kan ẹni tó yẹ kó ti yìnbọn pa tó bá ti mú àwọn tó ti confess yẹn the next tó máa ṣe ni pé tó bá ti confess tán kó yìnbọn pa wọ́n ètò ọmọ máa bẹ̀rẹ̀ pé kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín kí ni ìjọba ṣe òní crime òní crime ṣe pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tó yẹ pé wọ́n pariwo wọ́n purọ́ fún yín pé àtọ́ bá ti fi wálẹ̀ bá àní jalè mọ́ àní ṣe kíní kan mọ́ tó bá padà lọ ti fún wọn lẹ̀ wọ́n máa lọ ṣe dọ́bù ni ìgbà tó ń kọ́kọ́ mú gbà yẹn tó ní wọ́n fún un bẹ́ẹ̀ ṣe ló díẹ̀díẹ̀ ló ń ṣe nígbà tó padà dé ó wá di kọ́ǹkìnì ó di kọ́ǹkìnì tó bẹ̀rẹ̀ sí ní da gbogbo ìgboro rú wọ́n máa ní kan pardon pardon fún kínni àwọn ìlú kan wà tẹ́ pé tẹ́ ẹ bá sì fi ìwà jọ wọ́n lẹ máa tó ní peace ìtò dẹ̀ máa ń bí mi nínú tí mo fi ń bínú tínú máa ń bí mi ní pé kéèyàn máa ṣe nǹkan kó máa point finger sẹ́lòmíì kẹ́ máa blame yín kẹ́ máa shift it to others it, it, it gets me mad. tó bá dárúkọ bó ṣe dárúkọ Ìjẹ̀bú ìsìn gbogbo àwọn tó bá wá láti Ìjẹ̀bú àtolórí burúkú àtolòṣì gbogbo wọn máa sí jáde wọ́n sọ̀rọ̀ wọn tẹ́nibọ́dì bá ti jalè londo state èmi mi ò bú anybody but n téèyàn bá ti mọ̀ n tí bá ti mọ̀ ló ń tí n tí n tí n tí téèyàn bá n tá fi ń sọ eléyìí ni pé àwọn èèyàn yìí wọ́n máa ń bìlí pé àwọn clever ju other person lọ ẹ mọ iye criminal tán ti àwọn ọkùnrin tán ti kó jáde lógùn state kò sí state náà sì fi kó gbogbo àwọn criminal yìí jáde a máa ń wo ọgbà ọlọ́pàá náà à ń wo IG platform à ń wo gbogbo page ọlọ́pàá àwọn ọmọ yíbò ni wọ́n máa ń mú jù fún yahoo ṣó ti yẹn yahoo àwọn yahoo boys yẹn bọ̀dí pé kéèyàn kidnap yẹn àwọn yíbò náà wà ń bẹ̀ àti yorùbá ní ìsọpá haúsá náà àwọn kan wà tó yẹ pé wọ́n ní bẹ́rìbẹ́rì but gbogbo nǹkan tí àwọn èèyàn yìí bá ṣe wọ́n dẹ̀ máa sọ pẹ́lú omi lòṣèbọ̀ tí eléyìí afẹ́ treat wọn accordingly bàbá ṣe rí báyìí la ṣe fẹ́ treat ẹ̀ nísìnyí báyìí tí wọ́n bá gbé kámẹ́rà sójú àwọn kan láti Sokoto àbí láti Kano wípé wọ́n kówó jẹ ẹ jẹ́ kó gbé kámẹ́rà sójú àwọn Yorùbá politician tó kówó jẹ yẹn ta ló fẹ́ gbé sójú wọn tribalism ni bọ̀dé lè láfẹ́ sọ ń sìn. ààyè ti ṣàlàyé bí ẹ ṣe jí àwọn márùn-ún gbé ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ mm. eh, ṣùgbọ́n sìn ṣùgbọ́n sìn àwọn ọlọ́pàá wọ́n tó ti ṣàwárí eh, ìṣẹ̀lẹ̀ ìjínigbé mi tiẹ̀ ti ṣe wọ́n ní kì í ṣe pé nọ́ọ̀sì tí ẹ gbé tó jẹ́ òṣìṣẹ́ ẹ̀ eh, Babcock Babcock ilé ìwòsàn Babcock òní ẹgbẹ́ kan wọ́n lẹ tó gbé olórí ọba ẹ̀pẹ́ àáfẹ́kẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe gbé olórí ọba ẹ̀pẹ́ ọ̀yá ọ̀gbẹ́ni àlèṣe. ẹ obìnrin tó jẹ́ nọ́ọ̀sì ẹ dókítà ní Babcock yẹn lẹ́gbẹ́ kan mm. ẹ̀ ṣùgbọ́n báwo lẹ ṣe gbé ìgbà wo lẹ gbé olórí ọba ẹ̀pẹ́ kó tó dìgbà yẹn hmm. ṣé ẹ ah, rántí oṣù yẹn. ẹ fi kí ni ẹ sẹ́nu ẹ rántí oṣù yẹn àbí. ó yẹ afẹ́kẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe gbé olórí ọbẹ̀ ìpẹ́. Hmm. ọ̀yà. ọ̀rẹ́ mi òun ló sọ pé òun ní. ẹ sọ̀rọ̀ sókè àyè ṣe. ọ̀rẹ́ mi ló ní oníṣẹ́ kan pẹ̀lẹ́pẹ̀. ọ̀rẹ́ yín sọ pé oníṣẹ́ kan lẹ́pẹ̀ẹ́ ẹ sọ̀rọ̀ sókè òun lọ fi lọ gbé wúmọ yẹn ọ̀rẹ́ yìí ò kí lórúkọ rẹ yìí Abíọ́lá Abíọ́lá òun ló ní òun níṣẹ́ ẹlẹ́pẹ́ tá a fi lọ gbé wúmọ yẹn. ẹ ó yẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe gbé. àgbé wúmọ yẹn àti ìgbàwó lọ́wọ́ yẹn mo ti gbé báwo lè ṣe ṣàlàyé mo ti bá ẹ̀yin mélòó lè rìn ṣẹnu mọ́tò lẹ wà ṣùgbọ́n wa mọ́tò ló lè gbé gbé lójú ọ̀nà abẹ́lẹ́ ọ̀ka mọ́lẹ̀ ṣàlàyé bó ìṣẹ̀lẹ̀ gangan. ó ń jáde láti church náà kọ́ sí. lọ́jọ́ sunday àbí. Mhm. ẹ̀yin gbé mọ́tò dání àbí ẹ fi mọ́tò yín dáàbò mọ́tò tiwọn. ọ̀ya. Hmm. a fi gbé wúmọ̀ yẹn a ṣáà gbé wúmọ̀ yẹn a gbé lọ sínú igbó kan lọ́sọ̀ọ̀sán. ibo lẹ ti gbé wọn gangan. ẹ̀pẹ́ ni. ẹ̀pẹ́ ẹ̀hẹ́ ẹgbẹ́ wọn lọ sínú igbó kan lọ́sọ̀ọ̀sà ẹ̀hẹ́. ṣègbè ọ̀sọ̀ọ̀sà àfilẹ̀bẹ̀ àti bá àwọn fámìlì wọn sọ owó. èló lè bá wọn sọ. a ní kàn san fifty million wọ́n dẹ̀ gbé twenty eight million wá. twenty eight million nínú fifty million twenty eight million ni wọ́n san. bẹ́ẹ̀ni. ṣe gbọ́. ẹlẹ́gbàá yẹn ń kọ́ agbópin lẹ́yìn ìgbà yẹn tí ẹ gba twenty eight million tẹ́ san yẹn hmm. ẹ padà wá gbé wọn wá síbàdàn ẹ tó wá gba owó mi ẹ ṣàlàyé bí ẹ̀yìn ṣẹlẹ̀. àgbà ìyẹn bẹ́ẹ̀ sẹ́n akọ twenty million ọkọ san àdìbà gbé wọn wá sí ilé kan wá ní Ìbàdàn náà àgbà yìí ti mọ̀ lọ́wọ́ yẹn. ta ló ní ilé tẹ́ gbé wọn lọ sí Ìbàdàn. ilé yẹn wà Ìbàdàn ni. ọ̀kan nínú yín ló ní kí ló fẹ́ kí ó wà Ìbàdàn ni. ta ló ní ilé yẹn. kò fẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí. ó wà Ìbàdàn. ṣé kan àwọn èèyàn yín ló ní àbí. ṣẹ́rí. ta ló ní nínú yín ta ló ní ilé yẹn nínú yín. Hmm. wọ́n ní ilé mọ̀lẹ́bí ọ̀kan. sí ṣẹ́rí pé ó ń fìrì lọ́tàn kò fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kò fún wọn ní gbogbo details ẹ máa rí bó ṣe ṣe mo níta ló nílé kó sọ̀rọ̀ protecting each other nǹkan wọn ṣì kù kì í ṣe gbogbo wọn nìyẹn. ọmọ yín ni hmm. ẹ ta kí lorúkọ ẹni náà. Abíọ́lá ni. Abíọ́lá Abíọ́lá tó sọ fún yín nípa bẹ́ẹ̀ ṣe rí gbé abẹ́ ṣe rí olùgbé ẹ ọ̀ya. àtẹ̀gbá ẹ̀ tí mi lọ́nà àlọ́ tó kù ìlú alápapọ̀ owó tẹ gbà ní ọwọ́ kábíyèsí wa jẹ́. twenty eight million. twenty eight million. ìwádìí àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé àpapọ̀ owó tẹ gbà mílíọ̀nù mọ́kànlélọ́gbọ̀n náírà ni thirty one million. èló ló jẹ́ bẹ́ẹ̀. thirty one million naira. ṣé ìyẹn lè bá wa gbà ni a ní twenty eight million la gbà ṣé mo máa parọ́ ètí mi ò gbà gbà ni. Ah. lẹ́yìn ìgbà tẹ́ tí wàá kọ́kọ́ gbà. ṣe mọ̀ pé ó níṣẹ́ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ó níṣẹ́ ìyẹn lè bá wa gbà ni ṣàbọ̀n tó máa parọ́ nǹkan tí àwọn gbà twenty eight million ni but àwọn tó ba aláròye sọ̀rọ̀ bóyá wọ́n sọ fún wọn pé thirty one million or thirty two million ṣé àwọn ẹgbẹ́ ni tó bá fẹ́ gba owó náà àwọn tó máa bá wọn béèrè fún ransom tó máa bá wọn lọ drop owó yẹn náà àwọn náà lè ti ṣe deal ṣó ti yẹ kó jẹ́ pé iye tí animaṣàwọn sọ nìyẹn ìyẹn mi pé thirty two thousand or thirty one thousand ni animaṣàwọn kó sílẹ̀ ni àwọn tó máa tún bá wọn ṣe deal ni wọ́n gba àwọn náà gba ransom ṣó ti yẹ yín bẹ́yẹn ṣe rí gbogbo àwọn boys gbogbo wọn tẹ rí tí wọ́n ṣe big boy wọ́n ra mọ́tò wọ́n ń ṣakọ wọ́n lọ pati wọ́n ṣe wẹ pati dà o wọ́n pe pati wọ́n pàpẹjẹ lóríṣìíríṣìí tí ò bá ti sí fraud mọ́ tí wọ́n ṣe máa ń ṣe fraud ṣe tí wọ́n sàn nǹkan tó máa tún ṣe náà rèé wọ́n ṣe ń gbéyàn kó máa kidnap kó máa gbéyàn kó dẹ̀ máa béèrè owó wọ́n dẹ̀ fi lọ ṣe fà tẹ́ bá gbọ́ wọn ni wọ́n lọ mọ tí ń bẹ̀ àwọn eléyìí ti invest dáadáa wọ́n làwọn lélẹ̀ invest sí oko ó ṣe òwò ní fáàmù wọ́n ra lẹ̀ ṣó ti yé yín wọ́n ra lẹ̀ irú gbogbo àwọn Lizzy Anjorin yẹn á ní pé kán bá yín kán bá wa béèrè bí ó ṣe ní owó máa pé àwáyé má ṣe rere àjà ń sìn o à ń sọ̀rọ̀ crime ni àwáyé má ṣe rere wọ́n wà nílùú òyìnbó wọ́n tó ka jògbé sájò eléyìí gbogbo wọn ló fowó ralẹ̀ tán lọ dáko wọ́n ralẹ̀ wọ́n dá oko wọ́n dá oko bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe pọ́ǹdì wọ́n ní company ṣó ti yẹ yín mẹ́yẹn Nigeria government oh god criminal pọ̀ ju ọlọ́pàá lọ ní Nigeria náà criminal pọ̀ àwọn ọlọ́pàá náà ń ṣiṣẹ́ bọ̀tà àwọn ọlọ́pàá Èkó yẹn bí wọ́n ṣe investigate wọn ní Ogun State ọlọ́pàá Èkó ń pardon ọlọ́pàá Èkó ọlọ́pàá Èkó kọ́ ló jáde níjọ́ yẹn tó sọ pé wọ́n purọ́ mọ́ Lizzy ni ní nǹkan tá a rí kòrókòrò nítorí pé gọ́fúnà bẹ́ẹ̀ ni torí pé yẹ irú irú story tí mo sọ yẹn gọ́fúnà Sanwó-Olú possible kó wà nípa ìlú ilé tán lọ jó lẹ́kọ̀ọ́ yẹ àwọn nítorí ó ti ṣẹlẹ̀ rí kì í ṣe rọ̀ ó ti ṣẹlẹ̀ rí lẹ́kọ̀ọ́ ṣó ti yẹ yín nígbà tí kí lorúkọ ẹ̀ ṣé eh, Rájí Fáṣọlá náà ló wà ń gbẹ̀ gbà yẹn adẹ̀gbọ́n náà pé Lizzy close mọ́ òwúrọ̀ rẹ̀ ló fẹ́nu ẹ̀ sọ ó close mọ́ abájúbájúlá wọ́n ń gbọ́ gbogbo àwọn kí lórúkọ gbogbo ṣọ́ọ̀bù yẹn lẹ́kọ̀ọ́ gbà yẹn náà wọ́n máa pín fún fámìlì wọn ṣó ti yé gbogbo àwọn tó bá wó tí wọ́n ti bàjẹ́ nìyẹn wọ́n á dẹ̀ tún fún àwọn ọkọ̀ tó bá yàtọ̀ pé wọ́n allocate ẹ̀ fún ṣó ti yé mẹ́yẹn so but eléyìí òótọ́ rò ní ká má sọ̀hún Sanwó-Olú I love him as a governor but iṣẹ́ tí Lizzy ṣe tí ọlọ́pàá Lagos State jáde wá tó wá sọ̀rọ̀ yẹn ẹ́ tó wá sọ̀rọ̀ yẹn iṣẹ́ yẹn iṣẹ́ yẹn wọ́n lè má bẹ̀ kó lọ jalè but eventually kàn fẹ́ gbèjà bìkọ́ mo rí pé ní ọjọ́ tí wọ́n mu lẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ sí ń wa wọ́ mara ògiri tí wọ́n mu tán ṣe disgrace ẹ̀ níjọ́ yẹn i know that from the parliament kì í ṣe kì í ṣe president from the parliament gangan àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ president gbogbo wọn fèsì ọ̀rẹ́ i know it i saw it wọn pé wà ẹ́ so irú iṣẹ́ yẹn tó bá wà wò pé òkè o tó bá lórú àwọn eléyìí wọ́n máa wá hard let me tell you something I remember when I was in Ogun State níjẹ̀bú òde particularly nígbà yẹn tí mi ò sí Nàìjíríà nígbà yẹn tí ìgboro le I will hear the story I want àwọn gómìnà kan mo forúkọ mi ní dárúkọ wọn because kò kàn me, but mo kàn fẹ́ sọ ní kẹ́lẹ̀ mọ̀ pé itú táwọn èèyàn ń ṣe torí ẹ̀ mo mọ̀ mọ̀ dárúkọ eh, gómìnà Sanwó-Olú ni so that wọ́n lè investigate Lizzy Anjorin àtàwọn politician tó bá wà lẹ́yìn Lizzy Anjorin ṣó ti yẹyin mẹ́yẹn Lizzy Anjorin need to be investigated ẹni tẹ̀ dẹ̀ ń wà kárí ìdèwé pé ó ti delete ya nísìnyí crime àti gbogbo document document tó dẹ̀ pé nísìnyí kí wá disactivate gbogbo account mi a jẹ́ pé mi ò fẹ́ kún investigate kankan anything no bá investigate new account mi I have answer for it if they coerce me they should not just punish me for fun they just ask me for it pé kí ló dé tó ṣe léyìí I will tell them reason so all these people after committing the crime tán them mọ̀ pé wọ́n expose ara wọn sórí media they are going to delete it that's why some of them delete their page do you get it Why go delete page ẹ̀ ń sí tí ò wá media mọ́ is another thing but tó delete ẹ̀ lọ open another one they want to cover their sin and you cannot cover your sin if <clears throat> you cannot cover anybody that cover their sin will not prosper and anybody that back them up they will not prosper also that's why the confusion machine dey junction kan now let me continue Continue tí so nígbà yẹn ní Ogun State àwọn kan gbé ìbọn wá wọn náà fẹ́ jà wọ́n fẹ́ ṣe election pé fire to fire ni wọ́n fẹ́ fi ṣe anybody tí torí wọ́n fẹ́ wọlé by fire by force ó ti yé bẹ́yẹn lè ṣe wọ́n wá fún àwọn ọmọ oṣù àti gbogbo àwọn ọmọ yẹn àtàwọn ọmọ gáràjì àwọn union wọ́n fún wọn níbọn according to in fact ṣé kí n sọ fún yín báwo mo ṣe mọ̀ this lady tí mo sọ wípé ṣọlá lórúkọ ẹ̀ ń jẹ́ ó ti yé ṣọlá lórúkọ lady yẹn ń jẹ́ tí mo sọ pé ó fẹ́ k1 ó tún fẹ́ Eh, efele tí mo sọ pé ó sọ story bàbá efele fún mi ọmọ yìí náà torí pé politician ni ọmọ yẹn ló sọ fún mi she's a politician òun ló sọ fún mi níjọ́ yẹn pé wọ́n kó wá pé Faragan pé wọ́n fẹ́ fún un níbọn jẹ́ but òun ò mọ òun ò fẹ́ gba ìbọn yẹn torí tó bá ti gbà á òun máa máa kọ́ ọmọ ṣe yìn pé pin ní garage Ni, ìjẹ̀bú níjẹ̀bú òde bí wọ́n ti wọ mọ́tò èkó yẹn ó bẹ̀rẹ̀ wọ́n gbé àwọn Faragan ẹ mọ mọ́tò tó ń pè Faragan àwọn mọ́tò tó máa fi ń lòdù lọ sí bí buses kékeré yẹn òun ni wọ́n ń lòdù ẹ̀ sí wọ́n dẹ̀ ń pín fún wọn free of charge ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹni náà dìbò ńgbà náà ó wìn lò ṣe wárí lẹ́yìn tí wọ́n wìn nìtàn gbogbo ìbọn tó ń fún wọn yẹn àwọn ọmọ yẹn máa di amúrọ̀bà àwọn ọmọ máa lọ fi kidnap ni gbogbo ìbọn tó náà fẹ́ fi jà láti ṣe kí ni nígbà yẹn lẹ́sẹ̀ rí pé majority of them wọ́n máa protect wọn eléyìí sì ń dárúkọ èyí tó wà ní Ìbàdàn tó ń pè ní kí ni auxiliary kí ló dé tí ò dárúkọ efele tó kọ́ hòtẹ́ẹ̀lì sí ọ̀sọ̀sà tó wá látọ̀sọ̀sà efe lọ ọmọ ọ̀sọ̀sà ni ọmọ ọ̀dọ̀ mi tó wá bá mi tọ́jú ọmọ ní Dubai gbà tẹ́mi ò mọ̀ pé wọ́n bẹ̀ sí mi ni tẹ́mi ò mọ̀ pé wọ́n rán sí mi ọmọ ọ̀sọ̀sà ni tó ń ṣe lọ́dọ̀ efele efele ọ̀sọ̀sà ni wọ́n sọ pé wọ́n ń tọ́jú àwọn ọ̀sọ̀sà is not a big place like that like that ọ̀sọ̀sà kò ń ṣe ibi tó tóbi bẹ́yẹn bẹ́yẹn so kò ṣe dárúkọ efele ṣé òun máa sọ pé òun ò mọ efele as a kidnapper àsìbótẹ tó dẹ̀ ní ó popular gan bó ṣe wà yẹn ìyẹn eléyìí tó jó lórí wọn yìí ṣé kò mọ efele ó wá dárúkọ sí láàrin ní Ìbàdàn gbà tó ń dárúkọ ẹ̀gbọ́n wọn pé kò sọ story ó kàn kò mọ̀ torí pé story yẹn bọ́n ṣe sọ kò mọ̀ bó ṣe máa kú kẹ̀ torí bí ẹ̀mọ́ pọ̀ síláàrí ló wà ní problem sí gbogbo àwọn tó wá jẹ́ ti àwọn tó wà ní gbòòrò sí tọ́bìrì pé wọ́n ní godfather yẹn àbí tọ́bìrì pé yes tọ́bìrì pé wọ́n kì í ṣe godfather wọn náà kẹ̀dẹ̀rẹ́ k1 wà ní godfather wọn efele èmi mo ti sọ story k1 rí pé efele fúnra rẹ̀ fúnra rẹ̀ wọn ni wọ́n fẹ́ ni wọ́n sọ fún mi tú ẹ̀ náà ni mo fi mọ̀ so ti yẹn yín <laughs> so efele náà ẹ̀mọ́ pé wàásù àìdè ni godfather wọn and they will be protecting them efele ọ̀gá efele efele fúnra rẹ̀ sọ pé Wàsíù ló pa ọ̀gá òun kó ba lè gbé síbẹ̀ tó pé Wàsíù ipe Wàsíù ń gbà yẹn ọ̀gá efele ó máa ń trọ́bù ó máa ń trọ́bù Wàsíù tó bá ti wá play níjẹ̀bù báyìí kò tí kò lé sí Ìjẹ̀bù mo ti sọ́rí náà kì í ṣe pé wọ́n máa ní ẹ ó tún wọn láṣìírí ni wọ́n bò mí ni gbogbo bí mo ṣe ń lọ káàkiri lánàá tí wọ́n máa rányàn káàkiri wọ́n máa dààmú mi dààmú ayé ọmọ mi tó ń fẹ́ separate èmi àtọmọ mi ọmọ mi tó kù mí báyìí Tell tèmi àti ẹjọ́ wa wọ́n ìfẹ́ separate sórí ìwọ nàìjíríà anybody nínú yín tẹ́ bá tún wá come and cross mi tó you, pé you now face my daughter wọ́n máa pe ọmọ mi ní ọmọ ẹ show ò lè ń ṣe ọmọ ẹ ṣọ̀gbọ́n náà máa pa yín ẹ ní jèrè so if anybody send you to be telling me you know, not. tẹ́ bá ṣebí you want to come and assess me ni you have come did I worry, worry about you all the brain touch your brain yẹn orí yín tó ti dàrú yẹn anyway shall mi tell you? It's a máa man. pọ́n yín lẹ́gbàá mi láti máa sọ story yín mo kàn ń pọ́n let's continue they are protecting them Only ni mo ṣe sọ fún yín gbà gbogbo ìbọn tó bá fún wọn gbà yẹn ẹ àwọn politician náà wọn ò ní sọ pé tẹ bá ti lo ìbọn yẹn tán tá bá ti ṣe election tán ẹ submit ìbọn yín padà wọn sọ bẹ́ẹ̀ majority of them wọn ò ní sọ bẹ́ẹ̀ purposely deliberately náà ni ẹlòmíì tó ń ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ fún àwọn òbí wọn wọn ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ fún àwọn òbí wọn náà wọn sọ wọn dìdàkudà it's also a politics status we have a lot of criminal in our system ètò e wọn bá eléyìí sin àwọn nǹkan tó ṣẹlẹ̀ tọ́wọ́ fi tẹ̀ bóyá kò tí ì godfather Dada. bóyá kò dẹ̀ kò dẹ̀ lọ júbà fún k1 tó bá jẹ́ pé ó júbà fún k1 àbó mu ẹnìkan bó ṣe wà yìí wọn ò mu kó ti wù kó mọ tó bá mu wọn máa sọ́ọ̀lẹ̀ ni bóyá fèlè ní godfather tiẹ̀ e bó ṣe wà yẹn tóró máa ní godfather wọn ò kí ń jalè bẹ́ẹ̀ kọ́ máa godfather èyí tí ò bá ti ní godfather tó strong tí ò dẹ̀ lẹ́nu pọ̀ yẹn náà máa bá mú àbò ń gbowó yẹn kò lọ san kò lọ pay homage àbá borúkọ wọn jẹ́ ni ìjẹ̀bú mà lélẹ́yìí ẹ wo bó tún ṣe ń halẹ̀ wọ́n ń bèrè question lọ́wọ́ ẹ bó ṣe ń halẹ̀ mọ́ wọn. gẹ́ẹ̀ yẹn sọ níjọ́ yẹn báyìí ó dárúkọ mi ò fẹ́ dárúkọ ẹni tó dárúkọ ni ó ní gómìnà yẹn gómìnà yẹn ti darapọ̀ mọ́ APC ó ló pé ó ló kó ó ní paragon àwọn mọ́tò ńlá lánàá fi kó ìbọn wá ak forty seven kì í ṣe mọ́tò kan náà kò sí wọ́n kó tó pọ̀ ni so ní Ogun State ni that time yẹn lẹ ṣe rí pé efele ya ẹ̀hùn ọ̀nà sígboro torí pé àwọn politician náà ló kó ìbọn fún wọn ẹni tó ló graduate ìgboro díẹ̀ tó jẹ́ kí ìgboro yẹn kó mí díẹ̀ ni amosu náà ló jẹ́ kó mí díẹ̀ ló jẹ́ kí ìgboro yẹn dá díẹ̀ Ogun State amosu nígbà yẹn náà ló jẹ́ kó dá díẹ̀ wọn ò mú efele rí o tó bá ń sọ̀rọ̀ sí àwọn kéwòn lórí burúkú wọn wọ́n máa ní wọ́n ń wá àgbàlagbà lẹ̀ wọ́n ń wọ́ olówó lẹ̀ olówó ṣùwó àwọn olówó tó ṣe gbọ́mọgbọ́mọ tó ń pa èèyàn ṣé wọ́n borúkọ kí wọ́n jẹ́ ń bí mi ò sọ pé ó wà nínú àwọn ilé ìbáyò bọ́dì jẹ́búlélé ọ̀sọ̀ọ̀sà tó ń sọ yẹn efele ẹ lọ wo ilé tó tóbi jù ní ọ̀sọ̀ọ̀sà efele lónìí ilé tó tóbi òtẹ́ẹ̀ tó tóbi jù lọ́sọ̀ọ̀sà efele lónìí ṣé àwọn ilé ìwọ̀n ni máa ná hòtẹ́ẹ̀lì efele ṣé efele wọ̀n ibi tí wọ́n kó àwọn pípọ̀ yẹn pamọ́ sí ṣé efele onímọ̀ ń pa ẹ̀ kò nímọ̀ ṣé amúrọ̀bà kan àwọn àwọn terrorist kan àwọn gbọ́mọgbọ́mọ kan máa kó èèyàn pamọ́ sí ọ̀sọ̀ọ̀sọ̀ àti efele onímọ̀ mo béèrè ní àwọn olórí burúkú wọn máa ṣe gbogbo nǹkan náà ti ṣe ee Dangote kan náà máa rí mi kọ́ máa fẹ̀mí kọ́ fi nǹkan ṣe mí ọmọ ọ̀dọ̀ fún mi kọ́ fi mí ṣe ọmọ ọ̀dọ̀ kò kàn yín ṣó ti yẹ yín torí pé you want ẹ fẹ́ kẹ́nu mi má gbọ̀rọ̀ láwùjọ ni ẹ fẹ́ gbogbo ọ̀rọ̀ tí máa sọ kẹfẹ́ kún rọ́bìṣì ẹ̀ kẹ́dẹ̀ máa sọ pé ọlọ́bùkún ni o bá àti ẹ̀ lówó bá àti ẹ̀ lówó mo dúpẹ́ fọlọ́run o bónírèsí ò bá fúgbà mo tó fi sí ẹ̀gàn kò lè parun àná èdè mi ò kì í ṣolòṣì mo lè má lówó lọ́wọ́ báyìí ṣùgbọ́n mi kì í ṣolòṣì lọ́wọ́ kádàrá mi dáadáa mi ò ṣolòṣì ṣòtiyé mi ti ṣètọ́nú ayé yìí o ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe nú ayé ni mo bá wọn ṣe lágbára Elédùmarè gbogbo wọn wọ́n máa bá mi are you crazy is uh, Dangote your husband if he's not my husband what is your what is your problem if he's my husband what is your problem what is your headache. ṣé Dangote ló máa sọ fún yín pé òun ò fẹ́ òun ò láìkí òun ṣe kí ló ṣe ó fẹjọ́ sùn yín ṣó fẹjọ́ sùn yín because you want to do you are doing evil and you believe that you gang me up you don't want me to. I'm, èmi mò ń sọ tòótọ́ ọ̀rọ̀ níbí me i don't give a damn to all of you when you tó bá ti ṣe nǹkan tí ò dá tẹ́lẹ̀ tí wọ́n ti mi rí i will say it the way it is mi ò dẹ̀ bá yín jẹ mi ò bá yín mu ẹ̀yin lẹ́jà mi ló lè ẹ̀ẹ̀dẹ̀ lè ṣe ẹ̀ẹ̀dẹ̀ lè máa continue bẹ́ẹ̀ mi kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe tí mo care fún i don't care for you wọ́n máa sọ pé ìfẹ́lẹ́ dangerous o ìgbà tẹ́ dangerous nǹkan ó ní mo sọ yẹn is oh, my uh, Dangote is my husband. Àbí? Pẹ̀lú gbogbo òṣì tí ẹ ṣiṣẹ́ àti wọ́n máa fẹ́ kí n máa gbékè wọ̀n sókè. Ó dorí ó dì. Tí ó bá jẹ́ pé a ní ìjọba ní Nàìjíríà, ẹni tó bá bí ìjọba tó bá bí re kó investigate Wàsíù. Kò sí ìjọba tó ní liver ẹ̀. Kò sí ọlọ́run gbọ́. Gbogbo níjọba ẹ má bínú sáà o, President Bola Tinubu ò lè investigate kò lè wọn ò lágbára láti investigate Wàsíù Wàsíù Àyìndé wọn ò lágbára láti investigate gbogbo àwọn rep àwọn senate IG gbogbo mú EFCC kò sí ìyálà yẹn tó bíire nínú wọn láti investigate Wàsíù ẹni tó bá bíire nínú wọn kó lọ investigate Wàsíù ẹ má bínú sáwọn míì búyí mo kàn sọ ní o ẹni tó bá jọmọ kọ nínú wọn kó lọ investigate Wàsíù kò sí because Wàsíù is bigger than the nation the whole nation now. Huh? but they can send the EFCC to go and embarrass àwọn cost àwọn businessmen they can send business they can send àwọn EFCC láti lọ embarrass they Dangote tó ti ṣe òwò tipẹ́ wọ́n lè bẹ àwọn ọlọ́pàá gan kó lọ embarrass àwọn èèyàn yẹn wọ́n wọ́n lè bẹ wọ́n rí Wàsíù yẹn wọ́n lè investigate wọn because àwọn ló àwọn ní tí ò bá sí Wàsíù wa igbo oxygen tí President Bola Ahmed Tinubu lò your excellency sabo respect yín oxygen nu wọn Wàsíù ló ní èyí tí ìyàwó wọn náà lò àti gbogbo ọmọ wọn Wàsíù ló ní Wàsíù ló ní láì fún wọn tí ó bá sí Wàsíù wọn ò lè dépò náà tí ó bá sí Wàsíù wọn ò lè lọ́jọ́ kan lórí ipò yẹn náà báwo ni wọ́n ṣe máa investigate Wàsíù kò sí aláìyẹ tó ń bíire ní Nàìjíríà yẹn kó investigate Wàsíù ẹni tó bá bíire kó investigate ẹ̀ challenge ni ẹni tó bá bíire ìgbà tí àwọn president eh, nígbà tí president Buhari wà ń bẹ respect sir tí vice náà wà ń bẹ kò sí ẹni náà má ti rí rẹ̀ ó yẹ jẹ́ agbó so irú lísì yẹn náà godfather ẹ̀ efele àti wàsíù ni ìjẹ̀bú kakọ̀ tá a bá ń dárúkọ ìjẹ̀bú torí ẹ̀ ní gbogbo àtàbá ti dárúkọ ìjẹ̀bú wàsíù máa máa ṣe bí kangaroo ni bí ẹran kangaroo australia australia animal yẹn Go and send your people again to come and be attacking me. You know, I have my passports don't come to Nigeria they will kill you tẹ́ bá ti pa tell the whole world and tell the United Nations all over the world that you are the one killing ẹni tó bá ti bí dáadáa tó bá ti pààyàn tó kó sọ pé òun ló ń pa bó tẹ̀ jẹ́ pé wọ́n pa àbí wọn ò pa ẹni tó kú níjọ́ yẹn sójà yẹn ó ti lọ pay tó dẹ̀ mọ owó àti go nǹkan tó máa mí sí ìyẹn tó bá léèyàn ṣe mọ̀ pé Ọlọ́run nìkan la ní. ẹ jẹ́ ká gbé eléyìí Lizzy Anjorin gbogbo àwọn tó wà nínú kinní ni wọ́n ní farm gbogbo wọn ni wọ́n ní iléeṣẹ́ if tí ó bá jẹ́ pé bóyá wọ́n ti mú wọn pé àṣírí kan ti tú tó bá rí wọn tó bá àrà tí wọ́n ní we are hard working person I have a farm I don't sleep I go to farm tó bá dọjọ́ kejì wọ́n wà níbi tí wọ́n ti ń ṣe farm wọ́n á kàn ṣe ìkọ̀kan wọ́n á pòsẹ̀ wọ́n á dáwọn ṣiṣẹ́ irọ́ ni o bí ní sì ṣe máa lọ kó sí bàtà sálíbàtà tó máa wọ̀ tó máa wọṣọ kan alódọ̀tí sí o ṣẹ́rí sí o ṣẹ́rí nu bó ṣe rí ọjọ́ tí wọ́n mú àwọn pípù yìí ni ò múra láti fún wa mọ́ ìmúra tó ti mú sílẹ̀ ló ń dùn fún wa kò dẹ̀ tí ì ju àwọn gbogbo photoshoot tó ṣe ń gbà yẹn kò tí ì lò tán fún wa kò tí ì lò ṣe yẹn tán bọ̀ tìgbà tán ti mú àwọn pípù yìí ẹ̀yin ò kí èmi when I quiet for some time I look at people I watch them very well ó dáwọn eré story tèmi máa ń sọ wọn lẹ́nìkan ń bá obìnrin kan sùn ní àwọn òbí kan wọn ní tèpù yẹn leak out all those nonsense i no dey play am and i don't have time i don't have time for that bullshit i don't have time people who plan i mean who, who practice i mean crime who commit crime criminals in the system okay mi ò sọ ìyẹn náà ó lè jẹ́ civil ni kò ń kàn mí tó wáyé ara wọn náà fàyè wọn ṣe yẹn but àwọn tó dìídì àwọn yẹn gbáyé ara wọn sílẹ̀ ni wọ́n fi wọ́n ṣe ní tó wọ̀n but eléyìí wọ́n máa lọ gbé àwọn èèyàn wá mú èèyàn wá gbowó ẹ̀tọ́ wá ṣe akẹ́mọ́yé tó máa ti pa wọ́n máa pààyàn ṣẹ́rí pé wọ́n ní pààyàn ni ó ń ṣe bí bóòsì ni eléyìí wọ́n ṣe ń bá sọ̀rọ̀ àwọn èèyàn bọ́lọ́pàá ṣe bá sọ̀rọ̀ náà ìjọba ṣe pariwo mọ́ nìyẹn àwọn aláròye ń bá sọ̀rọ̀ wọ́n ṣe ń pariwo mọ́ nìyẹn kí lẹ fẹ́ kíjọba ṣe fún yín ẹ ni nìkan nìkan ó gbé sínú mọ́tò kúrò ní ọ̀sọ̀ọ̀sà ó gbé lọ direct sí ìbàdàn ọdún mo mọ̀ pé àwọn ìjẹ̀bú yẹn they have something to do with ìbàdàn very well mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lónìí ni i know they have something to do with ìbàdàn very well especially tó bá ti kúrò ní láti ibẹ̀ yẹn báyìí láti tó bá ìbá anywhere láti <laughs> ìbàdàn ní straight bó bá gba ògèrè wọ́n débẹ̀ nìyẹn bó gba ọ̀nà ìbàdàn náà lọ sí jẹ̀búgbó wọ́n débẹ̀ nìyẹn they have something with the Ibadan very well anyway ẹ jẹ́ àwọ ẹ wá gbọ́ ohun ẹ̀ yìí ẹ̀zálẹ̀ bí mo ṣe ń gbọ́ kí ni mìíràn ohun eléyìí ṣe ju ohun ọkọ̀ lẹ́sìn báyìí tẹ́lẹ̀ ọ̀hún tí wọ́n bá mẹ́lẹ̀ sí i tóun náà bá lọ́kọ̀ tó ti bó gbogbo ara tán tó wọṣọ kan a wá máa a máa sọ wọ́n lọ́kọ̀ wọ́n lọ́kọ̀ gbogbo wọn yìí ẹ̀ ní mọ̀ pé kírímìnà ni wọ́n ẹ̀ ní mọ̀ pé kírímìnà ni wọ́n ẹni tí ò lè sanwó lánàá tí ò rí owó tó náà wọ́n fẹ́ sanwó lé ilé tí ọmọ ìyàwó Lizzy ìyàwó ẹ̀mí ìyàwó tí bọ̀bọ̀ yẹn fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó yẹn ìyàwó yẹn kò rí èlò náà ló fẹ́ san ní Kòròdú nílé Rúbàní Palọ̀ tó ló ń gbé two fifty thousand bọ̀bọ̀ yóò rí san ọkọ Lizzy kò rí san gbà yẹn sọ́dínlẹ̀ ló di billionaire àbí sọ́dínlẹ̀ ló di billionaire ẹ̀yin èèyàn tẹ́ máa ń tọ́jú owó sọ́wọ́ àwọn èèyàn ẹ̀ mọ́jú àwọn tẹ́ máa tọ́jú owó sí ni ẹni tọ́jú owó sọ́wọ́ wa ẹni tọ́jú owó sí ẹni tọ́jú ẹni tó lo Lizzy àti ọkọ ẹ̀ fún àbánsẹ́dọ̀ láti tọ́jú owó àti láti tọ́jú ilẹ̀ yẹn ó lè àṣírí yín ò lè bò dáadáa you are only exposing yourself because those people have no record their record is is evil record record won't stain ṣòtìyé so if you use Lizzy and your husband you are in sue mo dákẹ́ Lizzy rò pé ó ń delete àkáǹtì wọn mi ì delete ẹ̀ tán àmì mi ò gbogbo ohun tó dìdí tó rò pé ó ń delete yẹn Eti mo fe ba fà nínú ẹ̀ mo ní lọ́wọ́ is on my page listen mo, mo share video kan Lizzy Anjorin sọ wípé èmi Bọ́lá Fọláṣadé ìlú tí mi o de. tó pa America to pẹ́ kan ni mo débẹ̀ ni mo gbàbẹ̀ wa. bí tí ìbá jẹ́ pé wọ́n trọ́bù mi be yẹn kì í ṣe ọmọ Amẹ́ríkà o tí àwọn olórí burúkú tó yọ mí lẹ́nu yẹn tí wọ́n yọ mí lẹ́nu mo le yìí wà ó lè jẹ́ ni mo wà lónìí I left ó parọ́ bàǹtàbàǹtà mo mi to yẹ pé wọ́n dẹ̀ take it serious people who listen to it especially when, when somebody hates you tó bá ti sọ nǹkan kan tó rò pé ó ti affect system wọn àbí wọn affect àwọn kan they will take it ní tó jẹ́ irọ́ gan wọn kàn wá wò ó pé òótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ fídíò tó ń play níjọ́ yẹn tí mo pariwo United Nations United Nations the video is on the media I will play it I can play it again do you think that video is going to go for fun these people practice terrorism Nobody can query them. Where do you get them all your money? Come up fifty dollar. Tó bá ní lákàntì bito tó fẹ́ lọ bèrè assistant koko ní ẹni Any ilé iṣẹ́ kankan ní Canada and bíbá. Wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ ní ti fifty dollar iti unwa. Fifty come up fifty dollar just imagine fifty dollar. And some people just ti ò lówó lánàá òjò tí òṣù tó kàn déédéé rọ̀ tó bá Ojo ti òjò tí òṣù tó déédéé ń rọ̀ wọ́n máa sọ pé ẹ̀ lè sọ pé wọn ò dẹ̀ lè kúérì wọn ò dẹ̀ lè sọ̀rọ̀. Ah, owó lọ́wọ́ kábíyèsí léde tó wá gbé lọ síbàdàn tẹ tó ń gba owó mi. èrè twenty million lọ́kàn sàn wọn ò dẹ̀ san owó yẹn pé wọ́n níjọ́ kejì náà máa gbé wá. so twenty million ò tó wọn. Mm-hmm. òun la ṣe ṣí tí wọn kó bẹ́ẹ̀ bí kò sí tó wà yẹn àfẹ́fẹ́ wọn lè díjọ́ kejì bẹ́ẹ̀ àpapọ̀ ọjọ́ mélòó gan ni wọ́n lò ní àhámọ́ yín. ọjọ́ mẹ́ńlá ni olórí kábí ọbẹ̀ ẹ̀pẹ́ hmm. náà lò ní àhámọ́ yín àbí. Hmm, ọjọ́ kèlò tí wọ́n nínú gbó lọ́sọ̀ọ̀sà hmm. ọ̀ṣàlẹ̀ kọ́kọ́ gbé wọn lọ kẹ́ tó gbé wọn lọ sí Ìbàdàn àbí. ṣé lẹ́yìn táwa sanwó ẹlẹ́ẹ̀kejì ní Ìbàdàn ìjẹ́tọ́ tea for me. ọjọ́ kan náà lò ní Ìbàdàn ẹ ọjọ́ yòókù ọjọ́ mẹ́tàlá yòókù nǹkan. tolú wà lọ́mọ mi. tolú. kó tó di pé ẹ ṣe ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjínigbé tí ẹ ṣe ní pẹ̀lú ogun ẹ ti wọ́n ti mú yín fún ẹ̀sùn ìjínigbé nìbàdàn náà bákan náà wọ́n tẹ̀sí ọkọ mọ yín fún ẹ̀sùn ìjínigbé nípínlẹ̀ Ògùn náà wọ́n lè jí àjèjì kan gbé bí ọdún twenty sixteen àbí nǹkan. èmi ò jí èrò kankan gbé ní ọdún twenty sixteen ní ìdí kankan gbé rárá rárá. ṣùgbọ́n lẹ gbé ẹnìkan tó yẹ pé kì í ṣe ọmọ nàìjíríà. àyìnṣe mi ò gbé èèyàn kankan mi ì gbé èèyàn kankan rárá rárá rárá i'm not carry anybody to existing. ní ìgbé èèyàn kankan rárá rárá rárá. ti àwọn tí ó ṣẹlẹ̀ ní ìbàdàn. ó ń sọ òyìnbó bí ọkọ lisi. Mm. bí ọdún mélòó kan sẹ́yìn àwọn mm. eh, ṣàfihàn yín ní ẹlẹ́yẹlé nìbàdàn mm. eh, ìgbà yẹn agbára yín ní bọ́ọ̀lù aziz abọ́lájí náà sí ni mo kò ní ìyàtọ̀ ẹ fi bélò sí nígbà yẹn ẹ lọ wo ẹ lọ wo dáadáa ńgbà yẹn tó bá yẹ kó mo bá fi bélò sí. ìgbà yẹn sọ ẹ sọ pé orúkọ ìyá yín. ẹ lọ wo ìgbà yẹn tó bá fi bélò sí bá fi bélò sí i. ẹ ní sòwò náà. orúkọ mi ò yàtọ̀ orúkọ tí mo fún yín yẹn. ẹ máa gbọ́ ìgbà kan wà tó yẹ pé ní ìgbà yẹn sọ pé orúkọ ìyá yín ẹ ní orúkọ ìyá yín. èmi. bẹ́ẹ̀ni. orúkọ wo. Sara èmi ò lo àlèṣe bélò àṣìṣà àlèṣe ni mò ń lò mí ò lo àlèṣe bélò kankan. Sara. àwọn ìṣẹ̀lẹ̀ jẹ́ pé kí ẹ ṣe níbàdàn àfẹ́kẹ́ ṣàlàyé rẹ̀ fún wa báwo ló ṣe ṣẹlẹ̀. make tea for me kí ló ah ìrìn tí wọ́n wá sókè ọ̀sìlárí ṣé ń gbọ́ mi. alága ẹgbẹ́ àwọn onímọ́tò nípínlẹ̀ ọ̀yọ́ nígbà kan. Eh, òun la fẹ́ fi láyé ṣe kàǹpé. ẹ̀ ń gbọ́ ẹ náà sọ. ó ṣe campaign. ìpolongo ìbò gómìnà àbí lọ́dún ọdún wo. a ṣe bẹ̀rẹ̀ ní campaign ní twenty twenty two ni. twenty twenty two ni. Hmm. campaign yẹn làwọn wá tún sábẹ́ fi ṣiṣẹ́ òun náà fi wá bá mi náà fi wá bá mi kó ṣe mo ní ṣe mo lè rí ẹni tó lè gẹ́tì èké fún wọn. ṣe rí ṣe rí pé ó ní wọ́n fẹ́ pé tools ìbọn náà ń pè ní tools yẹn tools nǹkan tó fi tó fi máa ń tún nǹkan ni wọ́n pè ní tools àwọn làwọn ń pè ìbọn ak forty seven ni wọ́n ń pè ní tools. ak forty seven àbí ìbọn. mo ní mi ò ní gbọ́kàn pé ǹjẹ́ kan pé ọmọ delta state tí wọ́n lè bá a gẹ́tẹ̀ àwọn delta state yẹn ni mo pè wọ́n ní àwọn ní lọ́wọ́ ọ̀sùlárí dé bá wọn sọ̀rọ̀ wọn ní òkè kó sí wàhálà wọ́n ní èlò wọn ní one point two million naira ni. Ah, ẹ pẹ̀lẹ́ one point two million naira ni wọ́n fẹ́ ta làwọn mẹ́nẹ́jà dẹ̀ tàbí fẹ́ ta ìbọn yẹn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ah, wọ́n ní one point two million naira ni wọ́n fẹ́ ta ṣé ẹ rí bó ṣe ń dẹ̀ mọ́. ó tẹ̀bí rẹ̀ mi pé ṣé mo lè ráyè mọ́ ni mi ò lè ráyè lọ ọmọọṣẹ́ kan ó dẹ̀ sọ fún olówó tó mọ tó jẹ́ kó mọ ẹ̀mí ọmọ olówó àti kejì ẹ̀kan wọn gba mọ́tò matrix kan ní gáràjì òun náà gbé lọ sí delta state ọtán gbé lọ delta state ah wọ́n tún kí gbé tó pẹ̀lú ah ṣé nílò nígbà pípé kó fi ṣe sí títí fẹ́ máa mú mi nú. olórí burúkú ìgbà tó ń jẹ̀wọ̀n èèyàn gbé ìtì òmu nínú olóṣù wọn ní kó mọ háàtì wọn sọ gbogbo ìlú di criminal country àwọn olórí burúkú. tí a fẹ́ omi àbí tí ah. a máa mú mi. ìparí ọ̀fun. ẹ̀yẹ́ kí ni tó olóró ọ̀kan nínú àwọn èèyàn yín òní wọ́n lọ sí delta bí láti lọ gba ìbọn tí auxiliary sanwó fún ọ̀yá kí ló wá ṣẹlẹ̀. olówó ló wà lọ delta state lọ delta state wọ́n tó dé delta state wọ́n wá pé ọ̀sìlárì wọ́n náà ọ̀sìlárì tẹ̀lé ṣe yìí jáde lọ sí campaign wọ́n tó yẹ kó sẹ́ńdowó kó sẹ́ńdowó yẹn àwọn bóyá ìsẹ̀ńṣà ń bá wọ́n ṣàánú sí òdìjọ́ kejì wọ́n tó díjọ́ kejì wọ́n pọ̀ wọ́n pọ̀ síláwọ́ tó wá pé ọ̀sílárí wọ́n lọ sílárí ń sùn ní wọ́n lọ sílárí ń sùn lọ́wọ́ á ẹni sòrò. kí ló ń kí pẹ̀lú lára ẹ̀ ikọ́ tó ń ṣe yín ò tí ì lọ ni. ṣó wúkọ́ ṣó wúkọ́ lójú ẹ̀. ṣe ń rògùn igan lò dáadáa ṣá. àbólé burúkú lélẹ́yìn kí ló tó ń béèrè ṣé ó ń rògùn lò dáadáa lọ́ọ́ rà fún un. yín ti balẹ̀ díẹ̀ ẹ sọ̀rọ̀ nípa bí ọ̀rẹ́ yín ṣe lọ gba ìbọn ní dẹ́ta tí wọ́n pe auxiliary tí auxiliary dẹ̀ ń sàn lọ́wọ́ ẹ kí á ló ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ yín yẹn. ṣáwọn efele ò gba ìbọn àwọn tèkó ò gba ìbọn wọ́n protect àwọn Ogun State ẹ̀ẹ́dùn eh, náà wọ́n protect on protect oògùn criminals wọ́n protect on protect wọn fẹ́. lẹ́nu ọjọ́ mẹ́ta ń sìn kéwọn ò pé ibi tí efe le gbogbo yẹn ń sìn kò play gbogbo wọn àwọn obìnrin ló ń gbé sókè ń sìn ló ti yé yín ẹ̀yìn criminal. wọ́n máa fẹ́ discourage mi mi fúnra mi mi ìyàwó Àlíkò Dangote fúnra mi àwọn fẹ́ jọ ṣe ni ẹ fẹ́ jọ ṣe. Um, ṣe bí jk jk ṣì wà ní báyìí tiwọn parí jk. ẹ fẹ́ jọ ṣe. ẹni jk àwọn. ó ń ta mi sí mi nàìjíríà. ẹ jẹ́ ká ṣe máa bá jk sọ̀rọ̀ lọ́wọ́ náà nígbà tí ìgbà tí ọ̀gbẹ́ni àlè ṣe sí sinmi ẹ mọ̀ dáadáa. Um, ọ̀kan nínú àwọn ikọ̀ tó ń bá a lè ṣe ṣiṣẹ́ ní JK ah, JK kí ni orúkọ yín gangan. orúkọ mi ni onokris Jacob. orúkọ yín ni. onokris Jacob. nígbà. onokris Jacob. onokris Jacob ẹni ọdún mélòó ni. ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n thirty three. Um, ẹ ṣàlàyé bí ẹ ṣe mọ àlè àti ọ̀rẹ́ mi tó mú mi mọ́ bọ́lá jí nìyẹn àbí bíọ́lá àbíjọ wà ní ẹni ẹni bíọ́lá ẹ dárúkọ bíọ́lá sí. ọ̀rẹ́ mi yìí ni ẹ tọ́jọ wà tẹ́lẹ̀ tó ẹ gbé. kí ló kọ yín yẹn. gàgà. gàgà òun lọ́jọ́ wà tẹ́lẹ̀ kó tó dín pé sọ́sọ́ ń pé kì í ṣe mo lè ṣiṣẹ́ máa ná tí máa fi lọ wá ṣá ni bóyá máa bá wọn ṣiṣẹ́. ṣe iṣẹ́ wo iṣẹ́ wo. iṣẹ́ kidnapping gbé iṣẹ́ kó bá wọn dúró ti ẹni tó bá jí gbé. wọ́n ní kí gàgà máa bá wọn dúró ti ẹni tẹ́ bá jí gbé àbí. Mhm. ṣé ọ̀kan máa ṣe fáìn bọ̀rọ̀ sí fún ìgboro. èmi tí ọba tí mo ti gbọ́n pé. wọ́n máa wọṣọ kiri. ilé ṣiṣẹ́ yẹn wọ́n á sọ fún ìwà àti bẹ̀lọ́ ti ti bá wọn àti gbà mí bá wọn wà ṣáà mo lọ pèsè iṣẹ́ oko mi lọ so inú iṣẹ́ yìí náà twenty twenty four yìí náà mo ṣe bá wọn ṣe iṣẹ́ báyìí mi bá wọn ṣe tẹ́lẹ̀ mi ṣe rí. ẹ ṣe rí àbí ṣùgbọ́n ìtẹ̀ wá ṣe ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ń ṣe báwo lẹ ṣe máa ń jiyàn gbé. a máa ń wà pẹ̀lú wọn nínú igbó ni. rárá ẹ tó bá ń wa mọ́tò lọ báwo lẹ ṣe máa ṣiṣẹ́ ẹ̀yin máa bẹ́ sí iwájú mọ́tò ni àbí báwo ẹ ṣàlàyé. irọ́ ọba ti lọ gbé ọ máa gbé wá fún àwa a máa wà pẹ̀lú ẹ̀ nugbó. òhò ẹ̀yin ò kí ń bá wọn lọ síbi tán bá ti jíyàn gbé. a máa wà pẹ̀lú ẹ. tí ní kẹ́ wà pẹ̀lú tán bá jí gbé àbí. bẹ́ẹ̀ni. ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí àwọn tán bá jí gbé nínú igbó báwo lè ṣe máa ń tọ́jú wọn báwo lè ṣe máa ń nà lọ́ máa lọ gẹ́ẹ̀tì fún wọn àfi àjẹ wọn kò sí kankan tó máa ń ṣe àṣì kankan fún wọn. tí ẹnikẹ́ni bá jí gbé pamọ́ sínú igbó tó bá sọ pé òun fẹ́ jẹ oúnjẹ tí owó yóò kà ń kọ́ ṣé ó ti ṣẹlẹ̀ rí. wọ́n máa rà wá kò sí nǹkan tó fẹ́ jẹ sọ́ọ̀ ní rà wá fún un. tó bá ló fẹ́ jẹ oúnjẹ bíi tantalizers àbí Mr Biggs àbí Chicken Republic. wọ́n máa rà wá fún un. kí ni ìtẹ̀sí máa ń ra oúnjẹ tó wọ́n fún wọn tó bá yẹ kó oúnjẹ táwọn náà là fẹ́ jẹ ó dípẹ́ oúnjẹ tó bá nǹkan tó bá wù yàn pé tó wù tó náà fẹ́ jẹ ẹlòmíì oríṣiríṣi nǹkan ẹlòmíì lè lọ nǹkan tó bá wùn tó láì. ìyàrá kejì tó fi jẹ́ pé oúnjẹ tá a bá sọ pé fẹ́ jẹ lè máa fún wọn. nǹkan tó bá nǹkan tó bá béèrè fún náà ni èèyàn máa fún wọn èèyàn ṣáà lè fún wọn ní nǹkan tí nǹkan tó bá béèrè fún yín ò lè fún wọn ìjọba náà fẹ́ jẹ náà lọ́ máa lọ rà wá fún wọn. ṣé tó pẹ́ ti máa pé. irú ìyàwó anímàṣà òun. ẹ irú ìyàwó anímàṣà ọ̀hún tí ọba kamorudin tó sọ pé wọ́n jíyàwó wọn gbé yẹn ó yẹ káwọn BBC news kan lọ interview yẹn nìyẹn kàn jẹ́ ká rí ojú ẹ̀ kàn dẹ̀ jẹ́ ká gbọ́ experience ẹ̀ ẹ má gbàgbé pé wọ́n mú ẹnìkan nílé alátúnṣe ṣé last year ni àbí year before that person also ń bọ̀rọ̀ láti party wọ́n dẹ̀ gbé mi rò pé wọ́n pa ó dẹ̀ pé wọ́n pa ẹnìyẹn bóyá lára family alátúnṣe ṣá aláti ṣe kìnìkan kìnìkan ń bọ̀ láti ṣó ti yé bẹ́yẹn so this gbogbo àwọn tó ń terrorize ọ̀nà ṣẹ́rí látọ̀dún tó ti máa ń terrorize ọ̀nà rẹ̀ gbogbo bẹ̀yẹn lọ sọ́nà express ìbàdàn lọ sí kíníkẹ̀ ìjẹ̀bú àti àwọn ọmọ ìbàdàn wọn ló máa ṣe mọ́nà rẹ̀ wọ́n dẹ̀ tún gbé àwọn ọmọ irú yìí tí ó sọ pé sóko ibi ní kankan bẹ́ẹ̀ wọ́n tún gbé wọn mọ́ra nípínlẹ̀ òbá pààyàn tó di olè níyàn hmm, tẹ bá béèrè dáadáa lọ́wọ́ wọn sí wọ́n lọ ṣe wọ́n ní àwọn ọmọ ọtí kílẹ̀ fowó ṣe wọ́n kọ́kọ́ mọ ọtí Hmm. ẹ máa rí ẹlòmíì báyìí eyín ẹ̀ ṣàgànà báyìí ni ẹlòmíì ó ti ní ó ti ní paralysis ní ojú ó ti wà half deformed ẹ jẹ́ máa gbọ́ lọ. kọ́ tó bá ṣáà ti sọ kọ́ tó bá ṣáà ti yẹ ọ́ tó bá sẹ́ǹdì wá fún wa kọ́ tó bá ṣe náà fẹ́ jẹ la máa bèè lọ́wọ́ kí lẹ fẹ́ jẹ kọ́ tó bá ṣe náà fẹ́ jẹ la máa rà wá fún wọn. ṣé ẹnikẹ́ni ló lè dúró pẹ̀lú ẹ̀ tó bá ẹ̀ tó bá jí gbé nínú igbó irọ́ burúkú irọ́ burúkú ṣé àwọn tí wọ́n mú tí wọ́n rìbọn tán gbé Tinubu wọ́n máa demand pé nǹkan báyìí làwọn fẹ́ jẹ torí pé ó jẹ́ inú ó jẹ́ inú ilé wọn ló ṣe. ṣé àwọn ẹ̀kọ́ wo ni. kò ń ṣe kò èèyàn ń wọ ọbẹ̀ yẹn kò ń ṣe èèyàn ń wọ ọbẹ̀ inú gbó ni èèyàn ń wọ ọbẹ̀. àwọn ọdẹ ń kọ́ sáwọn ọdẹ lóore. ọdẹ ń wọ ọbẹ̀. agbẹ́kùn ní bí ẹ ṣe gbọ́dọ̀ wọ ọbẹ̀ tẹ́ bá fẹ́ wọ ọbẹ̀ gan-an ó lẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń kọ yín ṣé lóòótọ́ ni kò sí kankan kò sẹ́kọ̀ọ́ kan ká máa kọ inú igbó náà ni kí wọ́n kọ́ wá bí kan ń bẹ̀ kí wọ́n kọ́ jókòó kó jẹ́yàn jókòó tí wọ́n ń bẹ̀ kájọ jókòó síbẹ̀ ni. màtí kanu yín bá fẹ́ wá bá yín bẹ̀ nǹkan. ẹ mọ̀ kan inú igbó tán ni wọ́n gbé wọn sí yẹn ó yẹ kí àwọn ọlọ́pàá lọ wo inú igbó yẹn hmm, irú àwọn tí wọ́n dẹ̀ ní wọ́n wá gbé kúrò yẹn náà bóyá wọ́n jẹ́ tán bá tán bá interview ọba ìyàwó animashaun kán béèrè ṣé wọ́n ṣe ojú ẹ̀ because àwọn tí wọ́n ń tọ́jú èèyàn sí ibi tí wọ́n ń tọ́jú èèyàn sí yẹn a lot of things náà lè wà ní ibẹ̀ tó pé wọ́n fi ibẹ̀ náà ṣe a lot of things apart from pé wọ́n tọ́jú èèyàn síbẹ̀ yẹn ọ̀sọ̀ọ̀sà ọ̀sọ̀ọ̀sà ọmọ ọ̀sọ̀ọ̀sà lẹ́fẹ̀lẹ̀ hòtẹ́ẹ̀lì ẹ̀ blue and white báwo gbé sórí mídíà ọ̀sọ̀ọ̀sà ló wà gbogbo hòtẹ́ẹ̀lì ẹ̀ tó máa ń fi sí orí mídíà tẹ̀ máa ń rí yẹn ọ̀sọ̀ọ̀sà ló wà ó so kò sí crime kan tó máa commit lọ́sọ̀ọ̀sà tí èèyàn mọ̀ kò dárúkọ ìfẹ́lẹ̀ àwọn olùṣèlú báwo náà ṣe máa ṣe báwo náà ṣe máa rí wọn bẹ. owó ní ibi tó máa ń gbà wọlé tó máa gbà jáde. ìgbà tí a lè ṣe sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wọn ní téèyàn bá fẹ́ gbé oúnjẹ wá síbẹ̀ yẹn àbò wá síbẹ̀ wá bá ibi tí ẹ gbé àwọn afurasí ọ̀daràn sí wọn lè máa ń fàyà pọn ilẹ̀ nínú gbóni pé ẹ̀ẹ̀kan tó lórí àbí wèrè lélẹ̀ lóòótọ́ ni ẹ ṣàlàyé bẹ́ẹ̀ yẹn ṣe máa wọ̀ mistake ó níbi tí ẹ gbé àwọn afurasí ọ̀daràn sí afurasí bá wà bíbi tí ẹ ó ṣe mistake aláròye àyà òun gangan ń já bó ṣe wà yẹn ó ń bẹ̀rù àwọn tó ń kó síwájú ẹ̀ yẹn kò ní àyà púpọ̀ ó máa wò pé kọ́ máa wá àwọn gúrùpù wọn tàbí tó máa lọ fún wọn lẹ̀ kọ́ máa lọ wá fóun. you see for people not to be afraid don't leave these people they are terrorists kill them they kill a lot of people they destroy system and they are not a good example when you are leaving them tó bá ti mú wọn tẹ́ ń fi wọ́n lẹ̀ tẹ́ ń fi wọ́n lẹ̀ tẹ́ ń pàdánù crime nínú system wọ́n máa máa pọ̀ sí ni wọ́n á ní tó bá ti lọ sọ̀mù yẹ́ wọ́n máa fi wọ́n lẹ̀ náà ni ẹlòmíì máa wọ́n investment wọn bọ́n ṣe wà yẹn ẹlòmíì ti ní investment tó pọ̀ á ní tó bá tiẹ̀ lọ ṣe nǹkan tó bá máa dé òun á tún lówó náà sí iyẹ̀ tí náà ni pa wọ́n dànù. a máa ń rìn wọn bẹ́ẹ̀ ni inú àwọn oko mi yẹn èèyàn máa bẹ̀rẹ̀ nígbà míì èèyàn lè bẹ̀rẹ̀ tí igi mi wà lọ́nà yẹn èèyàn máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọjá ẹ̀ bọ́dọ̀ àkínyìn fàyà a máa ń rìn náà máa wọ débẹ̀ ni Um, àwọn ìbọn tí ẹ̀ ń lò báwo lè ṣe rí. àwọn tó ra wá ni wọ́n ra wọ́n ra wọ́n gẹ̀ẹ́tì ẹ̀wà náà ni àwọn tó máa ń dìímú lò bí iṣẹ́ tó bá fi iṣẹ́ máa ń fà wá nùgbò tá a máa dìímú pẹ̀lẹ́ nìyẹn. àwọn tó máa ń lò àwọn ló máa ń lò. tá a bá lọ ṣiṣẹ́ àwọn tó máa ń dìímú lélẹ̀. ẹ mo níbo ni ẹ ti rí níbo lẹ ti rí níbo náà ti rí ìbọn yẹn. ìmọ̀ àwọn tó gàgà ló mọ ibi tó ti rí ni ìbá méjì àwọn olóma mú dání tẹ́ bá lọ síbi iṣẹ́. tọ́ba ti bí tán bẹ́ẹ̀ bíọ́lá àti bj. àti bj ta ni bj kò ní bj wà báyìí ìbá náà ni àyè bj wà ní London àti bíọ́lá. bj ah, ah. wo tún nìyẹn o <laughs> gbẹ wa o wọn ní bíọ́lá àti bj <laughs> ọmọ wèrè kan báyìí tán bẹ̀ sí mi ní Canada ń jọ sí <laughs> bíọ́lá ló ń jẹ́ wọn ní bíọ́lá àti bj ẹ gbà wá o <laughs> ọmọ ti dàpọ̀ ní má o. bíọ́lá yẹn àbí bíọ́lá ilé àbí ẹ̀yin mélòó lẹ máa ń dúró ti àwọn tẹ́ bá jí gbé. a mẹ́ta ni. ẹ dárúkọ yín. èmi àti gàgà pẹ̀lú ọmọ kan igu. igu. bẹ́ẹ̀ni. igu yẹn kọ́ tiẹ̀. kò sí kò sí ń bí. kò sí lọ́dọ̀ yín bíbá yìí. bẹ́ẹ̀ni. àgbà tán. ìyẹn kò máa lọ ń ó ní bíi jù. ó máa lọ ń ó tó gbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ sí bá wọn lọ́wọ́ iṣẹ́ ajínigbé. nínú twenty twenty four náà ọdún tá a wà yìí ni. ẹ. nínú twenty twenty four tá a wà inú ọdún tá a wà yìí ni. ọdún twenty twenty four tẹ wà yìí tá a wà yìí. bẹ́ẹ̀ni. ó ti tó bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé mélòó tẹ́yìn ti bá wọn kópa nínú ẹ̀. bíi mẹ́fà nìyẹn. mẹ́fà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ilé ṣàlàyé mẹ́fẹ̀ẹ̀fà ṣe rí i pé bọ̀bọ̀ tí ó jẹ́ olórí wọn yẹn tó ti ń ṣe tipẹ́ ṣe rí i pé kò declare iye tó ti ṣe ó sì ní lọ́kàn kò tí ì remorse bẹ́ẹ̀ mọ̀ bá pa bọ̀bọ̀ yẹn ó ì máa ó tún máa bútà ju ti tó bá padà lọ sí ìgboro lọ lé ní this third time ó máa burú gan ẹ rí i pé lẹ́yìn sí eléyìí tó ní àwọn òṣìṣẹ́ join wọn yìí ó ní mẹ́fà ni wọ́n sì ṣe nígbà tó join wọn just few times tó yìn tí ò tí ì pẹ́ ni mẹ́fà ni wọ́n ti ṣe meanwhile ó ṣe join wọn kò tí ì pẹ́ ni kẹ́kọ̀ọ́ imagine ìgbà tó ti ń ṣe ó dẹ̀ ní eléyìí yẹn ó ní lè tẹ́ bá kọ́kọ́ wo interview ẹ̀ kan tó ti ń rake tó ti ń para fún àwọn èèyàn ọlọ́pàá you know tó sọ pé lọ́ọ̀yà yẹn ló jẹ́ kó òun tún padà lọ́ọ́ máa ṣe olè irọ́ ló pa tó sọ pé lọ́ọ̀yà olórí burúkú ni òun ló jẹ́ kó lórí burúkú ẹ̀ ìyẹn pé tó bá filẹ̀ gan sí o máa pa lọ́ọ̀yà yẹn ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn òun ló jẹ́ kó òun padà lọ pàtó máa délé ilé kọ́ńpìnì òun iléeṣẹ́ òun kọ́ wọ́n ti sí ilẹ̀ pa gbogbo ló máa nílé iṣẹ́ tó máa fi cover up ṣé mo pé mo sọ fún yín they will use one small small things like that to cover up these guys àwọn máa ṣiṣẹ́ burúkú a máa sọ fún yín go and work go and work a kì í sùn lóru a máa ń ṣiṣẹ́ ní irúṣẹ́ tó ń ṣe rèé o ó dá mi lójú tí wọn ò bá ti investigate Lizzy kí àwọn politician Nàìjíríà kan padà lẹ́yìn ẹ̀ kí wọ́n sọ bó ṣe rí owó tó ṣe ń ta estate kò sẹ́ni tó lè bá mi sọ. náà mẹ́fà dáìsí obì obìnrin obìnrin márùn-ún ọkùnrin kan. ìlú lè gbà lọ́wọ́ àkọ́kọ́ ẹ dárúkọ yìí tẹ gbà lọ́wọ́ àkọ́kọ́ títí tóbi lórí kẹfà. mi ìmọye owó tó máa ń gbà lọ́wọ́ wọn mi àwọn tó máa ń lọ ń gbowó hmm. ní káàkó wà pẹ̀lú wọn. àwọn àlìṣe ló máa ń kidnapping pààyàn ta takídìrí èèyàn. ṣé wọ́n máa ń san sínú àṣùwọ̀n tó pamọ́ hmm. yìí ni àbọ̀ máa ń fún yín lọ́wọ́. wọ́n máa ń fún wa lọ́wọ́ ni bí èlò ẹ dárúkọ ìlè èlò náà fún yín nínú ọ̀kọ̀ọ̀kan tẹ́ ṣe. ìkan ìkan èmi àgbà èmi six hundred ìkan wà seven hundred eight hundred wà nine hundred nine hundred thousand. táfẹ́ yìí nìkan àbí. bẹ́ẹ̀ni mi wà one point three. ìṣẹ̀lẹ̀ ìjínigbé wo ta lẹ gbé tẹ́ ti gba owó jù nínú àwọn tẹ́ ti gbé tá ti pín owó tó pọ̀ jù òun náà ni ti wúmà. Uh, wúmà inú èkó yẹn wúmà èkó yẹn. wúmà èkó olórí sẹ́mi kó yàwó ọba ń sọ yẹn. mo ní mo gba wọn kọ gba yàwó ọba ẹ̀pẹ́. one point three ni. one point three million mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀dọ́run. ẹ and how many of them no involved nínú ẹ nígbà tó ń gba twenty eight million tó ń sọ pé àwọn tó dẹ̀ mọ́ bíbá yìí wọn ò ju márùn lọ kí ló dé tó jẹ́ pé one point three ni wọ́n fún at least tó bá sì pín ní even ní three three million gan pàápàá tó bá iṣó ti yé ìyẹn mi pé wọ́n pọ̀ gáàgì wọ́n pọ̀ nìyẹn ẹ ṣàwọn tán o. ẹ lè gbà fún yín àbí kí a lè fowó yẹn ṣe bẹ́ẹ̀ ṣe gbà gẹ́gẹ́ bí owó ńlá tẹ gbà fúngbà àkọ́kọ́ ṣẹ̀pẹ́ ìgbà owó bẹ́ẹ̀ rí gbà tẹ gba ilé ìkílẹ̀ ti ṣe. owó ẹ̀ náà mo fi inú ẹ̀ náà mo fi ṣá oko torí iṣẹ́ oko ni mò ń ṣe mo fi inú fi ṣá oko sílẹ̀ tó yẹ pé mí mo gbé gàrí sí. ẹ gbé gàrí ṣá máa ń gbé gàrí. mo gbé gàrí. wọ́n máa ń gbé gàrí. kàsábà ló mí. mo ṣá tí mo gbé gàrí sí. ẹ gbé gàrí sí. bẹ́ẹ̀ ni. èmi ò mọ bí gàrí ṣe máa ń rí ní oko. pa kàsábà mi ọ̀dẹ̀ líle ẹ̀yìn ni tẹgbin ẹ̀gẹ́ sí ẹ wá lẹ gbin gàrí ẹ̀gẹ́ ni wọ́n ń pè ní kíní gàrí ni wọ́n ń pè ní jẹ̀bú. tẹgbin ẹ̀gẹ́ sí ẹ fi ìlú náà lè fi dáko torí mo á gba àwọn àbókí tó máa lọ ń ṣá oko yẹn ni so ìkan wà tó yẹ pé tí mo ti gbè é mi wà. fún àǹfààní ẹni tí ó ń béèrè pé ṣé kì í ṣe pé wọ́n fún ẹ̀yà lè ṣe ní májèlé kì í ṣe pé ẹnìkan kan fún májèlé ní fún àtìlẹ́ṣe ní májèlé o ikọ́ ló ń ṣe àlèṣe kó tó di pọ́ àwọn ọlọ́pàá tẹ̀ àwọn dẹ̀ ń onítọ̀jú ẹni pé bó ṣe sọ pé òun fẹ́ mọ mi wọ́n fún wọn fún lómi àwọn ya ẹ̀ tẹ̀síwájú mo fi náà mo fi náà owó ẹ̀ náà mo ṣáàfi dáko inú ẹ̀ náà ṣá mo ṣáàfi ṣe fàájì náà. fàájì bí irú fàájì bí fàájì wo. mo tún fi gbalé mo fi inú ẹ̀ náà fi rẹ́ǹtì lé. irú fàájì wo lẹ ṣe ṣe ẹ lọ sílé ilé àríyá bí. ilé ilé ijó bẹ́ẹ̀ ni. pẹ̀lú pẹ̀lú ta ni. àwọn àwọn ọ̀rẹ́ náà. ọ̀rẹ́bìnrin yàgbé. you see tọ́mà ti gba owó yẹn wọ́n lọ club tó bá pàdé wọn ṣẹ́ni òun náà ṣe dread kó tó di pé wọ́n mu yẹn ṣe rí i pé a máa glow a máa lo cream ẹ rí i pé gbogbo wọn ló ń lo cream tí gbogbo ọwọ́ wọn ṣó ti yé bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ẹ̀hẹ́n wọ́n á ra gbogbo aṣọ brocade aṣọ cream wọ́n á rò wọ́n á ṣe fine boy lọ́sìkì ni wọ́n á lọ palm ìmàlẹ̀ rí àlàyé kan ọkọ yín lówó gbogbo ìyàwó wọn ló yẹ kẹ́ ṣó fèsì wá ń ta ẹ bá wa ṣó fèsì wọn síta. Hmm. bẹ́ẹ̀ni mélòó ni wọn. wọn pọ̀ ó tóbi mélòó tẹ lọ ṣe fàyè kì í ṣe ẹ̀ẹ̀kan ìlú kò ń ṣe. a máa lọ pati a máa lọ club. a bá wo gbogbo owó tẹ́ ti wá rí gbà nínú eh, iṣẹ́ ìjínigbé tẹ́ ṣe àpapọ̀ ẹ̀ ó ti máa tó ìlú. wọ́n ra báàgì wọ́n ra shoe ṣó ti yé wọ́n ṣe photo shoot wọ́n ní photo wọ́n ní facebook account bó ṣe wà yẹn wọ́n ní instagram wọ́n post ẹ̀ ṣó ti yé <laughs> àwọn director tí ó lọ àgbà tó ń sọ pé dàrẹ́tọ̀ tí ó lọ Facebook wọ́n ti lọ́fíìsì tí wọ́n fi kọ́kọ́ bójú ìwọ tó bá rólé jà wọn gàn wọ́ọ̀kì gàn wọ́ọ̀kì so tó bá lóko tó dẹ̀ ní block industry kí ló dé tó lọ ń gbé kidnap tó lọ ń ṣe kidnapping tó bá jò ló ń fẹ́ ṣòwò fún wọn báwọn ti bí ṣe máa fi léèsì sápá ẹnìkan ò ní wọlé báyìí wọ́n dẹ̀ ni wọ́n ti kọ́ plaza ẹnìkan ò rárá léèsì àárí ibi tán pòsì sí wọ́n ti kọ́ plaza wọ́n ti ń kọ́ estate ti wọ bíi three million. o ti wọ bíi mílíọ̀nù mẹ́ta náírà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ lè ṣàlàyé ntẹ́ni tó kà sí gẹ́gẹ́ bí àṣeyọrí sì ti bá sọ pé mo ṣiṣẹ́ ìròyìn. ó ṣe irun bẹ̀ ó ṣe dreadlock. kí ni àṣeyọrí tẹ́ ilé tọ́ka sí pé ẹ ti ṣe dreadlock. ìdí ṣe láyé. ilé tí mo lè ní òun náà ni ilé tí mo gbà pẹ̀lú bẹ́ẹ̀dì tí mo rà sínú ẹ̀ṣà pẹ̀lú àwọn fóònù tí mo tún rà pẹ̀lú àwọn aṣọ ó ti tán yòókù náà ni mo ná sóko oko míì tí mo ṣá gan á ti di padà ń sìn báyìí gan. ìdí tẹ rẹ́ǹtì àbí. pẹ̀lú oko tí mo ní mo lè tí mo fi ṣá tí mo fi ṣe èyí tí mo gbìn ni mo lè ní nǹkan wà ní but oko á ti gbogbo àwọn gàrí yẹn sìn báyìí oko á ti di gbogbo ẹ̀ báyìí. níṣẹ́ tí owó àwọn ọlọ́pàá ti wá tẹ̀ sìn ẹ wà ní àkàtà wọn fún pé wọ́n ń ṣe ìwádìí lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìwà ọ̀daràn lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ẹ ti wù ṣàrò pé tí wọ́n bá wọ́n á gbé yín lọ sílé ẹjọ́ láìpẹ́ wọ́n ti láwọn máa gbé yín lọ sílé ẹjọ́ láìpẹ́ rárá ṣàrò pé kẹjọ́ tó parí á pẹ́ gan àmísìn tọ̀rọ̀ yín ti wá rí báyìí tó yẹ pé kẹ tó lè tẹ bẹ̀rẹ̀ sí ṣe owó yóò pẹ́ gan ǹjẹ́ ẹ kábàámọ̀ rárá pẹ̀ tiẹ̀ ń lọ́wọ́ nínú ìwà ọ̀daràn. mo kábàámọ̀ mo kábàámọ̀. ṣé olórí burúkú lélẹ́yìn. mo kábàámọ̀ ẹ kábàámọ̀. bẹ́ẹ̀ ni lórí iṣẹ́ oko mi tẹ́lẹ̀ mo ṣe ránṣẹ́ iṣẹ́ oko mi ìwọ̀nba díẹ̀ nǹkan díẹ̀ díẹ̀ tí mo ṣe ń rí ó sì tẹ́ mi lọ́rùn ju eléyìí tí mo wá ń ṣe yìí lọ. irọ́ ló pa o. lẹ́yìn sin kò sí kankan kò sí géènì tí mo rí ń bẹ̀ báyìí tẹ́lẹ̀ mo ṣe ránṣẹ́ iṣẹ́ oko mi tẹ́lẹ̀ àṣírí sì ń bò bí ó tiẹ̀ ṣe pọ̀ díẹ̀ díẹ̀ tí mo rí ó sì. ẹ gbé kámẹ́rà kó ilé ẹ sí èdè tó ń ṣẹ́nu gbọ̀ngbọ̀n yẹn. ìyàwó ìlú lẹ́ni. ìyàwó yìí ìyàwó kan ni. ìyàwó kan ọmọ mélòó lè ti bí. ọmọ mẹ́ta ni. ọmọ mẹ́ta. tí kan nínú àwọn ọmọ yín tó bá tiẹ̀ wá sọ pé iṣẹ́ bàbá òun ló wù wọn ah. òun náà fẹ́ máa dó tàwọn ajínigbé náà gbó ẹ lè kọ́ níṣẹ́ kí nìdí tí ẹ ṣe rò pé kò dáa kí ọmọ jogún irú wa báyìí lọ́wọ́ yín. kò sí nǹkan tó gbogbo nǹkan náà tí wọn náà ṣe pé tí kí wọn ṣe náà gbogbo ẹ náà asán náà ni gbogbo ẹ náà bá a já sí kò sí èrè ń kò sí èrè ọkàn bẹ́ẹ̀ lẹ́tà bolúwa pé ó tẹ kó tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ ni. n tẹ́ sọ ń sìn ni pé ìwọ ọ̀daràn ìṣẹ̀lẹ̀ ìjínigbé kò pé àbí. kò pé. ẹ ẹ bó ṣe rí náà nìyẹn kí ni tẹ́ fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí. ìjọba ọṣàánú kọ́ ọṣàánú mi ni nǹkan ràn mí lọ́wọ́ ni. lọ́nà òun ló ràn lọ́wọ́ ilé fẹ́ kí ìjọba ṣe fún yín. ilé bá ti fi ti wá gbọ́nú ṣùgbọ́n kí láàrin dájú pé ẹ máa jáwọ́ nínú ẹ̀ a lè ṣe tí wọ́n ti má lè ṣe rí. màá jáwọ́ màá jáwọ́ torí nǹkan tí kò mú kò mú ẹ̀mí gan kò ń ṣe nǹkan tó mú mi gan tó gbogbo gbà gan lèmi gan máa lẹ́rù gan máa bá ẹ̀mí gan fúnra mi. kódà ẹ gágà. ẹ dẹ́rù ń bà. a fẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín gangan. ẹ Henry Gaga lórúkọ tó. kílẹ̀ pé. Henry Henry. ọmọ ìlú wo ni. àmọ̀dé tó ṣe é ọmọ ìpínlẹ̀ ìdẹ́ta ṣe ti níyàwó ẹ ti bímọ ọmọ mélòó ọmọ kan ọmọ ọdún mélòó ní ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine years ǹjẹ́ báwo lẹ ṣe mọ a lè ṣe. Jacob ló ń mọ. Jacob. Jacob eléyìí àbí tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. ẹ̀hẹ́ lọ́mọ yìí máa lè ṣe ẹ̀hẹ́. ẹ kí á ló pa yín pọ̀ báwo lẹ ṣe jọ bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ ní twenty fourteen ìgbà tí Ọlájídé ni twenty four twenty twenty four ti Ọlájídé ni Bíọ́lá pè mí so ló wá sọ fún mi pé wọ́n pé àwọn fẹ́ ṣiṣẹ́ ajínigbé o máa ní kò sí wàhálà mo ti gbọ́ reason tí mo gbà tọ́lẹ̀ tó máa jẹ ìṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ wọ́n fún mi lówó ẹlẹ́kejì náà wọ́n fún mi lówó ẹlẹ́kẹta. èlé ló náà fún yín. ẹ èmi ìwà nine hundred. nine hundred thousand. <coughs> èmi ìwà imagine the school the salary of uh, minimum wage in Nigeria is seventy thousand eighty thousand some people pay hundred thousand ṣé torí ẹ tán one point something ṣe mọ pé ọdún kan náà fún ẹ fún ẹnìkan tó ń jí gbé ṣé wọn ní lọ já wọn ní kàn tí láti máa jí gbé because wọn dẹ̀ ti ń jí gbé wọn fẹ́ lọ club wọn fẹ́ lọ ṣe party wọn fẹ́ belong ẹ ti understand bẹ́ẹ̀ they continue kò pọ̀ mọ́ náà ẹ ti rí bọ̀ gbogbo nǹkan tó máa gbowó láti ṣe báwo ni kidnapping yìí tí wọ́n bá máa pa wọ́n iná lè fi máa discourage wọn ní nàìjíríà láti má jẹ́ kí kidnapping àti terrorism kó pọ̀ mọ́ náà ni pé tí wọ́n bá pa wọ́n tí wọ́n bá pa wọ́n àwọn olómìnira sọ pé tí wọ́n bá ti mú wọn wọn kan sọ pé ẹjọ́ ìdáríjì wa ẹ̀kọ́ náà ni bí ìlú ṣe lè ẹlòmíì lè ní bí ìlú ṣe lè ní ẹlòmíì lè ní kíní kan ló ṣẹlẹ̀ tí kíní kan fi ṣẹlẹ̀ dẹ̀ ń pa kan ojú ń pọ́n mi ìyà jẹ mí gan gidi nínú ayé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ìtòtòrí ẹ̀ jalè rí so ẹni tó bá máa jalè ìbá gbé sínú owó báyìí kó ní gbogbo owó ilé ayé àjàjà tó bá ti lọ ń ṣoògùn tó jẹ́ diabolic person wọ́n máa a máa encourage wọn máa ní wọn lè mú wọn agbára ó wà kan wà it's part of the reason why we also against some nonsense things wọ́n tẹ́ mọ̀ kan eléyìí ń sin ó lọ gbéyàn lẹ́pẹ́ kì í ṣe ẹnìkan ló gbé lẹ́pẹ́ ó ti operate láti ẹ̀pẹ́ torí pé lára wọn bí èèyàn méjì mẹ́ta ló ń gbé ní lẹ́kì níbi àjà yẹn náà máa lọ gba ilé tí gbogbo ọ̀nà àwọn hmm. ìjọ̀ngó tẹ̀dùn kọkọ bẹ́yẹn ẹ wá ẹ fẹ́ sọ fún mi ẹ fẹ́ sọ fún mi pé Lizzy ò ní mọ àwọn ilé yìí àjàjà bọ̀bọ̀ ti bí tó wá láti Ìjẹ̀bú yẹn tó wá tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sà ló lóun máa ń tọ́jú èèyàn sí inú gbó lọ́sọ̀ọ̀sà kí ló dé tí ò jẹ́ inú gbó Ìjẹ̀bú gbó ló ń tọ́jú wọn sí àti àgọ́wòye inú gbó àgọ́wòye kí ló dé tó jẹ́ ọ̀sọ̀ọ̀sà inú gbó ọ̀sọ̀ọ̀sà ló ń tọ́jú ẹ̀ sí torí fèlè ibẹ̀ ló ti wá efèlè náà dẹ̀ ni ara àwọn gúrùpù Lizzy Anjorin ni lára reason tí nígbà tó dárúkọ sọ̀sà àti gbogbo àṣírí eléyìí tó gà síjọ yẹn òun ni Lizzy ṣe gbé àkáǹtì ẹ̀ wálẹ̀ àtàwọn nǹkan kan àwọn èèyàn máa sọ pé wọ́n flag ẹ̀ ni òun ló gbé wálẹ̀. láti ọjọ́ yẹn sì go and check it gbogbo àwọn fídíò efele ibi tí Wàsíù àti efele ti jọ wà àti gbogbo wọn yẹn wọ́n máa gbé wálẹ̀ kò ní sí lórí mídíà tàwọn obìnrin ló ń display lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣó ti yé tàwọn obìnrin ló máa display ṣó ti yé wọ́n gbé ìyàwó ọba ní màṣàun láti ẹ̀pẹ́ wọ́n gbé lọ sí ọ̀sọ̀ọ̀sà kó jiná ná ẹ̀pẹ́ ó ń máa drive bíi um, um, ọdún ọ̀nà náà ti lọ pàdé ẹ̀ ọ̀nà náà ti pàdé ẹ̀ lọ́nà àjà ńgbà tó máa ń lọ obìnrin yẹn máa ń lọ sẹ́pẹ́ máa ń lọ sí Lagos Island lójoojúmọ́ látẹ̀pẹ́ Hmm. kidnapper wọ́n wà ní ọ̀nà yẹn ìmáṣe àwọn àdúgbò tó ń mi tí lísì náà máa ní kẹ́ wá ra lẹ̀ sí nìyẹn o tẹ máa kúrò ní àwọn tó wà ní ìjà gan wọ́n jí wọn gbé ibi tó máa ní gbogbo ibi tó máa ní kẹ́ wọ́n máa ra lẹ̀ sí invest your money kẹ́ má bàa tàjò gbé ṣáájú gbogbo ẹ̀yẹ nìyẹn o ọ̀nà yẹn náà ti ń gbé wọn yẹn o gbúdọ̀ máa lọ pẹ̀lú convoy lójoojúmọ́ pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n bà wo system jẹ́ gbogbo wọn tó bà system jẹ́ yẹn and they are not being affected by one way or the other although uh, animasha náà is being affected now although kì í ṣe òun náà kì í ṣe bàbá yẹn náà jíwé ìyàwó náà gbé. five hundred four hundred ètò owó tó pọ̀ jù tó ti fún mi náà ni one point two one point four one point five one point four. Eh, ẹ agbọ́pẹ́ máa irú nǹkan wo ẹni tó àwọn tó ṣiṣẹ́ ní ministry for the whole year báyìí tọ́dún ti fẹ́ parí ẹlòmíì ò gba five hundred salary ẹ̀ for the whole year kò pé five to pé seven hundred so eléyìí ó ní iye tó ń sì fóun rí ẹ tó ń sàn lórí trip ní in a month actually wọ́n lè ṣiṣẹ́ méjì ọ̀ mẹ́ta kan jíyàn mẹ́ta pé tó bá tètè sanwó wọn ó dẹ̀ gba bíi three point something but kẹ́ ẹ wò ó pẹ̀lú ẹ̀gbọ́n ti fẹ̀ kọjá dáadáa ó ní only do you get it ó ní only owó tó ń ṣì fóun ìkan tó ná mú ọmọ kan náà mú ní ọmọ ìjẹ̀bú òde kan náà náà mú kí lórúkọ ìkan tó ń kéwú kékeré kan báyìí tó ti tó máa dédé mú àwọn ọmọbìnrin tó máa pa wọ́n dànù tó máa dédé pa wọ́n dànù tó bá ti rèpù wọn tán ìyẹn ní tó bá sẹ́ndí fifty thousand sóhun tó bá send thirty thousand tó bá rí thirty three tẹ̀ lọ́wọ́ èèyàn á dẹ̀ mú wọn á dẹ̀ pa wọ́n dànù torí thirty three tẹ̀ ìyẹn ti ọ̀dọ́dọ̀ àwọn náà ọmọ ìjẹ̀bú náà ni all of them tó bá ti pààyàn tó tó pààyàn bíi hundred tó pààyàn bíi fifty wọ́n máa sọ pé kọ́ ló kọ́ ń dáríjì wọn ìbéèrè mi rèé o kí ló dé tó yẹ kó gbéyàn láti ẹ̀pẹ́ ọ̀sọ̀ọ̀sà ló gbé lọ kò ṣe gbé lọ sí àgọ́wòye ọmọ àgọ́wòye ni olórí wọn yẹn ọmọ àgọ́wé kí ló tó gbé lọ ságọ́wé kí ló tó tọ́jú ọ̀sọ̀sà ló gbé lọ torí gbogbo ọmọ yìí náà ni wọ́n máa lọ club torí pé e, efele ní club sí ọ̀sọ̀sà ń bẹ̀ yẹn hòtẹ́ẹ̀lì efele ọ̀sọ̀sà ló wà ó dẹ̀ ń ṣe club náà ń bẹ̀ àwọn eléyìí náà kẹ̀dẹ̀rẹ̀ club ṣé wọn ní máa wá sí eléyìí náà ó lè jẹ́ tájẹ́ẹ̀tì pé bó ṣe máa fẹ́ fara ó máa fẹ́ wá kó lówó kóun náà wá darapọ̀ mọ́ club k1 tó máa ní fifty million àbí hundred million kan náà fi ń register every year tó bá fẹ́ máa wọnú club yẹn lára nǹkan tá a máa ń sọ náà lélẹ̀ nígbà tí wọ́n máa kọ́ nǹkan tí kéwọ́n máa kọ́ nǹkan club ló kọ́ gbogbo wọn yẹn àwọn ọmọ gáràjì pátá kò sí nǹkan tó fẹ́ kọ́ ju club lọ àtòtẹ́ ìtòrí ẹ̀tẹ̀rẹ̀ àwọn ilé ní ṣe wọn máa sáré káàkiri lọ kidnap tó bá ti mọ́wọ́ kidnap yẹn kó kàn wọ́n o wọ́n á kó fún wọn àwọn bàbá àsàlẹ̀ wọn tó máa sọ̀rọ̀ sí wọn wọ́n borúkọ wọn jẹ́nìkẹ́ a máa ń borí wọn jẹ́ àbáyé bá ṣe ń borúkọ wọn jẹ́ nà what hmm, a shame excuse me bẹ́lẹ̀ náà ṣe ṣe ẹnu bọ̀ òkú yìí náà ṣẹ́rí tó bá kówó dé kílọ̀bù ń sìn ó máa lọ́kọ ìyàwó náà máa kọ́ ẹnìkan ní tọ́wọ́ máa lọ́mọ àwọn olórí burúkú wọ́n máa tó máa ṣe fún wa lórí mídíà nígbà tí mo sọ̀rọ̀ lizzy jẹ́ pé kò dá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún ṣó mi ní aṣọ bíi tí lizzy ti òun àtọkọ ẹ ti jókòó wọ́n máa photoshop yẹn wọ́n máa gbé fún wa tèmi náà bá wà nàìjíríà tí wọ́n bá wé gèlè fún mi aṣọ yìí sì owó bówó ni àwọn aṣọ pàtí àwọn tó aṣọ ńlá gidi ẹ tó ń sẹ́ èmi náà tó bá lọ patán wé gèlè fún mi báyìí sì máa fi ṣe fọ́tọ̀ ọlọ́run ní sàmì mọ́ oníkàmí àwọn olórí burúkú o bá tiẹ̀ wé gèlè fún wa òun kìíní ni in fact wọ́n sọ lé wọ́n sọ nàìjíríà di dẹ́sà i mean eh, danger, danger zone nàìjíríà is a danger zone lọ́wọ́ àwọn ọmọ burúkú and politicians and politicians supporting them although i'm not support i'm not surprised some politicians also they are just like them táyé bá gbalẹ̀ sí gan ó máa lóun fẹ́ di senator nàìjíríà of course ó ti sọ́rí náà pé òun náà lè di senator ó ti yé retire amúrọ̀bá retire criminal retire four one nine four one nine gan ló kéré jù nínú ẹ̀ ìyẹn ni àwọn ló ṣìpù jù retire kìlà retire àwọn tó fògùn fẹ̀jẹ̀wẹ̀ retire eh, part sellers eh, women eh, eaters and kí ló máa ń pè wọ́n they want to rule you you are a sue Nigerians ẹ wà ní ewu. máa mú ọdún máa mọ̀ sí ìwẹ̀kùn ṣé ọtí wà kùn díẹ̀ kò dẹ̀ ń ṣe pé máa ń mọ tí náà bẹ́ẹ̀ nìkan ń ṣe pé máa ń mọ tí náà bẹ́ẹ̀ tí bá ti mu ìgò méjì àbí ìgò kan omi ti wà. ibi tó torí reason tó fi tọ́jú ọ̀rọ̀ tí mo sọ yìí ọlọ́pàá Ogun State mo ẹ lọ bèrè nǹkan tí mo sọ yìí ọ̀sọ̀ sayẹn efele ló ń control bẹ̀ òun ló ní club tó wà ń bẹ àti hòtẹ́ẹ̀ tó wà ń bẹ ọ̀sọ̀ sayẹn. bọ́n ṣe fẹ́ sọ ọ̀rọ̀ wọ̀nyí àwọn kidnapper yìí tán ti dárúkọ sọ̀sọ̀ ayẹ tí ò ní kọ ìfẹ́lé ẹ̀kan sọ fún mi kò sí tán tẹ̀ fẹ́ sọ ní Ìjẹ̀bú àṣehò from lata oṣù àgọ́ gbogbo ẹ̀yẹn dé Ìjẹ̀bú Òde tí ó tún wá lọ sọ́sọ̀ọ̀sà ẹ̀kan sọ fún mi bí ò ṣe ní kan bọ̀ wọ́n máa pardon ẹ̀ ni torí ngbà tó pa gbogbo èèyàn ní Ògùn state pa tó pa ọmọ skul oríṣiríṣi tó pa lárangba ẹ̀ tó pa jèrò kéwọ̀n ló gbé lọ sọ́dọ̀ amóṣù kéwọ̀n ló padà lọ gbálẹ̀ Baba àsàlẹ̀ àwọn ọmọ olè tó bá ti tọ́ ọmọ ni wọ́n borúkọ ẹ̀jẹ̀ ni tí bá gbé Dangote sókè kó lè fẹ́ ṣé olórí méjì ni Dangote fẹ́ fẹ́ Dangote láìkì obìnrin tó sanra ṣó ti yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn láìkì obìnrin tó sanra wọn láìkì dí bọ́lá o tó ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ wọn láìkì oyún ó ti yé kò kàn yín kò kàn ayé yín ṣó ti yé yín a kò láìkì criminal ìgbà míì ti bá rí picture yín tàbá comment mi kàn láìkì yín ni I hate you with passion tó bá jẹ́ pé mo wà ní nàìjíríà lẹ́ẹ̀kan jalè lẹ́ẹ̀kan gbójú lẹ́ṣẹ̀ka lẹ́ẹ̀kan gbójú bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá pa bàbá ọmọ mi kẹ́ tí wọ́n máa disturb ayé mi àná alánà yẹn ṣì disturb ayé mi ẹ̀ ṣì máa máa ṣe báyìí pé àwa ṣe àmọ́ máa yọ ẹ́ lẹ́nu ni ẹ ọlọ́run kan máa yọ yín lẹ́nu àwa gọ́ndẹ̀ máa yọ yín lẹ́nu ó ti yé yín wọ́n á tún máa tí ẹ bá tí bá jókòó mi jẹ́jẹ́ ẹ ṣì máa jẹ́ wọ́n fìyà jẹ mí bíbáyìí náà I know it it's not easy but ìta ní ẹran ẹran yín tó mèrè jẹ ló ní kígbẹ̀gìrì yàn náà ẹran yín tó mèrè jẹ wọn kò máa kọ́ máa ṣàlàyé fún mi pé future wà after one year mi ọmọ mi wẹ future for my daughter is very good ṣó ti yé. <laughs> but ẹ̀yin ni ẹ̀yin lẹ́fà pẹ̀lú àwọn conjunction with some politicians that tán tí wọ́n fẹ́ tán bá ti ṣe nǹkan burúkú wọn ní fẹ́ kọ́ mẹ́nu bà wọ́n tán gba criminal láàyè láwùjọ sórí pé wọ́n fẹ́ lọ sípò ọmọ yín máa dìdàkudà kì í ṣèpè. Oh. ẹ wo ilé báyìí. nǹkan fífa nǹkan ẹ̀ kí n fa igbó ẹ̀yin fa Colorado. tó máa ń fa nǹkan kí ló kàn yín. àwọn ọlọ́pàá ti mú yín rí àbí. Mm, mímú tó mú mi kò ń ṣe pé mo lọ ṣe bí mi dẹ̀ mi ìjẹ ìjà mi ìjẹ lọ jalè mi ìṣe nísìn so wọn wọn jà ní so wọn wá rèdì lọ́jọ́ náà wọ́n dẹ̀ wá gbé mi ní iwájú tàbí eh, iwájú tẹ ilé àbúrò mi. nígbà wo ni ẹ. bíi bíi twenty pẹ́ sẹ́yìn bíi ọdún mélòó bíi. ipa wo lẹ́yìn kó nínú ìjà yẹn gbà yẹn máa mi ò lọ jà mọ́ kọ́kọ́ rèjì ni apọ̀ tọ́ rèjì tọ́kọ̀ rèjì lọ sínú station nǹkan náà ọ̀rọ̀ náà nǹkan ṣe. ìgbà tẹ́ ti wá fojú winá àtìmọ́lé ọlọ́pàá rí ìgbà tán fi iṣẹ́ ìjínigbé lọ́yìn kí wàá ló dé tẹ́ bá wọn lọ́wọ́ nínú ẹ̀. ẹ àfọwọ́fà ni nǹkan náà má yàrá kò ṣe dáadáa àfọwọ́fà ni. àfọwọ́fà báwo. ọlọ́run sọ pé àfọwọ́fà nǹkan náà ṣàánú ni ẹ ti mọ̀ kò ṣe ẹ̀ mọ̀ báwọn ọlọ́pàá máa padà mú yín ni. kò sẹ́ni tọ́lọ́run ò lè mú kò sẹ́ni tọ́lọ́run ò lè mú so. a lè ṣe kí ni abèrè tí ẹ lò nígbà yẹn mo lè ti rí abèrè yẹn. mo lè ti rí abèrè yẹn. Hold on. kí ni orúkọ tí. wọ́n béèrè pé bọ́lá bèrè yẹn kò dá wọn lóhùn. abiola oduyemi. Mm, odu iná. afẹ́kẹ́ ṣàlàyé bí ẹ ṣe mọ. odu odu táyọ̀ odu yẹmi. táwọn ènìyàn ṣe. ọmọ ìjẹ̀bú ni yóò máa jẹ́. ẹjọ́ ṣe kékeré ní àdúgbò ni. ládùúgbò níjẹ̀bú òde ìlú ìjẹ̀bú òde tí ọmọ ìjẹ̀bú òde ní ni ọmọ ọdún mélòó ni. forty one forty one ọdún mọ́kànlélógójì iṣẹ́ kílẹ̀ ṣe tẹ́lẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ṣe ajínigbé. abánisìnwó jẹ. iṣẹ́ oníṣègùn ìbílẹ̀. ọ̀yà hmm. wa ṣàlàyé bí ẹ̀yà àti. ṣẹ́rí bó ṣe wà yìí èyí tó bẹ̀rẹ̀ lábálẹ̀sì yẹn àwọn baba lábúlé bó ṣe wà yẹn ó lè wà lára àwọn tó ṣògùn fún tó ti jẹ́jẹ̀ bóde yìí á wà lára àwọn tó ṣògùn fún lẹ́sìn lára baba lábúlé ọwọ́ ti tẹ baba lábúlé kì í ṣe ra èèyàn máa ti pọ̀ lọ́wọ́ ẹ̀ tó máa ti fi ṣètùtù tó máa ti ní kọ́ lọ gbé wá tó máa ti pa èyí oríṣiríṣi iṣẹ́ lọ bí lè ṣe wà yìí. a lè ṣe bẹ́ẹ̀ sì lọ bẹ̀rẹ̀ jínigbé ta ló kọ́kọ́ mú bàbá yẹn wá báwo lè lè ṣe bẹ̀rẹ̀. nígbà tó lọ sí tó dé láti tó dé láti prison lè máa ti ẹjọ́ yíra. ìgbà tó dé láti ọgbà ẹ̀wọ̀n. ó ti ta yíra ní mọ́àbíkà ah, kí ló ṣẹlẹ̀ tó fi lọ sọ́jọ́ àlọ́ ṣàlàyé ìkọ́ tó ṣẹlẹ̀ sí pẹ̀lú ọ̀sìn láàrin àti àwọn olóró ah, wọ́n á sọ wọn pé ah, tó bá pé bẹ́ẹ̀ nígbà yẹn pé. ẹ sọ̀rọ̀ sókè. wọ́n á sọ pé tó bá pé bó ṣe rí nìyẹn pé tó bá ti rí rí bẹ́ẹ̀ níjọ́ mi pé kó sọ fún mi. ìgbà ìjọ wa náà ti gbọ́ kó wájú bí oṣù kan lọ bó ṣe pè mí pé ọ̀rọ̀ Táyọ̀ sọ ti. ẹ sọ̀rọ̀ sókè. mo ní kò bá pẹ́ náà lẹ́yìn bí oṣù kan pé sọ pé ọ̀rọ̀ Táyọ̀ sọ ti yẹn pé ó ti yá o ó ní lọ́ọ́ má ti fẹ́ lọ jalè tó bá ti di pé bóyá abrakadabrakada ó lè bá wọn wá oògùn wọ́n ṣe ṣe fún Lizzy tó bí le pé òògùn yẹn tó bá ti ṣe ègò sí àwọn èèyàn ní Facebook go and work go and work go and work òògùn yẹn lè máwọn òyìnbó tó ń gbógun tiwa tó máa fẹ́ kán tó máa gbèjà Lizzy pé wọn ò délùú wa rí ẹ̀bọ̀ kò lè mú wa ṣó ti yé ẹ̀ ó ní tó bá ti rí pé bóyá àwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ń fẹjú mọ́ kó gbéṣẹ́ yẹn wá bọ̀ sí sọ́wọ́ òògùn yẹn mọ́lọ́pàá òògùn <laughs> tó yẹ <laughs> <laughs> àfi tí ìjọba yẹn bá kàn ti jẹ tó ti jẹ dòdò tí ò lè sọ dòdò tó dẹ̀ ti tọwọ́ bọ ṣòlò tí ò fẹ́ káàkiri tò náà tó tó rò pé tó bá ti tú àwọn ilé láṣìírí wọ́n máa tú àṣírí òun that's it ní ẹlòmíì ṣe máa ń cover up Ṣèyí Mákindé sìn kò kò kí ẹ̀ kò kánà kò sọ pé ọ̀sílárì ò ṣiṣẹ́ fóun ó ṣiṣẹ́ fún steer tí ó sì gbaná ojú ẹ̀gbọ́n àtàwọn kà mọ́ bíi pé ó kidnap nbì kan ó involve nínú kidnapping kan ó jalè nbì kan ó rìbọn nbì kan ó lọ ilé ẹ̀wọ̀n báyìí lọ́tún fẹ́ẹ́ síbèsì ó jojú ẹ̀ náà but Lagos State how market ẹ̀yin ò rí yẹn ṣe you cover them. Ọ̀yọ́ state yìí ó mà ṣe títí ẹ̀ Ogun state Ogun state gbìyànjú but wọ́n yìí cover her hours àwọn strong terrorists wọ̀nyí wọ́n cover her. hours wọn ṣẹ́rí òun ló sọ fún wọn gbà tán bá ti mú ẹbẹ́ yẹn ọ̀rọ̀ owó ìbọn ọlọ́pàá wá bá òun as bàbá lábúlé concern ṣe ti rí lórí burú ogun ẹ ò ṣe gbà ẹ ó lò sí ó lòun ṣe abálẹ̀sì ṣe ti rí ẹ̀jẹ̀ máa pọ̀ lọ́wọ́ eléyìí wọ́n ti pààyàn pààyàn pààyàn ìbàjẹ́ pa gbogbo wọn dànù fáyánì school ẹ̀ má máa bèrè question wọn máa ń rí tètè ó ń discuss ìwòwò media kẹ́ máa bèrè lọ́wọ́ kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín ìjọba wo lẹ ń bèrè ṣe bí nàìjíríà níjọba àwọn tó ti kidnap tó ń sanwó fún tí wọ́n sanwó tí wọ́n wá tó àtàwọn tó ń ṣe léṣe ló yẹ kẹ́ ẹ béèrè pé ok kí lẹ fẹ́ ká bá yín ṣe fún àwọn tí wọ́n àdẹ̀ tí mú tó ṣe báyìí báyìí tó bá láwọn dáríjì wọn ẹ̀ ìwọ lẹ́kẹ́ máa béèrè lọ́wọ́ ìjọba ṣé ìjọba ni wọ́n jí gbé ni ẹ̀yin olórí burúkú tẹ máa ń béèrè aláròyé tẹ máa ń béèrè pé kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín what do you want government to do for you did they kidnapping government why you you always asking them the people that they offended you should be they should be the one to decide and the government and the citizen They are kidnapping, they are destroying citizens, they are destroying people. And you are asking them, what do you want government to do for you? Why are you normally give this dirty, job to government? Government have a lot of things to do. Stop it. I've complained about this long time ago. You are continue, you continue the bullshit. You have to stop it. It's time for you to stop it now. bullshit. Somebody terrorizing, somebody kidnapping, somebody killing. And then you'll be after after some time, ẹ kàn máa gbé kámẹ́rà sójú wọn kẹ́ máa lè lérò lórí mídíà kẹ́ máa lè rí monetization gbà kẹ́ bá lè máa gbowó lórí youtube àti kínní ẹ máa sọ pé kílẹ̀ fẹ́ kíjọba ṣe fún yín ẹ jẹ́ kó rí yín pé wà láròyé ṣé àmọ́ pé bbc news yorùbá ayé wọn bàjẹ́ lọ́jọ́ tí wọ́n ti ṣe ṣáàtì mi tí wọ́n ti pa irọ́ báyìí tí wọ́n gbé kámẹ́rà sójú wọn báyìí tí wọ́n parọ́ mo ní bbc news yorùbá mo ní they are fake with fake news ṣáàyè wọn bàjẹ́ àbí kò bàjẹ́ a sọ fún yín sìn kẹ́ jẹ́ kó rí yín pé torí pé a rí pé ẹ máa lọ ń gbé gbogbo àwọn iṣẹ́ tí àwọn ọlọ́pàá gidi tó bá ń ṣiṣẹ́ nàìjíríà wọ́n máa ń ṣe ogun state amosu yẹn mo ní amosu ẹ kí lorúkọ ẹ Abíọ́dún amú alámùtú mo respect yín o. wọ́n ti mú wọn ṣótiyé so ó ń ṣiṣẹ́ that guy is working seriously alámùtú the day i saw his face is that man is old wọ́n ti hold ju age wọn gọlọ kì í ṣe kì í ṣe pé àbúyín ah, o wọ́n ṣe bastard ṣe èyí tó wà lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀rí pó yọ̀ ni tí wọ́n ń pè ná eyín dẹ̀rọ̀ bóyá eyín dẹ̀ ni bóyá eyín ka àbí eyín ka gangan eyín dẹ̀rọ̀ wọ́n jalè òun wá jáde wọ́n sọ àmọ́ tó sọ pé kó sọ pé wọ́n jalè ó wá ń clear wọn ẹ̀rí bóun ṣe ń dọ́gbìnrin wọn ò ṣe criminal kò sẹ́ni tó bá fight criminal kò sẹ́ni tó fight crime ní state tó bá wà tó máa tójú ẹ̀ máa dán kò sí òun ò fight crime òun jọbẹ̀ ni ọbẹ̀ ló ń jẹ IGP ṣé wọ́n dẹ̀ ti president Bola Ahmed Tinubu ẹ pẹ̀lẹ́sẹ̀ kú ọjọ́ mẹ́ta dáàdì mi ṣàlàáfíà ni ọkọ màmí Olúrẹ̀mí it is well with you sir ṣé ti rìn ṣọ́ọ̀fù tán nìyẹn ṣé ìmọ̀ọ́ba méje pé ilẹ̀ fẹ́ rìn ṣọ́ọ̀fù ni ìtẹ̀ rẹ̀ bóyá gbogbo ọ̀nà bóyá ẹ tún máa fún one time ṣá bóyá ẹ tún fẹ́ sọ di next year káwọn èèyàn sì máa mú mi sí yẹn náà so Mr. Lamutu wọ́n ṣiṣẹ́ ṣe lójú wọn dúdú ọmọ Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ tó ń pè rẹ̀ ní eyín dẹ̀rọ̀ bóyá eyín ọkọ́ dẹ̀ ló pè rẹ̀ ẹ má bínú o ṣe lójú ẹ̀ ń dán gbẹ̀rin lẹ́kọ̀ọ́ hmm. mi ti rojú ọlọ́pàá tó ń dán bíi títí ẹ̀yìn rí ojú ọlọ́pàá yẹn ń dán sá tẹ bá ti rí ọlọ́pàá tó wà nípò tójú ẹ̀ kàn ń dán gbẹ̀rin tó ń dán gbẹ̀rin wọn ṣiṣẹ́ o wọn ṣiṣẹ́ lọ́wọ́ alámùtúgbà tó débẹ̀ ìfù gan kí lorúkọ ẹ̀ ta ni mo rí tí ọkàn àwọn èèyàn tó ti balẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí níjọ́ sí mo rí pé ah, gbogbo stress wà everybody máa débẹ̀ gbogbo irun funfun máa bò wọ́n ni ta ni mo rí ná gbogbo wọn kàn wọn kò dùn wá tí wọn bá ti dé pò èèyàn gbọ́dọ̀ máa kàn dán tó bá fẹ́ lọ ṣiṣẹ́ nàìjíríà o tó bá wà nípò tó kàn bẹ̀rẹ̀ sí í dán máa dán dán òṣì kan tí ò dán tẹ́lẹ̀ you are not working i'm telling you that's why you see people are complaining seriously those people are working. ó yá ẹja gbọ́. ṣe iṣẹ́ nìyẹn ṣáà iṣẹ́ ló padà tó ṣe afẹ́kẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gangan tẹ bá fẹ́ jiyàn gbé. ẹ kì í ṣe pé a máa ń rìn káàkiri mm-hmm. a máa rìn káàkiri tá a bá ti rí obìnrin tó tó yẹ pé bí ibi tó dá ló wà la máa súnmọ́ la máa gbé la máa gbé lọ sí ọ̀sọ̀sà mm-hmm. a máa lè gbáwó lọ́wọ́ wọn. tẹ bá gbé lọ́sọ̀sà àwọn olè àwọn olè máa ń dúró tì wọ́n tẹ máa fi pe àwọn ẹbí. ọwọ́ gágà àti jacob ló máa dúró tì wọ́n bí èlé máa ń gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan tẹ́ bá jí gbé. ẹlòmíì lè fún yín mílíọ̀nù márùn-ún ẹ̀. a máa fi wọ́n lẹ̀. tábà ti pín bá mílíọ̀nù ẹ máa fi wọ́n sílẹ̀ àbí. ìlú náà máa ń pín kẹ́yìn nínú owó tẹ́ bá gbà. tábà gba five million máa yìí gba one point two million. one point two. àá gẹ́gẹ́ bí babaláwo tí gẹ́gẹ́ bí oníṣègùn ìbílẹ̀ tẹ́ jẹ́ ọ̀nà wo níṣẹ́ yín gbà ran àwọn ikọ̀ ajínigbé yín lọ́wọ́ yókù lọ́wọ́ kò sí àtàǹpà kò sí kankan tá a jọ ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ìtàn babaláwo. ẹ agbọ́pẹ́ ní oògùn kan tí wọ́n ń pè ní abèrè báwo ni ẹ ṣe rí yẹn. èmi kọ́ mọ ni abọ́lájí lónìí. bọ́lájí àlẹ́ṣẹ́ lónìí. bẹ́ẹ̀ni. bó ló ti rí. òun ló wà níbi òun ọlọ́run tó gbọ́ lọ́dọ̀ dájú òun. ojú bá ẹ̀rọ bàbá rẹ̀ kílẹ̀ fi ń ṣe kílẹ̀ fa abèrè yẹn ṣe. òun ló máa ń lò ní ìmọ̀ bó ṣe ń lò. òun ló máa ń lò ìmọ̀ báwo ló ṣe máa ń lò. ṣìbẹ́jọ́ ń lò náà ni. bí àwọn ọmọ babaláwo àwo ṣe kinní kan yẹn wọ́n yìnbọn obìnrin ní oṣù. ẹ̀ẹ́mẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe mélòó ni ìṣẹ̀lẹ̀ jí ni pé mélòó lẹ́yìn ti bá wọn kópa nínú ẹ̀. mẹ́fà ni. mẹ́fà ẹ ṣàlàyé bí ẹ ṣe máa ń bẹ ẹ ṣàlàyé bí ẹ ṣe máa ń ṣe. ẹ olùmọ̀ sọ lẹ́ẹ̀kan yìí a máa tẹ̀lé wọn ni tàbá ti rí ibi tó ti dá tí ó tọ́ ń lọ la máa páàkì mọ́ wọn la máa àárẹ̀ sí wọn sínú mọ́tò la máa gbé wọn lọ sínú gbọ́dọ̀sọ̀sà la máa pọ̀ wọn bí nísìnyí sọ pé ẹ máa páàkì ó túmọ̀ sí pé ẹ máa ń gbé mọ́tò dání ni. ìgbà kan kò sí mọ́tò ẹsẹ̀ la máa ń lò. ṣé ìgbà tẹ ti ṣe bẹ̀rẹ̀ ni ẹ máa ń rinṣẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nígbà tẹ ti pẹ́ ńbẹ ẹ ti rówó mọ́tò àbí. a rí mọ́tò bẹ́ẹ̀ ta ló ra mọ́tò yẹn àbí dáwòrán ni. káà dáwòrán ọmọ yahoo kan ló ní tàgbà lọ́wọ́ rẹ̀. òwò ara mọ́tò tẹ ní club ní club ní club láti gbà ìbọn tí èèyàn ń lò báwo lè ṣe rí. gágà ló ní àti Jacob. gágà àti Jacob àlè. bẹ́ẹ̀ni. wọ́n tún lọ gba mọ́tò lọ́wọ́ ọmọ yahoo so ọmọ yahoo yẹn wọ́n ti mọ̀ pé òun náà jí alẹ̀ tó fi gbà á kò ní lè lọ sọ́dọ̀ ọlọ́pàá ṣáwọn tún jẹ́ EFCC ṣé ti yé nǹkan tó máa ń ṣe lélẹ́yìí wọ́n máa bìlíì pé tó bá ti rí ẹ nílùú ìbò wọ́n ti sọ fèmí náà rí pé bóyá mo jalè ni wọ́n ṣe gbà ìjàgbà lọ́wọ́ tèmi ó lè àwọn olórí burúkú bó ṣe náà lọ kílọ̀bù gbogbo wọn ah, ẹni tó máa gba nàìjíríà lẹ̀ mí ìrò kó tí ì dé bí àwọn ọ̀dẹ̀ tí ì bí wọn ẹni tó bá máa gba nàìjíríà lẹ̀ lọ́wọ́ ogun àti lọ́wọ́ gbogbo búṣìtì ajẹni tí ò ní lo tí ò ní give reckon sí àwọn tug àwọn garage boys and all these people again i'm telling you a gbọ́ pé tẹ́ bá fẹ́ pín owó owó ìbọn tí àwọn tó gbébọn sílẹ̀ wọ́n máa ń gba owó ìbọn lọ́tọ̀ kán ṣètò gbó ara wọn ṣé lóòótọ́ ni. kò rí bẹ́ẹ̀ o. iye tí ẹ̀yìn òkú ń gbà làwọn tó níbọn náà ń gbà. iye tó bá ti gbà náà ni wọ́n gbà kò sí kán lọ owó ìbọn kankan lẹ̀. báwa náà ṣe wá mú yín. àsìkò tó náà ni o. Hmm? àsìkò tó ni o àsìkò ọlọ́run tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run sọ pé kó rí bẹ́ẹ̀ o. àwọn kan wọlé ṣe gan tí àwọn olóko fi tàfi ní tètè rí mú jàre. kò sí ọkọ tá a ṣe o. àyín tẹjọ ẹ bàbá alẹ tẹjọ oníṣègùn. kò sí ọkọ tá a ṣe o ọjọ́ gbogbo ni kéyìn àgbọ̀dọ̀ ṣe máa ń sọ àsìkò tó ní ọbẹ̀ mú wa. ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan ní. kí ni màá tẹ̀lé fún àwọn èèyàn nígbà tó ti bàyí báyìí. mo rọ gbogbo àwọn tó kù tọ́lọ́ tó fẹ́ máa ṣiṣẹ́ yìí kọjá wọn kò sí èrè bẹ́ẹ̀ rárá gbogbo owó ta rí ń náà kì í ṣe èèyàn lè fi ṣe nǹkan èèyàn lè gbáwó ẹ̀rín kó fi ọjà ẹ̀kún àgbọ̀n lè má ṣe. ẹsẹ̀ tó ń dún yìí kí ló mọ yín níbẹ̀. mo jábọ́ sí kọ́tà ni. ṣé ibi tẹ́tí ń sá lọ fáwọn ọlọ́pàá lọ́wọ́ tẹ́tí ń sá fáwọn ọlọ́pàá. ó ti ṣẹlẹ̀ káwọn ọlọ́pàá tó mú mi. ẹ kí ló ṣẹlẹ̀ tẹ́ fi. ọ̀sọ̀ọ̀sà ni wọ́n tọ́jú àwọn kidnappers sí àwọn ilé wọn rèdè ẹ̀ pé gbogbo àtọ́ ti ń jalè lẹ́pẹ́ yẹn wọ́n ń pariwo fúlàní ni o fúlàní ni o fúlàní ni o àwọn fúlàní ti wọ́n gbó wọn o wọ́n ti wà ń bẹ̀ yẹn o fúlàní ló gbé wọn tó bá dé ẹlòmíì <sighs> ṣé ẹni tó gbé nítorí mo rántí during that time was the tó ń pariwo ee àwọn fúlàní ti ń jí àwọn èèyàn gbé lẹ́pẹ́ o wọ́n ti gbé lágbájá o fúlàní ni o wọ́n ti wà náà ṣé fúlàní ni báyìí mo béèrè lọ́wọ́ yín ṣé fúlàní ni ọmọ ìjẹ̀bú gbó àti ìjẹ̀bú òde àti ìjẹ̀bú ọ̀sọ̀ọ̀sà àti ọmọ ìjẹ̀bú àgọ́wòye ṣé fúlàní ni hmm. tíjẹ̀bú bá purọ́ mọ́ ẹ tíjẹ̀bú bá purọ́ mọ́ ibi tó máa wọ̀ ẹ́ sí ló wà yìí tọ́nà bá kúkú kú ẹ yọ ṣé ìjẹ̀bú ni àmì ṣé fúlàní ni wọ́n báyìí ìgbà yẹn mi ò mọ̀ pé wọ́n ń bí jíyàwó wa ní màṣà ń gbé ni wọ́n ṣe ń pariwo báyìí wọ́n ti wọgbó o àwọn jẹ̀bú àwọn fúlàní ti dé o wọ́n ti wà nù gbó o àwọn pásítọ̀ kan náà tiẹ̀ sọ̀rọ̀ ń gbà yẹn àwọn fúlàní kọ̀ọ̀kan bẹ́yẹn náà bọ̀ ṣé fúlàní rèé báyìí ṣé fúlàní ló gbé ọba ìyá àwọn ṣé fúlàní ló gbé wọn ṣé fúlàní ni. our these uh, people these boys they are more dangerous they are dangerous more than you think you expect kàn sọ fún mi ọkọ ọsọsà tán náà gbé tán ti lọ ń fún wọn gbé yẹn kàn lọ wo ọsọsà yẹn ta ló kó tẹsí bẹ́ẹ̀ mi ìlè sọǹsìn o bóyá ẹlòmíì ti kó tẹsí bí ọsọsà o efele nìkan ló kó tẹsí ọsọsà àti club hmm. Ìjẹ̀bú Òde ni club ti wà sí ìwà ń bẹ àwọn olè náà máa máa ná bẹ́ẹ̀ àwọn burúkú máa ná bẹ́ẹ̀ ǹjẹ́ ó yé yín ṣá ṣùgbọ́n tó bá rẹ́ni tó kọ́lé iṣẹ́ tó bá tẹ̀ ni ṣe tomato paste tó bá ní wọ́n ṣe gbogbo nǹkan tó máa da fún nàìjíríà wọ́n máa gbógun tì ní wọn ò fẹ́ kẹ́ni ti wọ̀ they want to turn everybody to thief hmm. ó lè ní wọ́n fẹ́ sọ gbogbo yẹn dà but anyway tí mo kàn fẹ́ sọ náà lónìí kò sí ìlú tán ti ń jalè ṣùgbọ́n ìrètí. <laughs> ìjẹ̀bú ní olè jíjà òun ló lọ yìí because wọ́n fẹ́ lọ bọ́n ṣe owó tó máa fi bó ṣe wà yẹn wọ́n fẹ́ náwó lójúde ọba wọ́n á aṣọ àwọn náà bó ṣe wà yẹn wọ́n máa wà nú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n máa wà nú ẹgbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n bá dẹ̀ wà wọ́n pa nù kọ̀ọ̀kan ṣáà ni torí ẹ̀ wọ́n máa fọ́ọ̀mù gúrùpù kan báyìí ṣáà ni all of them dey we be in one group or the other ilẹ̀ ti ṣe tìtú lónìí kí ló dé tágo ilẹ̀ fi lágo kan sọ́ni àgọ́ mẹ́rin ló ṣe to five ilẹ̀ dẹ̀ ti ṣú ó ga o fàájì ti wọ̀ they love party they love they want to see themselves wọ́n fẹ́ máa ríra wọn best all the time when you want to be the best all the time ara nǹkan tó máa ń fà lélẹ̀ kò ń ṣe pé bóyá wọ́n wọ́n jalè yẹn wọ́n jí èèyàn mẹ́ta gbé wọ́n gba hundred million ó ti gba fifty million wọ́n dẹ̀ pín ẹ lọ fi ṣe business o ẹ má jalè mọ́ no did wọ́n máa mú bí iṣẹ́ ni nísìnyí báyìí tó jẹ́ babaláwo ó ní tó bá ti mú ẹ next time tó bá wà wá kó wá ṣiṣẹ́ babaláwo tó bá ti ṣe fún yín wọ́n ní mú yín ṣé wọ́n mú un náà pẹ̀lú ẹ kó tó di pé wọ́n mú báyìí ló ti ń já sí kọ́ta apá ti kán ẹsẹ̀ ti kán ìbọn ti bà á lára ló ti yé mẹ́yìn to tell you that only God ọlọ́run ò tí ì ṣetán ni o excuse me ta ló máa rí torí ẹ̀ la ṣe condemn all this babalábúlé and all those nonsense things they must do evil ọmọ ti bí náà àmì èyí tó lòun olórí wọn tó lòun ní chief ó tún post ní pòun lólórí wọn ó tún sọ lójú kámẹ́rà ìpòun lólórí wọn èṣù òbí èṣù bẹ̀rù ó ti yé àfagbára ọlọ́run nìkan ló ń bẹ̀rù ó lòun lólórí wọn wọ́n tún sọ pé òun náà jogún ìwé ògùn kan náà ni ó jogún kankan ní téèyàn bá jogún nígbà míì máa ń ó got got to do torí ẹ̀yìn ẹ̀yìn ológun ajẹbíríkì ológun ajẹbíríkì so ohun tí mo sọ nísìn kì í àbàyàn jẹ́ o tó gbọ́dọ̀ máa sọ gbọ́dọ̀ wá kí o ẹ̀yin blackmailer ẹ̀yin blackmailer <laughs> ọjọ́ tí wọ́n mú àwọn tí wọ́n mú àwọn boys náà ṣe interview yẹn tí kiri yẹn Tóyìn ti gbòòrò tó ná mẹ́nìkan ní tó bẹ̀rẹ̀ sí ní títí lèsì rí ọjọ́ yẹn ni wọ́n yọ kínní ọjọ́ yẹn ló yọ fóònù ló yọ kínní ẹ̀ kúrò lórí system. ẹ wá sọ fún mi mo ṣiṣẹ́ mi pé mo sọ lẹ́ẹ̀kan bí eré kì í ṣe pé mo búyàn wọ́n lè ní mo rúdù sí i ẹni tó bá bíire ìjọba nàìjíríà tó bá bíire kó investigate àwọn tó ń sọ wọn ò lè investigate lisi lisi tó jalè lójúkorojú wọ́n ní pé èyí dẹ̀rọ̀ jáde wá ó ní pé nàláyò ìdán pé ṣe làwọn parọ́ mọ́ pé ìjọ pé ṣe ni ọlọ́pàá nàìjíríà parọ́ mọ́lé sí o <laughs> I cannot me I can't stop laughing. <laughs> simply because ó bá wọn sun Tom Jones níṣẹ́ kò sí problem kò sí problem ṣùgbọ́n ó ti lọ gbé gbogbo ṣáàtì ẹ̀ wálẹ̀ Nigerian government ẹ̀ ti ẹ̀ wò. Eh, èèyàn tó pariwo no níbẹ̀ yẹn wọn ti investigate lisi fún ọmọ tó pariwo no kò ń ṣaṣọlá nìkan wá ń wò níjọ yẹn o tìyé eléyìí náà nǹkan pàápàá torí pé ní jẹ́ friday mo kàn ní à mo ti wà nílé tuntun ó dẹ̀ tún fẹ́ bá ṣí àmì mi jẹ́ nǹkan tí ẹ wọ̀ ní èmi kàwọ̀ kan ní tó ti yé so tèmi náà bá fẹ́ tó bá pé mo fẹ́ ṣe pàtí ń sẹ̀rí pé aṣọ yìí náà dà ó tẹ̀ fẹ́ jọ mo rẹ́nìkan tó ṣe celebrant kan tó kọ́lé ń yẹn ẹ fẹ́ mi náà lówó epo tèmi Megida ẹ tètè má tètè ẹ tètè ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́tì kẹ́ ẹ jọ kẹ́ kẹ́ jẹ́ ká kúrò lóko ẹrú bí o òkú ẹrú ká kúrò nínú tọ́jọ̀ ẹ jọ o torí mi ẹ jẹ́ ká kúrò ní òkú afẹ́ kúrò ní òkú ẹrú tíkẹ́ẹ̀tì mi Megida buy my ticket now buy my ticket now any study tí n bá fẹ́ ṣe gan orí line ni mo ti ń ṣe mo ti ń ṣe school mi so for the the winter time nísìn tó dé òtútù mú kò dáa kéèyàn máa dá sùn mo ti dá sùn tó mo ti loneliness ti sú mi mi lè purọ́ fún yín now if i'm not i'm loneliness i'm tired of loneliness now ọlọ́run ló sọ pé àti nàìjíríà ṣé èèyàn lè wà nàìjíríà pẹ̀lú loneliness ẹ jọ̀ọ́ at least in n bá ti ẹ jẹ́ ní ti ẹ kémi náà ó ti yẹ yín àwọn èèyàn kan náà ló máa fẹ́ wọn ń sìn àwọn kírímìnà yẹn wọ́n máa sọ pé ọkọ wọn you marry the you marry the and wife. Hmm. Hmm. <laughs> nǹkan ń bẹ o Lizzy ó sáré change gbogbo àkáǹtì ẹ̀ ọ̀sọ̀ọ̀sà tí wọ́n ní wọ́n gbé tọ́nà ń tọ́jú èèyàn pamọ́ sí yẹn kó sọ fún mi pé club tó lọ́wọ́ wà lọ́sọ̀ọ̀sà tó tẹ̀ yẹn kọ́ ni àwọn boys máa ń sùn sí efele ló ní gbogbo tẹ̀ ṣe gbọ́ abẹ́ ìdáhùn ọmọ ọ̀dọ̀ mi jẹ́ ń sọ sítórì ọmọ ọ̀dọ̀ yìí lẹ́ẹ̀kan sí mo dédé jókòó sínú ilé tèmi ò mọ̀ pé wọ́n ti ń ṣọ́ mi tipẹ́ ìgbà yẹn mo ti ṣe ṣáàtì mo ti ṣe ṣó o ta ló ìgbà ṣe ṣe ìgbà yẹn ṣé mo ti ṣe ṣó o ṣé mo ti promote lákọ̀ọ́kọ́ ṣé mo ti promote lákọ̀ọ́kọ́ yẹn mi ò rò bẹ́ẹ̀ ṣé mo ti promote lákòókò yìí ẹnìkan wá rajà ní Dubai mi ì lè rántí woman yẹn one black woman like that ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ ní báǹkì mi ò mọ̀ rí woman yẹn irọ́ ò dá mi ì mọ̀ rí rárá o but ó ní lady kan tí mo mọ̀ rí ní Dubai tájọjọ máa ń lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n pe lady yẹn ní Jùmọ̀kẹ́ àjọ máa ń lọ sí redeem ni so lady yẹn mú mi lọ́rẹ̀ẹ́ a máa pe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi èmi náà kẹ̀dẹ̀ rèé àwọn tó máa ń nígbà yẹn mo ṣáà rí i pé ó máa ń ó máa ń mí kì í ṣe pé mo fẹ́ tú láṣìírí but ẹ mọ àwọn tó máa ń sùn pẹ̀lú ọkùnrin ó ṣáà ó ṣáà ṣọ́ọ̀ṣì ṣáà ni mo ti mọ̀ mi ò ní sọ bad side so ó ṣàwá use mọ́ mi tá a bá lọ sí ṣọ́ọ̀ṣì á ní kí n gbé òun ṣọ́ọ̀ṣì kan lájọ lọ ní redeem ní dera redeem kan tó wà ní Dubai náà nìyẹn nígbà yẹn mi lè sọ ti Abu Dhabi o but èyí tó wà ní ìgboro dera níbi hòtẹ́ẹ̀ kan kí lórúkọ hòtẹ́ẹ̀ yẹn so ibẹ̀ ṣáà mo ti mọ bèbí yẹn ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú ṣé dírẹ́fà lọkọ ẹ̀ ń ṣe pẹ̀lú àwọn Arab kìíní tó wà ní Dubai yẹn tó máa ń fún ní portion káàkiri so anyway nínú church ẹ̀ mọ̀ pé níbọ̀ tẹ́ bá ti mọ̀ nínú church wá ti bìlí pé church ni Jésù ló pa ẹ̀ but this time around mo lajú mi dáadáa bí ṣe wà I'm the church of God also I don't condemn people nígbà má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ but mistake tó bá ti ṣe tẹ́lẹ̀ wàá mí sọ pé òṣèrú ẹ̀ mú mo ṣàṣìmọ́lé dìé ni òun ló wá mú ní ọjọ́ kan ó sọ fún wọn pé tó bá lọ kán lọ kí mi lẹ́wọ̀ pé wọ́n máa fi mí boast torí ngbà yẹn èmi àtọmọ mi àti ta ló wà ní ọmọdọ mo ti gbé àbúrò mi kan wá tó ti lọ padà tí mo ti dá padà sílé torí èmi bí ṣe wà mí ìfẹ́ wà láàfẹ́ ayé mi bí ṣe rárí mi táwọn èèyàn máa rò bóyá ṣe ni mo stubborn kí n tó dìde láti máa sọ̀rọ̀ èèyàn ẹni yẹn máa ti ṣèkà fún mi gan for long mo máa ń farada nǹkan mi ìdẹ́ńṣọ̀dẹ̀ ṣùgbọ́n a ti kọ́ mi bí a ṣe ń faradà torí ẹni tí ò bá ní ìfaradà nínú ayé yìí náà ayé ò ní pẹ́ sùn torí ayé fúnra rẹ̀ burú tí o mo dúpẹ́ fọlọ́run ọlọ́run jọ má jẹ́ káyé sú mi o má jẹ́ káyé sọmọ mi o wọ́n ti ṣe many things káyé lè sú wa bọ̀ kó lè sú wa so ẹ̀yin tí ẹ dẹ̀ fẹ́ mọ gbogbo nǹkan lónìí i will tell you little ṣé ti yé no ma'am, I won't. Anyway, shall let me continue. ó wá wá níjọ́ náà pẹ̀lú woman yẹn wá ní customer òní ṣọmọ pé téèyàn bá ra ìjà ní Dubai ọjà tó bá rà ó máa kó fáwọn agent náà ní ó gbé Dubai to ma bá send ẹ̀ sí Nàìjíríà so wà á mọ ẹnìkan mẹ́ta bá ti jẹ́ pé wà á nàìjà tó lè tó lè ránṣẹ́ pé lọ́ba mi ra kínní kò sẹ́ǹdẹ̀ sí mi so ó ṣàgbóbìnrin yẹn wá sílé mi níjọ́ ni kó wá kí mi ó dẹ̀ ti mọ̀ pé ó lóun ní àlejò kan lóun fẹ́ kí mi wọ́n ní ṣàáròyìn mi ó ti mọ̀ pé máa entertain ẹ̀ nínú ilé mi ẹ mọ inú ilé tí mò ń gbé ní Dubai yẹn eh, ó fẹ́ ó tóbi ju bíbá yìí lọ náà bí eléyìí náà it's a wonderful house. Um, ó dẹ̀ gbé lady náà woman náà wá oníkó wá so ọmọ tó máa ń dẹ̀ ń bá mi ṣiṣẹ́ ń gbà yẹn ọmọ Philippine kan báyìí kò ń gbé lọ́dọ̀ mi but tó bá fẹ́ bá mi ṣẹnu lé nígbà tí òsò ọmọdọ̀ lọ́dọ̀ mi yẹn máa bá mi wá kó aṣọ á mi wá tidy up ṣe ti understand so mo wá sọ pé mo ní ìdí ọmọ Nàìjíríà ní gbogbo gbà yẹn tí n bá ti gbọ́ ọmọ mi tọ́mọ mi bá ti lọ sí school mo gbúdọ̀ tọ́mọ bá ti lọ skul báyìí mo gbúdọ̀ gbogbo ọjà tí wọ́n fẹ́ lọ rà mo gbúdọ̀ rà kí n ti dé kó tó di pé ọmọ mi dé láti skul torí kò ní sí ẹni tó máa bá mi gbà nínú skul bus so mo wá ní mo ní ìdí ọmọ filipino mi lè gbọ́ ọmọ filipino mi tó mi wọ́n máa ń complain nípa àwọn náà àwọn náà máa ń fọ́nbù so mo ní ìdí ọmọ nàìjíríà bí ẹ eh, jùmọ̀kẹ́ ṣe gbélédìí yẹn wá nìyẹn mo wá ṣàṣọ fún pé mo tiẹ̀ nídìí mo kàn sọ ni mo wá sọ fẹ́nìkan pé mo ní ìdí ọmọ nàìjíríà tó máa máa bá mi ṣiṣẹ́ pé mo ní ìdí ọmọ ọ̀dọ́ tó reliable torí ngbà yẹn mo ti wí pé i will be travelling ó máa ọmọ mi mo ní ìdẹni tó yẹ pé mo lè fi sílẹ̀ sílé pẹ̀lú ọmọ mi ṣe ti understand tó dẹ̀ wà reliable kò ṣe tó máa gbọ́mọ èèyàn sá lọ filipino tó bá wà nínú ilé pẹ̀lú ẹ̀ náà tó bá lọ bì kọ̀ọ̀kan tó bá lọ kúrò nílùú ẹ̀ ti understand ẹ̀ ní tracy tó ẹni wá sọ fún mi pé òun ní ọmọ kan tó máa ń bá òun fọṣọ ní nàìjíríà ipe ọkọ ẹ̀ gan ipò ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń tẹ́ bọ̀tọ̀ ọkọ ẹ̀ bọ̀bọ̀ yẹn ti kó tó wá kú ọmọ kò sọ fún mi pé ọmọ gbogbo gbà yẹn bí ní mi ní fóbíà fún any tribe àbí anybody anybody but nísìnyí mo ní àwọn àyà mi máa ń já fún àwọn tribe kan mi lè purọ́ fún yín kì í ṣe pé wọn ò dáa But tó lè má jẹ mí lọ́wọ́ tóró gbúdọ̀ stọ́dì àwọn nǹkan tó bá jẹ ẹ́ lọ́wọ́ ṣó ti yé mo wá ṣàtọ̀fẹ́ ni mo wá lòun ní ọmọ yẹn kó máa ń bá ń ṣiṣẹ́ kó ní ọmọ pẹ̀lú ẹ̀dẹ̀ máa ń ṣe nǹkan ọmọ mẹ́rin ló ní kó dẹ̀ ti lọ́ọ́ sọkọ ẹ̀ ah! inú ẹ̀ wá ṣe mí mi ì tí ì rí o mi ì rí o ó ní kí n jọ mo ní ṣó ah, ó ló ń ṣiṣẹ́ gan-an ó ló dẹ̀ náìsì ó ní kò ní fọ́nbù o mo ní ẹ̀ ó ní ẹ̀ ó ní tí má lè help ẹ ọmọ yẹn ó ní kí n jọ ìyẹn lady yẹn o wọn á ní ah bó ṣe dárúkọ pé kò ní ọkọ kò dẹ̀ ní àwọn ọmọ ẹ̀ ní bàbá yẹn èmi máa ń like láti help àwọn tí ó bá wà less privilege bá a ṣe help àwọn èèyàn tó ọlọ́run jẹ́ ara láàánú bá ní kò sí problem ló bá ní mo ní ṣó lè dúró fún ní kò sí problem bó ṣe fún mi ní onítò bá ti dé nàìjíríà báyìí wọn á ní kó pè mí ìníkan kiri kan ó dẹ̀ pè mí ó dẹ̀ dé nàìjíríà ó dẹ̀ ní kó pè mí wọn kọ́kọ́ jọjọ pè mí nígbà tó dẹ̀ yà wọn ní wọn ní kókó dẹ̀ pè mí ó dẹ̀ ní ṣó ní passport mo ṣáà sọ gbogbo ẹ̀ ìnú ó wá ní ní tòótọ́ ó lóun ṣó ní passport ń gbà àbí mo fún lóko lọ gba passport anyway to cut the story short mo ṣe visa fún un mo gbé wá sí South Africa I mean sí Dubai àwọn mélòó ni mo gbé wá sí Dubai náà ok níkẹ́ àti òun ni mo gbé wá láti Nàìjíríà the two of them they got to do with Ìjẹ̀bú Òde and Ìjẹ̀bú Igbó and Ìjẹ̀bú Àǹkó they all from bu ó wá bó ti kọ́kọ́ tí mo kọ́kọ́ rí ní ọ̀rọ̀ ọmọ yẹn ni pé ṣẹwà ṣẹwà ń ṣiṣẹ́ pẹ̀lú efele báyìí ọmọ òṣòṣà ni ṣẹwà ṣé mo pé wọ́n ti wà ní sọ̀ràǹdì mi tí wọ́n ti ń dẹ mi tí wọ́n ti ń plant àwọn èèyàn sí sọ̀ràǹdì mi èmi ò mọ̀ torí ẹ̀ ń sìn tèmi bá rí ẹnìkan tó déédéé wá wọ́n ń wù ilé mi kiri o irú àná tí mo wà ní ọ́fíìsì kan lánàá yes i went to the i was in the government of uh, Ottawa yesterday and getting to the office like this they started calling me calling me mo ń bọ̀ mi nígbàgbé story tí mo sọ started somebody started so people started calling me how many people called me yesterday nígbà tí mo wà lọ́fíìsì yẹn gangan they started calling me bí mo dẹ̀ ṣe jáde náà immediately mo tún rí another woman tó ní ah, àmì fans yín lé mi gíríngàn gíríngàn gbà tó dẹ̀ máa yá ah, ó kàn sọ fún mi pé ah, ẹni tó ń wá wò gan wọn ló ti close lọ kò wá wẹ́ni kan bọ̀dì ó kàn wá bá mi ẹ kàn ń wọ́n dára yín láàmú ni ẹ máa kí mi ni lẹ́sẹ̀kẹsẹ̀ ló tẹ̀sẹ̀ pé àwọn ah, ọmọ yín fine òun fẹ́ invite mi síbi kan lọ́jọ́ Saturday you don't, you don't even tell me that don't even try it you cannot invite me to any any bullshit. kó ṣe pé mi ní ráṣọ wọ̀ mi ṣe pé mi ní rí bàtà wọ̀ kó ṣe pé mi ní look nice but you don't just invite me I don't want to make I don't want to play with people some <laughs> anyway <laughs> i'm not mi mi ìwà boss wo mi lè sọ o mi lè but kí just commoner person kò ṣe pé mo fi proud o bírú àwọn àwọn nǹkan tí mo ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí nǹkan ọ̀gbà ń sìn do you get it anyway ṣe a máa jẹ boast ẹni wọn ṣáà wà lánàá mo yìí máa sọ náà tèmi bá tó ṣe tán so lady yẹn ó ṣáà ó ṣàfún mi ní nọ́mbà bèbí yẹn ó wá ń pè mí ó introduce ẹ̀ sí mi wọ́n ṣe official something nígbà tó wà lórí ní nàìjíríà nígbà tó ti introduce ẹ̀ sí mi ṣe mo ṣàṣe visa fún bá wá sọ́dọ̀ mi ọjọ́ tí wá dé tí mo ní nígbà tó dé sí airport mo wá mo wá ní pé kí taxi gbé wá mo bá taxi sọ̀rọ̀ taxi gbé wá nígbà tí taxi gbé wá dọ̀dọ̀ mi ìyẹn cap mi nígbà tó dé sí South Africa tó dé sí Dubai mo notice ẹ̀ ó kàn wò mí látòkè dé sàlẹ̀ ọmọ tí mo ń sọ yìí eyín ẹ̀ ta ló nírú eyín ẹ̀ nínú orí Facebook o ẹ mọ àwọn tó máa ń ní eyín tó máa ń fẹ̀ yẹn tó ní ó máa dàbí open títì báyìí bí iṣẹ́ wa ṣe rí nìyẹn eyín ẹ̀ odidi eyín kan dàbí odidi nǹkan yọ ní bíbá kò yọ ọ̀bọ̀ tí èjì ni. Hmm. ok àwọn àjálẹ̀ connection oh God ó ti yé mi ó ti yé mi ọ̀sọ̀ọ̀sà ló ti wá ṣé mo pé wọ́n máa ń lè jí kan lọ́sọ̀ọ̀sà bá ìjì ẹ̀ ókè ó ti yé mi ó ti yé mi ó ti yé mi wọ́n ṣáà bó ṣe dé bó ṣe wọlé níjọ́ náà èmi ò mọ ibi tó ti wá tẹ́lẹ̀ o mi ò ẹ̀ o mi ì tẹ́ lú ẹ̀ o ó kàn sọ fún mi pé ọmọ yíbò lọkọ òun pọkọ òun dẹ̀ kú pé màtọkọ òun kú yẹn wọ́n wá gbé òun lọ sílẹ̀ yíbò wọ́n ní kò ń tẹ̀lé òkú yẹn lọ sílẹ̀ yíbò pé wọ́n wá gbé òun jókòó pẹ̀lú òkú nínú mọ́tò ṣàṣọgbó ẹ̀ I feel so sorry for her nínú ilé mi gbogbo ọmọ mi máa ń ní ẹrù gan school bag oríṣiríṣi nǹkan mo lè ra school bag mẹ́fà sínú ilé as you understand school bag mẹ́fà nice one ọmọ mi máa ń lo pink bí àwọn pink orange àwọn bright colour bẹ́ẹ̀ school bag pẹ̀lú bàtà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so tọmọ mi bá ti lò díẹ̀ ó lè lóun ò tún fẹ́ tábà tún ti lọ nínú mọ́ òun máa lóun fẹ́ rà ṣẹ̀wọ̀n ó sì wà ní kékeré. nínú ilé yẹn mi wá ń kó àwọn kiri yẹn dànù because ó ní ó ní yàrá tó wà máa tó sílé tó bá ṣàdé bó ṣe dé yẹn àwọn èèyàn tó bá wá láti Dubai náà tó ń wárajà ẹlòmíín lè wà kí mi létí mo ṣáà ń gba nonsense mọ́ra tẹ́mi ò mọ̀ pé they are up to something ọmọ yẹn kàn sọ fún mi ní tó kọ́ sọ fún mi ó kàn ní mọ́ mi gbogbo àwọn ẹrù sarah yẹn ṣé kò ń kó ilé ṣé kò ń kó ilé ṣé kò ń kó ilé skul báàgì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo ní kò kò kó tẹ̀ jẹ́ pé sarah ṣì ń láìkẹ̀ a máa lọ rà á nínú mọ́ ó yìí kù nínú mọ́ mo ní kò kò ẹni sì tó bá ti lóun bẹ́ẹ̀ tó bá ti léèyàn tó ń lọ sí nàìjíríà bẹ́ẹ̀ tó bá wá kí wa ní kò kò but first day tó kọ́ wà mí lè gbàgbé rárá torí téèyàn bá wò mí first impression matters a lot to me kì í dẹ́ ṣe wípé kódà tó bá lówó jù mí lọ àbí tó bá kò lówó tó mi kò ní kankan ló ti yé bẹ́ẹ̀ bọ́ọ̀tì ẹ máa ti mọ àwọn tó yẹ pé ó fẹ́ size mi ẹ máa ti mọ̀ pé wọ́n ran wá mi ò mọ́pọ̀ mọ yẹn mọ efele rí táìmù tí mo dẹ̀ ń sọ iná mi ì tí mọ efele o. táìmù tí mò ń sọ yìí mi ì tí mọ efele. Hmm ó ti yé mi léde ó yá papá ìtẹ̀ sókè roman mi ma papá ìtẹ̀ sókè so tolúwa ní ìjọba fún mi grapes kò sí ti mi tí mo nígbà tí mo sọ yìí to be sincere mi tí mo ìfẹ́lẹ̀ ìgbà tí mi mọ ìfẹ́lẹ̀ yẹn àwọn pípù yìí ti wà lórí iṣẹ́ mi kémi tó kún tó wá fara wọn mí gan face to face ní tí mo fi lè bóyá ṣe wọlé mi nìyẹn ọjọ́ tó kọ́kọ́ dé ó access mi ẹ mọ̀ ó wọ jíǹsì ó dọ̀tí ẹ mọ̀ tẹ́wọ̀n bá wá láti nàìjíríà ẹ mọ̀ pé ìkànnà ẹ mọ̀ ilẹ̀ pupa nílẹ̀ nàìjíríà àjàjà ẹni tí ò bá lo mọ́tò tí ò dẹ̀ ń ṣe pẹnikíọ̀ manikíọ̀ dáadáa ẹ mọ̀ pé ìkànnà wọn bó ṣe máa rí ẹ máa ṣáà ti rí dust nínú kinní ẹ ṣe mọ but òun tún yẹ kémi máa wò bíi pé ṣe ti understand but èmi i don't look down on people i don't look down on people ṣòro àwọn tó yẹ kó look down on yẹn tó bá ti look down on they will look down on you àwọn tó yẹ kó rubbish tó yẹ kó trash tó bá ti trash wọn máa fẹ́ trash ẹ mo rí gbogbo ẹsẹ̀ ó dọ̀tí but ó ń bọ̀ láti nàìjíríà ẹni tó ń lò ti ní stress ọkọ ẹ ti kú ọmọ ti dà àwọn ti dà ọmọ sí láyà ó ti dá àwọn ọmọ kan sọ́dọ̀ àwọn ẹbí ọ̀dọ̀ àwọn ẹlòmíì òun ó ti wá ń gbé ọkàn káàkiri so of course ó ti lọ ń bẹ̀rẹ̀ nǹkan ṣiṣẹ́ i sorry for, he, for her very well i feel so sorry so but ó wò mí bẹ́ẹ̀ yẹn anyway let me continue the story. ìgbà tó wá yẹn tó wá sọ́dọ̀ mi yẹn òun àti Fẹ́mi bọ́ọ̀yì kan báyìí tí mo sọ pé ó wà nínú déwùmí ìbẹ̀rù èwo ló kọ́kọ́ dé nínú àwọn méjèèjì ó dà yìí pé òun ló kọ́kọ́ dé bọ̀ bí mo ṣe mọ̀ nìyẹn obìnrin tó fún mi ní ọmọ yẹn tó fún mi níṣẹ́ wà yẹn mi lè dá obìnrin yẹn mọ̀ mọ́ but tó fún mi lóhùn gangan tó jẹ́ kí n mọ ẹni tó fún mi níṣẹ́ wà wèrè ẹ̀ ó máa ń bẹ ó wà lórí platform bí wọ́n fún mi nọ́mbà ìjọ kan mo gbé kò gbé àgbà àwọn olórí burúkú gẹ̀ẹ́sì ni ṣe rẹ àwọn àwọn girls àwọn boys ń ṣe burúkú wọn pọ̀ gan nàìjíríà o hmm. ṣe rẹ àwọn boys àtàwọn girls ń ṣe burúkú ẹ gbogbo àwọn ojú tó fine tó fine míì tẹ máa rí wọn yẹn tó bá gbọ́ ọ̀rọ̀ òun lórí kì í ṣe rọ wọn kàn fi awọ èèyàn bójú ni ẹranko nínú ni wọn jẹ nínú anyway òun àti Fẹ́mi yẹn kò pẹ́ kò jìnnà yẹn náà wá bá mi ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì náà ni ẹni tó gbé ṣe wàwá ṣọ́ọ̀ṣì tó gbé ṣe wàwá ṣọ́ọ̀ṣì mo ti rí ní Redeem eléyìí náà fẹ́mi yẹn náà ṣọ́ọ̀ṣì ni mo ti rí ó máa ó jẹ́ ọ̀rẹ́ ọmọ kúforíjì kan lẹ́pẹ́ ọmọ speaker Lagos State ngbà yẹn ìgbà yẹn Lagos State speaker ikú foríjì ọmọ ẹ̀ beautiful lady kan báyìí dúdú báyìí ó wà ní ẹ̀pẹ́ àmì ó wà ní Dubai tó ń school ọ̀rẹ́ lòun àti Fẹ́mi rìdíìmù náà ni wọ́n máa ń lọ àmàjọ ń jókòó òun náà ló ṣàjẹ́ ó ṣàbá mi ó ní àǹtí bọ́lẹ̀ ti wá sọ Ondo state ní mi o níkọ̀kìnìkan ó ṣàbá mi fún àṣìṣà nílé ọjọ́ yìí bọ́ mo ti kó mọ́tò mi sọ́nà owó ló wá bá mi fún kò dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ó ní wọ́n ti lé òun kò ń lé o bóun rẹ̀ fẹ́ sanwó lé ń sìn òun àtọ̀rẹ́ òun pé wọ́n ti lé wọn kò lé kò sí nǹkan kan èmi ò dẹ̀ mọ̀ pé ńgbà yẹn wọ́n fẹ́ jẹ́ kó máa gbé lọ́dọ̀ mi let me tell you something some people want sórí gbogbo àwọn tó máa ń ṣe nǹkan burúkú yẹn wọ́n máa ń fẹ́ gbé ẹrù wíwo sí ẹ lọ́rùn ìṣòro ayé wọn bùkátà wọn wọ́n máa wábi tó máa já sí mo fẹ́ sọ ọ̀rọ̀ wọn méjèèjì yẹn papọ̀ so lédè bọ̀bọ́ yẹn náà tó wá bá mi ṣe mọ̀ pé ìkan wọ́n ti ní kí n gbà kan sọ́dọ̀ ń sìn èkejì náà tó wá bá mi pé ní ṣọ́ọ̀ṣì pé kí n jọ kí n hẹ́pù pé wọ́n léwu síta ó yẹ kí mò ń ní wọ́n ti lé ẹ síta bó ṣe ni wọ́n lé òun síta yẹn ẹnìkan wá bá mi lánàá o tó lóun nídìílé kíákíá ní ọmọ Canada tó dẹ̀ lóun ti wà ní ìgboro Ottawa yìí for like six years mo wá ń béèrè lọ́wọ́ ara mi lánàá mo kàn ń wò wọ́n báyìí mo rẹ́rìn when somebody is talking to me má ti mọ̀ pé irọ́ ló ń pa àti tó bá dẹ̀ jẹ́ pé òótọ́ lòun ṣe sọ gan má kàn máa wò ẹ́ pé má kàn máa wò báyìí pé n tó rò pé mo ń ṣe é sì mọ́ the same thing lẹ́nu yẹn wá bá mi lánàá ibo òun nídìí ilé lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn tó wá bá mi ní ó máa fi ẹ̀sìn tí mo lọ lánàá ṣó ti yé bí fẹ́mi ṣe wá bá mi nìyẹn mo ti gbé ọmọ eléyìí wá eléyìí náà fẹ́mi náà nǹkan bàbá mi ni ike tí mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé oh you we don't have rapport i don't know you like more than that like nínú church kó ló fẹ́ sanwó lé èèyàn lè help èèyàn tó bá lówó bọ̀ báwọn èèyàn ṣe máa hide sọ́dà eh, sympathy kan wá máa hide wọ́n máa pé kó sympathize pẹ̀lú wọn tó máa fi jẹ ayé ẹ̀rùn anyway ṣá fẹ́mi ṣáà bá mi ó ní kí n help wọn pé ó ti lé wọn jáde ah, mo ní èmi kẹ̀dẹ̀ eré tẹ́lẹ̀ mi bá ti wà nàìjíríà tí mi ti kó tí mi ti clear mi kò sówó ńlẹ̀ ọ̀ kí n lówó báyìí mi ní fún anybody torí mo máa mo lẹ́yìn láti sanwó clearing mi mo lẹ́yìn láti sanwó shipping mi I don't give my money any money to clear my goods and to I won't give it to anybody but later ló wáyé mi pé it's a plan work yeah mi ì dẹ̀ tí ì ṣe ṣóńgbà yẹn mi ì tí ì rò pé ṣé mo ti promote kí Fẹ́mi tó dé ó dàbí mo ti promote ta kọ́kọ́ kí Fẹ́mi tó wá so mọ́níà mi mi nísìnyí ò mọ̀ ní owó pọ̀ lẹ́ o ẹrù mi wà lórí omi tí ó bá dẹ̀ ti dé Nàìjíríà mi lè fẹ́ níbọ̀dì lówó kò sí ó lẹ̀ o ó ní wọ́n ti dẹrù ń síta àṣé wọ́n ti mọ̀ wípé èmi máa sọ wípé tí bá pé à kó wá máa gbé nínú ká fún yàrá ṣe ti understand mo lọ́mọ ọ̀dọ́ obìnrin dáṣẹwà òun náà ṣó ti yé bẹ́ẹ̀ pé tán bá lè jọ manage ilé ẹ̀ because ní Dubai gan yàrá ilé tó lòun gbé yẹn ó lè jẹ́ yàrá kan káwọn mẹ́rin máa gbé bẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣẹ̀ nìyẹn so bó ṣe wá ló ṣe ní ẹ òun máa wá gbé ló ṣe lọ gbé báàgì ẹ̀ wá nìyẹn bó ṣe wá ń gbé nínú ilé mi nìyẹn ó lóun ọmọ ọlọ́pàá ni bàbá ẹ̀ o ọlọ́pàá ni bàbá ẹ̀ ìyá ẹ̀ ọmọ ìgbìrà bàbá ẹ̀ ọmọ àkókò ní ìlú mi ìlú tó súnmọ́ ìkàrẹ́ yẹn ni bàbá ẹ̀ mo ní no problem pé àbúrò mi náà máa ń pè á máa pè mí àǹtí mi àǹtí mi àǹtí mi àǹtí mi àǹtí mi tèmi ò dẹ̀ mọ̀ pé ọmọ yìí ó ní connection pẹ̀lú Ìjẹ̀bú Circus ó ti ṣe fíìmù gbà yẹn o ó ti wà nínú fíìmù Déwùmí Ìbẹ̀rù o kó tó di pé wá sọ́dọ̀ mi o èmi ò mọ̀ ṣé mo pé déwù mi ìbẹ̀rù ń gbà yẹn kẹ̀dẹ̀ rèé ó close mọ́ k1 girlfriend k1 náà ni ṣe ti wọn sàn bọ̀bọ̀ yẹn ti wà nínú fíìmù déwù mi ìbẹ̀rù tí ń ṣe Dayọ̀ Amsa ló ṣe déwù mi ìbẹ̀rù so bob Fẹ́mi yẹn ní close ó wà close pẹ̀lú déwù mi ìbẹ̀rù that's pẹ̀lú Dayọ̀ Amsa Dayọ̀ Amsa jẹ́ girlfriend fún k1 ó wá béèrè lọ́wọ́ mi torí pé mi pàdé ẹ̀ ní church mi ìmọ́jú bẹ́ẹ̀ lọ chọ́ọ̀chì ẹ̀yọ̀dìmù ní Dubai ló ti wá bá mi ló ti bẹ̀ mí èkejì náà tó mú ṣe wà wá chọ́ọ̀chì yẹn náà láti pàdé ṣe ti yé àwọn méjèèjì wọn wá ń gbé nílé bọ̀ wọ́n ṣàmọ́ èmi ò dẹ́ ń like bọ́mọ mi ṣe wà báyìí mo máa ń wà alone mo ti wà used to a lonely I mean home alone bẹ́ẹ̀ ọmọ mi lè wà nílé o she be in her own room I be in my own place a máa ṣe nǹkan tí mo bá mọ̀ ṣe ọmọ mi á máa ṣe nǹkan tó bá mọ̀ ṣe ok wọ́n wà nínú yàrá wọn but wọ́n máa ń jà wọ́n máa ń ní ṣù á máa sọ fún mi Fẹ́mi máa ń fẹjọ́ ẹ̀sùn bó lórí burúkú ni wọ́n ṣà máa ń jà ṣá mọ mi fẹ́ dá sọ̀rọ̀ wọn púpọ̀ á máa ní sítá mi má dáhùn lóṣìlè òun kàn fẹ́ tírẹ̀nì ẹ̀ lọ́gbọ̀n kankan bẹ́ẹ̀ but that time yẹn òye ò tí ì yé mi mi ò dẹ̀ tí ì use mọ́ àwọn onítíátà like that like that are you getting me mi ò tí ì use mọ́ àwọn onítíátà like that like that but they are both àwọn people tó fún mi problem yẹn they all know them the people tó fún mi trouble tí mo dárúkọ lónìí kí n tó mọ̀ wọ́n all these two boys i mean this girl and the other this boy that boy Femi and the other Shewa wọ́n mọ gbogbo àwọn tó fún mi ní trọ́bù yẹn kémi tó mọ̀ wọ́n torí ọ̀rọ̀ yẹn tó ń yé mi sí wọn tó ń ní ìran sí kẹlẹ̀ mẹ́pọ̀ àwọn tó máa ń sell èèyàn out four one nine are everywhere tó bá wà òkè tó lówó just àbọ̀n ṣe máa sọ pé wọ́n ní kọ́ lọ kidnap yẹn kidnapping làwọn náà ń ṣe gbogbo tó ń ṣe fún mi yẹn wọn ò ní kidnap mi spiritual kidnapping ni wọ́n ṣe ẹ understand wọ́n máa ṣọ́ gbogbo ẹni tó bá wà òkè ní sọ̀rọ̀ àni tó bá wá sí ṣọ́ọ̀ṣì tó bá rẹni tó wà òkè tó bá lọ sí patí tó bá rẹni tó wà òkè tó dẹ̀ wà tó nice anyway tó bá lọ bó jẹ́ mọ́ọ̀sì náà ni wọ́n máa fojú ṣọ́ àwọn èèyàn káàkiri tó máa ṣàjẹ tó máa ha tí wọ́n máa hang sí lọ́rùn anyway the two of them bó ṣe wọlé nìyẹn èmi ò ń béèrè tí bá fẹ́ jáde ńgbà mi fẹ́ mi máa ní òun fẹ́ tẹ̀lé mi jáde kì í ṣèmi nìkan ò gbogbo àtàbá fẹ́ jáde torí pé ṣẹ́wà ló máa ń tọ́jú sarah bí ìnáni ni mo gbà fún ó lè máa tún lè ṣe wọ́n ń sóúnjẹ fún mi excuse me wọ́n lè lọ ro àmàlà people can make me sẹ̀mú and ẹ̀bà but I cook for myself àtúnjẹ tán ọbẹ̀ tán máa jẹ èmi máa ṣe mo kàn lè ní kó dúró sẹ́gbẹ̀ẹ́ mi kó máa bá mi mú eléyìí kó máa bá mi mú eléyìí but I cook for them bọ́ fẹ́mi máa ń so oúnjẹ ńgbà mi tó máa fẹ́ dín ẹja dòdò bọ́ tó ń jẹ ọbẹ̀ gángan èmi ni màá sè é. ó wá di ní ọjọ́ kan tèmi bá ń báyàn ṣe ni òun fẹ́ kó ní secret tó bá jẹ́ tèmi bí mo ṣe wà ń sìn tí n bá marry ngbà yẹn tí mo ní date tí mo ní relationship I discuss my relationship in your presence and when you want to discuss yourself your things wà lọ excuse me wà lọ discuss mo ṣáà notice kẹyìn but later tí mo wá notice pé lady yẹn di wàhálà me. mi. mo plan láti sá mọ́ mi lọ́wọ́ ó plan láti sá mọ́ mi lọ́wọ́ tó bá dẹ̀ sá mọ́ mi lọ́wọ́ ó máa fún mi ó máa fún company yẹn ní problem náà ṣe ti understand Awa jọ lọ fún a lọ nàìjíríà fún holiday a fi fẹ́mi girlfriend ẹ̀ fẹ́mi fẹ́mi wá mọ gbogbo àwọn girlfriend fẹ́mi gbà yẹn gbogbo ọ̀nà mọ gbogbo àwọn celebrity yes àwọn tó ń fẹ́ ń gbà yẹn onígẹ̀ẹ́kan kúkúrú báyìí kí tiẹ̀ lórúkọ ẹ o ó ṣàmọ gbogbo wọn ṣá tí wọ́n bá ti wá dé wọ́n máa dé sínú ilé mi èmi lè má sí yàrá mi kẹ̀dẹ̀ rèé ó dà pé bíbá ń sè gbogbo room tó wà bí kò sí key àtọ̀ sí entrance yẹn kò sí key wọ́n ṣe máa ń ṣe nílùú ìbò nìyẹn so my house is open for everybody because I allow those ones they bring everybody jacanari to my house even when I'm not around. mo wá wà surprise nígbà tí mo wá dé nàìjíríà torí pé mi ò béèrè ìlú tó tiẹ̀ sí èkó ló máa ń sọ fún mi á lòun wá láti Jíbówú ló ní àwọn parent òun gbé ní onípan ìyẹn ọmọọṣẹ́ wa yẹn mo béèrè ibi tí ọkọ ẹ̀ náà ń gbé surrounding bẹ̀rẹ̀ náà ṣá ló lòún gbé ibi kẹ̀dẹ̀ rèé mo use meko náà but ibi tí mo ń gbé àdámọ́ mọ̀ tí n bá lọ nàìjíríà ìjẹ́búdè ni máa ń reside sí because mo máa ń bèrè pé kò sí traffic mo dẹ̀ like easy life like no stress too much like that ó pẹ̀lú nǹkan tí mo fi like yìí Ìjẹ̀bú Òde mo Lẹ́kì mọ́ owó bẹ̀yẹn let's understand. òun wá nígbà tí mo wá dé Ìjẹ̀bú Òde fóònù mi tí bá wà ní sìtì bóyá mo wà ní nígbà tá a wà ní Nàìjíríà èmi àti ẹ̀ tí fóònù mi bá rìn igi tí fóònù mi tí K1 bá pè mí tó bá sẹ́ndì mẹ́sẹ̀gì mo máa ń rí pé ọmọ yẹn ló máa mú fóònù wá fún mi mo lè má torí mo máa ń gbé fóònù mi mi ò kí ẹ̀ yẹ ti understand bẹ́ẹ̀ yẹn in fact mi ò mo ṣáà rí i pé hmm. anyway to cut the story short ọmọ yẹn ọmọ ṣọ̀ṣà ni mi ò wẹ́pọ̀ ọmọ ìjẹ̀bú ni tẹ́lẹ̀ ìgbà tó wá dé ó ń gbé ó wà lọ́dọ̀ ìfẹ́lẹ̀ tó ń gbé ìfẹ́lẹ̀ ṣiṣẹ́ ní garage mi lè sọ bóyá ó ti terminate appointment ẹ̀ àbó ti promote ẹ̀ ó tiẹ̀ ti dìyà ó ti joyè ọmọ tí mò ń sọ yìí ó ti joyè wọ́n ti fún lóyè ó ti jẹ yèyé kinní kan ìyẹn ọmọ tí mò ń sọ pé ó bá mi ṣiṣẹ́ yẹn torí kéwọ̀ náà nígbà yẹn ó bá ọmọ yẹn sùn ó máa ń bá ọmọ yẹn sùn. <sighs> èmi ò mọ̀ pé wọ́n mọra wọn rí tó ti yẹn ìmọ̀. kó tó di pé wọ́n ẹ̀ pé ṣé nígbà tí ọmọ yẹn wà lọ́dọ̀ mi ọjọ́ kan mo wá gbé ṣọlá wá sí Dubai mo wá rí pé òun àti ṣọlá close by, a máa gbógun ti adébùkọ́lá ṣé ẹ mọ̀ pé ọmọ tí mo gbé wá sí Dubai tí mo ní kó máa bá mi tọ́jú ọmọ ọmọ mi sì kéré ọmọ mi ò dẹ̀ kí ń jẹun so mo máa ń fẹ́ kó bá mi fọ́ọ̀sì láti jẹun wọn ò ní fún ọmọ mi lóúnjẹ a máa so oúnjẹ fún ṣọlá tọ́mọ mi bá ń wo cartoon nínú yàrá ẹ̀ nínú tẹlifíṣàn wọ́n á pa wọ́n gba kọ̀ǹpútà lọ́wọ́ ẹ̀ wọ́n pa tẹlifíṣàn tí mi bá ti sínlé ọmọ mi ni wọ́n máa ń tọ́jú òun ṣọlá àti gẹ̀yìn lídì tí mò ń sọ yẹn ó ju ṣọlá lọ òun close mo ṣe close rí mo ṣe mọ̀ èmi ò wọ́rì pé ọmọ mi tó wá kí mi o àtọmọ ọ̀dọ̀ mi obìnrin kan tó ń close because mo ò ever believe pé anybody lè ṣe burúkú fún mi mi ò rò pé torí mi ṣe burúkú fún yàn bọ́ má jẹ́ ntọ̀ ẹ́ anybody can do anything. story yẹn yé mi torí ọjọ́ tí kéwọ́n náà máa kọ́kọ́ rí ṣọlá face to face ó sọ fún má jẹ́ ká àbáyé ọmọbìnrin jẹ́ o gbogbo àwọn tí ṣọlá bá rí pẹ̀lú mi wọ́n máa di báyìí wọ́n dẹ̀ máa fẹ́ tọ́ṣù Adébùkọ́lá. mo rí pé tá a bá délé kéwọ̀n nígbà yẹn nígbà tá a lọ nàìjíríà tá a bá délé kéwọ̀n tó ló máa tẹ̀lé mi lọ ọmọ mi máa wà lẹ́gbẹ̀ẹ́ mi màá rí pé ó máa ń fúrì mo máa máa wò báyìí pé ah in fact ó máa ń free adébùkọ́lá mi ní ọjọ́ kan ọjọ́ kan tá a lọ síbẹ̀ ọmọ yẹn ṣe mọ̀ yàrá kan ní síra àtọmọdọ̀ mi yẹn wà àtọmọ wàsíù kan tó ń pè ní àmì náà ọmọ mi wá bá mi lóru ó ní mọ́mí let's be going in this house they want to kill us here. ẹ mm-hmm. mọ̀ pé ọmọ mi máa ọmọ mi ṣe mọ̀ ọwọ́ tí ẹ bá ti gbàdúrà tọmọ náà bá dẹ̀ bí ìmọ̀kọ tó rí o ṣe mọ̀ pé ilé yẹn tóbi ilé yẹn dẹ̀ fine ṣùgbọ́n ọmọ mi sọ fún mi the same system of àlá tí mo ṣe omi pé ọmọ yẹn torí pé ó kéré ń gbà yẹn kò lè explain dáadáa ṣé wọ́n ọmọ tó ń pè ní ṣẹwà yìí ó use mọ́ ó use mọ́ bẹ́ẹ̀ yẹn ẹ mọ kí ó dà pé wọ́n ti rán yàn kó máa code kó ràn wá bó ṣe wá yẹn wọ́n ràn wá bá mi ni wọ́n rí mi ní church pé lady yìí ó máa dẹ̀ owó dẹ̀ wá òkè ó máa ń ra mọ́tò ó máa ń ta mọ́tò ó máa ń sẹ́ẹ̀dì mọ́tò sí nàìjíríà o nǹkan báyìí báyìí ló máa ń ṣe kó rí mi níta kan ti wá rí mi bíi láì bíi pé wọ́n fẹ́ múyàn wọ́n fẹ́ wọ́n fẹ́ hack èèyàn wọ́n fẹ́ wọ́n fẹ́ fraud ẹ̀ in all course every form they have to plan people around you kó tó lè ṣe ìkànnì fún ẹ mi ò mọ̀ wípé ọmọ yẹn use mọ́ Ìjẹ̀bú Òde rárá mi ò mọ̀ pọ̀ mọ́ Ọ̀ṣọ́ṣà ni mi mọ̀ pé ó mọ efe le mi mọ̀ pé ó pé kò mọ̀ wá sí irọ́ ni torí òun àti bí mo ṣe gbé ọmọ mi wá tọmọ mi ba nínú ilé mi wọ́n close báyìí wọ́n wá di ogun mọ́ Adébùkọ́lá nílé ọmọ mi máa sọ fún mi gbà ìbọn tèmi òun fẹ́ kéèyàn máa kọ mo máa mọ ní don't worry it's your brother maybe it's just the way you know but wọ́n rí tí bá ti wà nílé màá rí wọn wá ti wà carry the way màá rí wọn bó ṣe ń ṣe fún ọmọ mi mo lè béèrè pé ṣé o ti sáfù ọmọ mi lóúnjẹ ṣé o ti fún lóúnjẹ látàárọ̀ ó lè má fọ ọmọ mi lóúnjẹ á ti gbàgbé pé mo ti wà nílé gan á dẹ̀ lọ máa so oúnjẹ bó ṣe ń wọ kíchìn ló máa so oúnjẹ fún ṣọlá bó ṣe ń wọ kíchìn wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa kùn gan wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ibi ìdẹ̀ ní sọ pé kí lẹ̀ ń sọ̀rọ̀ the same ọmọ tó wà nínú ilé mi tí mò ń gbé níyà tí mo ní fẹ́mi yẹn ó mọ àwọn girlfriend Wàsíù Àyìndé ó mọ ẹni tí ó mọ oúnjẹ bóde ló lọ yẹn àṣé ó mọ kódà ó mọ Fúnkẹ́ létà ni mo gbọ́ wípé oṣù ló ti ṣe tán kó tó gba Dubai lọ because ṣe rí àwọn tó bá ṣe tán ní oṣù yẹn <laughs> oṣù ṣàlò ti ṣe tán so they know everybody ìṣàìbọn ṣe wá sínú ilé mi yẹn they came to mat me and to be given information and they sold me out just like wọn ẹnìkan tó bá yẹ pé wo fídíò tí wọn ti kidnap ní aláròye tó ń sọ pé wọn kidnap ẹnìkan tí ẹnìkan sọ èyí tó ń ta chinchin lásán ẹnìkan pe ará àdúgbò ẹ̀ kan pè pé ẹnìyẹn lówó lọ́wọ́ kan wá gbé do you understand. ìyẹn ló ṣe ń sọ definitely tó máa ṣe pé ọmọkọ́mọ ní dalé lára ní ṣèkìlì kan so There is something that bound all of them together. Ọjọ́ tí mo wá rí later tí wọ́n ti ń disturb mi gan tí mo wá rí iṣẹ́ wà lọ́dọ̀ Efele ah, Efele alájàalẹ̀ torí ẹ̀ mo ṣe ní pé àwọn ọlọ́pàá gbogbo àwọn tí wọ́n kó lọ interview àwọn tó náà kidnap yẹn àwọn èèyàn máa sọ pé ọmọ ẹ you think I care about anybody I care about myself and my daughter and I will care about husband me, to bá ti care for me. you don't care for me at this junction I don't care for you Tori ayé tí mo wà lónìí Ọlọ́run kàn dá mi sí ni àwọn èèyàn ti pa ọ̀tá mi Ọlọ́run ló kàn mú mi wà láyé tí mo wà láyé àwọn ọ̀tá mi ni wọ́n pa kì í mi Bọ́lá àtọmọ o àtẹbí o àtàrà o people to ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn you don't need to èèyàn gbọ́dọ̀ fi sentiment sínú ayé yìí kó máa bẹ̀rẹ̀ sí í ṣàánú fún àwọn tí ò ṣàánú fún ẹ tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣàánú fún àwọn tí ò bá ṣàánú fún ẹ tó fi sentiment sí if the care is not taken you are telling them to finish you up ni torí bẹ́ẹ̀ mo gbàdúrà o ẹnikẹ́ni tí ò bá care fún mi tí ò dẹ̀ nífẹ̀ẹ́ mi tó jẹ́ ọ̀tá mi tí n bá care fún ọlọ́run jọ yọ ẹ̀fẹ́ kó lọ́kàn mi i do pray that prayer so i don't know the person torí ẹ̀ tó máa sọ pé ọmọ mi wà nínú iṣẹ́ tó ń ṣe fún mi ní ìdá ọ̀tẹ̀ ṣọlá many people tó fẹ́ràn mi gan my son is part of people who sold me out ẹ mọ̀ pé kán sọ pé màmá wọn lówó ẹnìkan ló bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni màláìka ṣe jalè free efele free paso free i even remember ìgbà yẹn tí tí efele i mean tí Pasuma on interview afa Pasuma àwọn interview Ṣọlá so tí wọ́n bá sọ pé ọlọ́run má jẹ́ àbí ọmọkọ́mọ torí ẹ̀ bí bó ṣe wà yẹn ọlọ́run Elédùmarè mi ìgbàdúrà káṣírí wọn má tù àti including son my son torí ẹ̀ tí bá ti rẹ́ ní ìtì tó bá ti pàtẹ́ mọ́ ìjẹ̀bú ẹni bí mo ṣe ń tẹnu mọ́ àti ń lọ sí ẹ o àti everybody o I talk about it because my life is more precious for me to me and my daughter's life everything yẹn kẹ́ lè mọ̀ pé the same cultism tó wà ní Ogun State yẹn kò sí tí wà sí òwà involve there is no activities tó bá ń ṣẹlẹ̀ ní gbogbo Ogun State yẹn náà tí wà sí òsín bẹ́ẹ̀ wọ́n máa padà wá pay wọn kò ní struggle látọ̀ wọ́n gbọ́dọ̀ pay homage fún ni wọ́n máa wá bá ní nínú kìíní òun ló lórí wọn. ṣó ti yé so all these boys ẹ ṣe ẹrí nǹkan tí mo ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣì ni wọ́n ti mọ̀ pé ṣọ́ọ̀ṣì ni ó lè approach mi ní tó bá yẹ pé mo máa ń lọ sínú ọjà dẹ́ra ọmọkùnrin yẹn lè approach mi nínú dẹ́ra náà torí ara àwọn boys tó máa ń lọ sí dẹ́ra tó máa lọ máa wá customer káàkiri náà ni àmìjọ́sí àwọn tó wà ní dẹ́ra yẹn náà wọ́n máa wá àwọn customer ó lè àwọn tó wọ́n lè ṣàjẹ tó lè gbé lẹ́rù tó lè ṣe oríṣiríṣi fún náà lot of fraudster tó jẹ́ nàìjíríà náà díẹ̀ díẹ̀ wọ́n ṣe wà káàkiri nílùú ìbò nìyẹn torí nígbà mi ti bá rójú èèyàn tó bá kàn kí mi àwọn èèyàn máa rí pé ẹ eh, she want to be working alone work alone is a winner if i never allow people to get close to me kí ṣọlá anybody kó join any courtesan kó join anything kan jọ múra múra pé ta ló ní nínú ilé ẹ tó ní wọn máa ń béèrè lọ́wọ́ ara wọn ni wọn dẹ̀ máa sọ tó bá jókòó jẹ́jẹ́ ṣé wo ò léèyàn nínú ilé tó wọn bá ti wò pé òkè tí mo dẹ̀ tún tí mo rò pé mo fi ṣe mistake nígbà yẹn ni pé mo gbé mọ́tò fún ṣọlá ń gbé lọ school ó ń gbé mọ́tò ńlá lọ school tó wọn ti wò pé who is your father who is your mother máa lóhùn ní bàbá o ó ní bàbá pọ̀tá máa ní mọ́mì òun ló ní mọ́tò mọ́mì òun ló ra fún un nìkan kìnìkan so they wọ́n lè máa canvas ẹ̀ from there and everybody you understand me and tẹ́ bá dẹ̀ wò gbogbo gbà yẹn ó máa ń kọ́kọ́ fẹ́ ṣàlàyé fún mi kó ní ẹnìkan bírú àwọn ọmọ chorus gbogbo wọn yẹn tó máa ń tàn wọ́n àwọn tó máa all these big big ladies ṣó ti yẹn mẹ́yẹn so. sọ gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí kìnìyàn kan fẹ́ bẹ̀rẹ̀ ó gbé sọ fún mi Ṣọlá níyà ó ní ọmọ chorus máa ń ta sóhun a máa bèrè owó ńláńlá lọ́wọ́ lady kan báyìí tó ń gbé chorus tó jẹ́ kẹ́fẹ́rẹ́ ni Wàsíù gbà yẹn náà a ló máa bèrè owó ńláńlá lọ́wọ́ ó lóun wá sọ pé òun ò lówó wọn lọ́sọ pé ṣe pé kóun wo gbogbo fóònù tóun kó dání because mo máa ń ra fóònù ńlá láfọmọ mi irú fóònù yìí tó bá yẹ pé ajá ń sọ̀rọ̀ sí mo ti ra fóònù iphone mo fóònù bá ti rí ọmọ ó bá ti lóun fẹ́ gbà máa fún ṣé ti yé lẹ̀ alóyún máa sọ pé ṣe bóun lò fóònù máa sọ pé àti mọ́tò tó ń lò ó lóun sọ pé mọ́mì ló ní o mọ́mì ló máa ń fún pé wọ́n máa ń fún lówó oúnjẹ ni so nígbà yẹn wọ́n bá ti pa gbogbo ọmọ lówó àwọn tí ìyá wọn bá ti lówó wọn máa ń béèrè òwúrọ̀ wọn máa kọ ó sọ fún mi ó ní wọ́n máa ó ló kọ́ òun bóun ṣe lè gbowó yes ṣọlá so a lot of people ti máa sọ pé ìjẹ̀bú they are wicked àbí wọ́n ṣe nǹkan kan wọ́n máa ní pé wọ́n yẹ ti ìjẹ̀bú ni ma i'm talking from my experience on a good day if Ṣọlá is not schooling tí o bá school ni o sú ní tó ṣẹlẹ̀ yẹn lè má ṣẹlẹ̀ honestly speaking because gbogbo tó ṣẹlẹ̀ yẹn obìnrin wọn tó bá fẹ́ obìnrin ìjẹ̀bú tó bá sọ pé mọ́mí ẹ̀ ló lówó ó lè ní kó pa màmá ẹ̀ dànù ìyàwó tó fẹ́ gan sọ fún ó ní pé tí adébùkọ́lá bá ti fẹ́ mari kó sọ fún kó mari sí lóyìnbó kó má mari sí nàìjíríà mo ní mi kò yé mi mo níta ló sọ fún yẹn ó níyàwó òní wọ́n sọ fún mo ní òkè ìyàwó ẹ̀ ló sọ fún yẹn mo délé mo wá kí má bàbá bàbùkọ́lá sọ̀rọ̀ mo ní nǹkan bàbá ni ṣọlá máa sọ fún mi ó rìnrìn mo ní kí ló dé tó fi rìnrìn pé ẹ ṣe rìnrìn ọ̀rọ̀ tó bá ti rúyàn ló tó bá bẹ̀rẹ̀ sọ bí ọlọ́gbọ́n ó ní ó ló yé òun ó ló fẹ́ jogún gbogbo nǹkan mo ló sọ ó ní ó mo ló sọ pé ìyàwó òun ló sọ bẹ́ẹ̀ fóun ó ní ó ní nǹkan tó ń tẹ̀ láti ṣe ni pé gbogbo nǹkan tó bá ti lè invest Nigeria tó bá ti ní o they want to chase the baby away so that they can inherit you everything you have ó lè ní ìjẹ̀bú ló máa ń jalè bẹ́ẹ̀ yẹn àtọmọdé o àtàgbà o they have this brain kì í ṣe rọ́ in tí ó ṣẹlẹ̀ mú sọ yìí so ọmọ ọ̀dọ́ mi ó ti mọ Wàsíù ó ti mọ Efele mi ò dẹ̀ mọ̀ kó tó di pé mo promote Màláìkà gan ṣe ti understand as wọ́n ti plan tí wọ́n sọ́dọ̀ mi bí ẹni tó ń wá iṣẹ́ tó dẹ̀ jẹ́ pé wọ́n wá formation ni ọmọ tí mo sọ pé ṣẹwà yóò ti jẹ yèyé kinní kan yèyé kinní kan ní ọba kan àbí àwọn kan wọ́n ti fi joyè ní ọ̀nà ìjẹ̀bú mẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti joyè irú àwọn adéwèrè tí kinní ń gbé sórí yẹn òun náà ti gbé e sórí mo rí about four years ago lórí social media ní tó dé adé sórí tó ń pe yèyé kinní kan ṣẹwà ọmọ ọ̀dọ̀ mi tí mo ní wọ́n plant wà tó wá gún wọ́n ti plant all of them they plant all of them to me again me around me and my daughter mi ìmọ̀ pọ̀ mo sọ̀sà ni ó wá di ìgbà kan wá dé ìgbà tí mo ti wá wọ́n ti tí wà sí ti wá hand over mi sọ́wọ́ efele ọjọ́ ìyẹn wá ń bọ̀ láti Èkó ṣé mi mo drive bí ọmọ àbúrò efele yẹn bó ṣe sọ pé ó fẹ́ sáré lọ mú nǹkan kan nínú ilé ṣó ti yẹ yín mẹ́yẹn ló jẹ́ kí n mọ̀ pé ọmọ ọ̀sọ̀sà ní efele ọmọ ọ̀sọ̀sà ní efele lábàlọ́bẹ̀ níṣẹ́ wa bá sọ pé kí wọ́n dúró pòun fẹ́ sáré dé ilé wọn pé ilé wọn rèé ilé ó rìléètì mọ́ ṣe mọ̀ pé ọ̀sọ̀sà náà ṣe mọ̀ pé ọ̀sọ̀sà they are they are not too big ṣe to understand they know each other in fact ṣe ọmọ tí mo sọ yìí ó ní open tìdí báyìí ṣe mọ bí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ mo ṣe mọ bí ẹyin bàbá Ògúndé ṣe rí yẹn bẹ́ẹ̀ ni ṣe wá ṣe rí. ṣe rí bí eyín in fact ó tan mọ́ bí ara wọn family tọ́ bí ara àwọn family Ògúndé ni ọmọ yẹn ṣe ti understand okay ǹjọ́ yẹ yín mẹ́yẹn mi mi ìdẹ̀ mọ̀ gbà tán dẹ̀ plant ẹ̀ tán ní tí mo ṣe visa fún tí mo ṣe tí mo ra ticket fún tí mo ní kó máa bá mi tọ́jú ọmọ tí mo dẹ̀ san salary fún ní ìsan salary ẹ̀ fún owó tó ju salary mo ń san fún mo dẹ̀ tún fún ní nǹkan ó ń gbádùn gbogbo àtọwá yá àwọn tó wà lẹ́ńjẹ́ mi tó wà <laughs> in fact in fact ilé ayé the more you live the more you learn lady kan tí mo tún pàdé ní ṣọ́ọ̀ṣì gbà yẹn ló máa ń sọ pé bọ́lá mo ní yes lady yẹn wà nínú picture mi tájọjọ jókòó wọ́n pè ní Stella Barin bọ́lá ṣọ́ọ̀ṣì náà mo ti mọ̀ mi ìmọ̀ ya wọn rí mi ò ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mi ò ń tẹ̀lé mi ò lọ bí òṣì kankan bọ́lá mo ní yes this your girl wey you just put for house you bring money you use your money bring somebody just dey come and sit down for your house Money, i'm working i'm be is working for me staying with my baby i just want her to to be a nanny to my daughter that's it Only, ní she was you know ìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ìyẹn tí bá ti fẹ́ ra nǹkan lè ní gbígbóhùn láti ṣọ́ọ̀ṣì dání gbígbóhùn débi ṣọ́ọ̀bù òun á fẹ́ máa kàbá tiẹ̀ bí ó fẹ́ fi sísẹ̀mù pé kó sánlé kó lè lọ́ọ́ máa gbé fáwọn òyìnbó tó máa máa lọ fi ṣaṣẹ́wó ṣe mọ̀ pé òun máa ń gbéyàn wá á dẹ̀ ti sọ fún wọn iye tó máa san tó bá gbé wọn wọlé pẹ̀lú five hundred ó lè sọ pé wọ́n máa fi san ten million or fifteen million fóun ṣe to understand iṣẹ́ tí Stella Barin máa ń ṣe nìyẹn but all this thing wọ́n wò pé ẹ to understand so ń gbà tó ti sọ fún yẹn òun náà dẹ̀ tó máa kàwá sẹ́ pé how much they pay you ṣe mọ̀ ń gbà yẹn tó bá ní wọ́n san five thousand ó lè jẹ́ bí hundred or two hundred ni mo ń san fún ó dẹ̀ máa tún rówó a máa jọ travel mi mi owó tí mò ń san owó tí wọ́n san nàìjíríà kan ni mò ń san fún ẹtí ọdẹ sáà bẹyẹ àdúm mo máa ṣe dáadáa fún mo ṣe dáadáa fún gan ó dẹ̀ ní ẹ̀gbọ́n kan ní amẹ́ríkà bóyá ẹ̀gbọ́n ẹ̀ àbí ìyẹn kẹ́yìn ń gbà yẹn mi ò mọ̀ pé wọ́n mọ̀ pé they are from Ìjẹ̀bú caucus so when i'm talking about Ìjẹ̀bú's people be telling me she's talking about Ìjẹ̀bú i can tell you story i can tell you nǹkan tó ṣẹlẹ̀ ni mo ń sọ yìí these people are killer ètò máa fi jẹ́ káṣírí wọn tú ẹ bàbá Adébùkọ́lá yẹn tó ń pa yẹn tó máa ń parọ́ mọ́ tó bá ti ṣe tán wọ́n máa náwó sókè báyìí tó bá náwó báyìí fún ẹ má sọ pé má sọ pé number one k one, ni one k one. tó bá gbọ́ one ni one náà ni o one náà ni k one. òun ni tẹ́nibọ̀dì bá náwó sí ẹ tó ń sọ fún ẹ tó ń fẹ́ máa point ẹ pé láti òkè lọ́hùn yẹn mi pé láti ìlú number one má jẹ́ kí wọ́n da orí ẹ̀rú má jẹ́ wọ́n ṣe orí ẹ̀ mọ́ ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ̀sẹ̀ many of them tó má ṣe tán wọ́n lè lọ gbé aṣíwájú sẹ́yìn láti máa forí wọn káwọn èèyàn lè máa yè tán ẹni tó jẹ́ báyìí one k one ni k one òun ló ń da gbogbo ẹ̀rú torí ẹ̀ mo ṣe sọ mo ṣe challenge nàìjíríà ẹni tó bá bí ire nínú ìjọba nàìjíríà àti rẹ́pù o àti sẹ́nìtì o àti sójà nàìjíríà o àti ọlọ́pàá IGP o àti president o àti vice wọn o àti gbogbo nàìjíríà o ẹni tó bá ti bí ire kó investigate wá sí kò sí ẹni tó bí ire láti ṣe láti lè query àti gbogbo nǹkan tó bá ṣe bò wọ́n lè investigate irú àwọn Alhaji Dangote kọ́ máa embarrass wọn tó dá iléeṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n àwọn tó ń pàtó oríṣiríṣi yẹn wọn ẹni tó bá bí kó investigate wọ́n ti plant àwọn pípù yẹn tì mí tí mi ò mọ̀ ǹjẹ́ ọ̀rọ̀ yẹn yóò yín báyìí fẹ́mi tí wọ́n plant ọmọ ọlọ́pàá ni o ọmọ Ondo state wọ́n á lọ wára ìlú ẹ abẹ́ nìkan nísìnyí báwọn ti mọ̀ pé mo hate ìjẹ̀bú mi hate gbogbo ìjẹ̀bú o i just hate people tó ń ṣe nǹkan burúkú mẹ́ẹ̀ tán dẹ̀ ń gbé lárugẹ táwọn èèyàn dẹ̀ ń gbé lárugẹ tán dẹ̀ ń support gan ó ti jẹ́ kí n dislike wọn i'm telling you ọdún kò ṣe nǹkan kan o tí n sọ pé mo dislike wọn máa ma ṣó mi ìjẹ̀búlẹ̀ ilé owó agbádá agbádá kọ́ là ń sọ we are talking about dignity and decency we are talking about ayé àwọn èèyàn tí wọ́n in tí wọ́n ṣe fún wa ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n ti plant ọmọ yẹn ìjọ kan wá lọ síbẹ̀ yẹn kéwọ́n ń pè mí níjọ́ náà lọ́hùn òun àti bó ṣe pè mí wò kí ó kàn pè mí ó kàn ṣe yàyàyàyà sí mi ni wọ́n sọ pé àwọn ọmọ òun fẹ́ dé mi ìwà wò wọ́n mi ìwà kí wọ́n irú what kind of person tí mo jẹ́ mi ò wà ṣe kiri kan mi ìwà kẹrin mọ́ ò gbà èmi ni kiri yẹn ò jẹ mi ṣe ti understand mi ìwà ó dẹ̀ ti plant àwọn kan náà sẹ́gbẹ̀ mi yẹn ti pé àmú mi alájẹ àṣọfẹ́ ó fẹ́ àṣẹlẹ̀ ó fẹ́ fi mi spite lady tó wà ní Canada yẹn tí wọ́n ń pè ní Wendy yẹn bàbá débẹ̀ tí ẹ ṣe jókòó àwọn tó jókòó yẹn náà ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan bẹ̀rẹ̀ sí ta sí mi pé à Wendy ẹ bó ṣe jẹ́ pé Wendy ẹ Wendy ṣáàṣì wà sẹ́sì níkọkìnìkan ó ṣáà bẹ̀rẹ̀ sí sọ ló má bẹ̀rẹ̀ sí yàbù Wendy systematically ẹ Wendy ọsọ pé ikùn Wendy ti tóbi ó ń bú Wendy ìyẹn kí wọn ẹ mọ̀ kan bó ṣe introduce mi náà wípé she selling car ó fẹ́ jẹ́ kí ó fẹ́ jẹ́ kí ó hype mi láti lè sọ pé kí n ó fi ẹ́ mi náà kí n bèbí yẹn house. pé this lady o ó gbé dání olówó ìyẹn bọ́lá èmi ó ń ta mọ́tò ó ń ṣe promotion ó ń ṣe gbá ó ń ṣàwo ó ń ṣe kòkó bàbá ṣàṣùn ó bèsì ní Dubai ó ṣe kiri kan mìíràn ṣẹ̀wọ̀n lady yẹn ó fẹ́ pa mọ́ra Wendy yẹn ó fẹ́ fi mí spite ẹ̀ ó fẹ́ fi mí bàjà mo dẹ̀ ti mọ̀ mo ti mọ̀ ṣe mọ̀ pé kò mọ̀ pé àmọ̀ òun mo ti mọ̀ gbogbo ìwà òṣì tó máa ń ṣe ṣé ti ṣe yín mẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà bó ṣe ń sọ̀rọ̀ yẹn mo lejú ẹ mọ nǹkan tí ṣe wá ṣe ṣé wàá kàn gbé ni mọ́mì lánàá oúnjẹ tí aláàjì ṣe yẹn oúnjẹ tá a jẹ nígbà tá a ṣe kíni kan wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe bíi pé a ti wà ń bẹ̀rẹ̀ ti pẹ́ láti jẹ ẹ ti understand ọmọ ọ̀dọ̀ mi tèmi ò mọ̀ pé òun àti efele ti mọ́ra wọn àti ṣẹwà àti aláàjì tí wọ́n ti plant sọ́dọ̀ mi ẹ ti understand èmi lejú torí mo mi ìfẹ́ hàn ti feelings bèbí yẹn ẹ mọ nǹkan tí ṣe wá ṣe ọmọ mi ṣe ó kàn gbé ni ẹ mú mi oúnjẹ kan abọ́ yàrá yẹn òun fẹ́ sáré lọ ẹ mọ̀ ó wá ń ṣe bí ipò use wọnú ilé yẹn ọmọ ọ̀dọ̀ mi ọmọ ọ̀dọ̀ mi ó relate mọ́ àwọn family Ògúndé I noticed that time mo notice nǹkan kan nígbà yẹn ìgbà tí orí mi wá gbóná sí ṣẹwà tó lò tó bá sọ fún mi sísan ó lè lóun fẹ́ lọ ṣerun òun èmi gan tí mo wà nàìjíríà mo ní stress mi tí ì ṣerun á lóun fẹ́ lọ ṣègbà òun fẹ́ lọ ṣàwò mo ní no problem ìgbà kan ó lóun mo lọ rán lọ sí èkó kó bá mi kó lọ fẹ́ nìkan ó lóun máa yà sọ́dọ̀ ẹnìkan òun máa kó àwọn ọmọ òun wá òun wà lọ́dẹ mo ní no problem lọ́dọ̀ àwọn tó ń kọ́ ọmọ òun sí ó lóun máa kó wá o mo ní no problem ó kó àwọn ọmọ yẹn wá ní ọjọ́ yẹn ní wọ́n dé lónìí nígbà tó máa di ọjọ́ kejì ọjọ́ kẹta mo wà nínú yàrá ni mo dẹ̀ rí pé àwọn gbogbo wọn dẹ̀ dáwọ́ wọn dẹ̀ bẹ̀ sínú ọmọ mi gbogbo wọn tọ àwọn tó kó wà yẹn lójú ṣẹwà wọn dẹ̀ bẹ̀ sínú ọmọ mo kà ń gbọ́ gbìgbìgbìgbì nígbà tí ẹ̀rù bóyá wọ́n ń ṣeré ipá ni bá bọ̀tà pé lọ́mọ mi bá ṣàǹké gbé pẹ̀lẹ́dẹ̀ n bá ní n bá jáde pé eré yẹn ti pọ̀ ju àṣọmọ mi ni wọ́n dáwọ́ jọ tí wọ́n nà lójú ṣẹwà ẹ hey, understand gbogbo ìgbà yẹn wọ́n ti ń ṣèkà wọ́n ti mean mi àtọmọ mi mi wàyí mi ṣe gangan fún ọmọ ọ̀dọ̀ mi ni o ó lọ kó ọmọ tiẹ̀ wá ó fẹ́ adọ́gbọ́n dáwọ́ jọna ọmọ mi pa nínú ilé this my the same girl ni o torí bẹ́ẹ̀ gbogbo ẹni bá gbógun tọmọ mi ẹ máa ṣòfò ní gbogbo ẹni tó ń tiwà sí ò lẹ́yìn fún iṣẹ́ burúkú tó ṣe gbogbo yín máa ṣòfò tọmọtọmọ ni. wọ́n dáwọ́ jọ mo wá wò mo ní ah, ah mo wá ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní ẹ eh, eh, ọmọ mi ní a lot of toys àti kọ̀ǹpútà bíi toy báyìí àti kọ̀ǹpútà gangan àwọn ọmọ yẹn ṣe mọ̀ pé àwọn ọmọ tó wọ́n wá gba àwọn kìnìyàn ètò ọmọ mi wá ń lò wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ ọmọ wa sọ pé i need that one wọ́n ṣe bínú nìyẹn lórí nǹkan nínú nǹkan nínú nǹkan ọmọ mi ni o gbogbo wọn lójú ọmọ ọ̀dọ̀ mi ó dẹ̀ aláwọ̀ mi wọ́n dẹ̀ dáwọ́ jọ ní ọmọ mi kéwọ̀nù ó mà pa bàbá ọmọ mi wọn máa ṣe nǹkan kan sí i wọn ìmọ̀ máa sọ fún mi pé tí wọ́n máa nọwọ́ sókè tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá nọwọ́ báyìí k1 ló ń jẹ́ one ó mo ṣe sọ pé k1 ló ń rùlù nàìjíríà kì í ṣe president Bọ́lá Ahmed Tinubu àtàwọn tọ́ọ̀gì kó sọ fún mi pé àwọn tí wọ́n mú tó ń ṣe tó ní kó kidnap yìí kó sọ fún mi pé wọn ò mọ̀ nípa pé efele ò mọ̀ nípa ẹ̀ tí wọ́n àwọn tó ń tọ́jú sí tó ń lọ tọ́jú sí ọ̀sọ̀sà kan sọ fún mi pé fèlè mọ̀ ń pa ẹ̀ fèlè ló ni hòtẹ́ẹ̀lì tó wà ní ọ̀sọ̀ọ̀sà blue color báyìí ni fóònù mi yẹn I don't know maybe those of my phone the old iPhone maybe they are they are dey charged please let me see mi ìró pò lè mọ efele yẹn ni mm-hmm. mo bá sọ pé màá fi wọ̀nyí kò tiẹ̀ nídìí tí ọlọ́pàá bá wà tí àwọn detective bá wà go and search go and find out what i'm telling you kó jẹ́ kó sọ fún mi pé efele ò mọ̀ nípa àwọn ọmọ tó èèyàn tó kó pamọ́ sí ọ̀sọ̀ọ̀sà tí wọ́n ní wọ́n fi tán ní àwọn kidnapper tó bá ti jí gbé e. pé kì í ṣe òtẹ́ẹ̀lì ẹ̀ ni wọ́n ń gbé pé òun náà ò kì í ṣe torí iṣẹ́ tóun náà ṣe ni wọn ò mọ̀ pé máa di blogger o ṣé rí gbogbo trouble tó yìn fún mi up to date wọn ò mọ̀ wọ́n sì ń jà wá sí ìjà barabarabara wọ́n máa sọ pé ẹ bí wọ́n ṣe yẹ̀wà yẹn o wọ́n dẹ̀ ń fìyà jẹ mí wọ́n fún mi lówó kò sẹ́nìbọ̀ tó fún mi lówó o kò sẹ́ni tó fún mi lóbọ̀ mo fẹ́ freedom mi mo dẹ̀ fẹ́ truth I want people that are doing evil especially tó ṣe fún mi I want them to be exposed that's it because if they are not exposed and they, are, they don't pay for it they will not leave you rest they will not allow you to have peace of mind they have a target why can somebody come into your house in my presence if the bá travel ń gbà yẹn mo tún tó máa pọ fọmọ mi ni ìtútù ti pa fún mi mo dé ní ọjọ́ kan báyìí ah, ọlọ́run lágbára ọlọ́run ọlọ́run lágbára fún mi gan sí mi gan èmi ò níkù kan kú bí ó ṣe yí ènìkémi kóyè láti máa ròyìn iṣẹ́ rere ọlọ́run kò sí nǹkan tó bá rè pé wọ́n ti bàjẹ́ nínú ayé wa tọ́lọ́run ò ní rectify mo wá sọ fọmọdé yìí a wá jáde lọ á lóun fẹ́ lọ òun fẹ́ lọ ṣerun tó bá lóun fẹ́ lọ ṣerun má kàn rí pé kò wálé ni kò dẹ̀ ní sọ fún mi pé òun ò wálé tá a bá pe fóònù kò ní lọ nígbà tá a dé láti nàìjíríà mọ́ wa pé a dé sí nàìjíríà ìwọ tó yẹ pé mo máa ní láti tún rectify ìkíní ẹ̀mí tí ì ṣe resident fún náà ṣó ti yé yín mi ò tí ì ṣe resident fún mi ì tí ì ṣe fún gbàtí mo ti rí pé ó ń fọ́n bò tí mo ti rí gbogbo bó ṣe ń ṣe ń bẹ̀yẹn kò ń bẹ̀rù ẹrù ọmọ mi ọkọ lè sọ pé kí n ra nǹkan kan sínú ilé bàtí bá ti jẹ́ tọmọdé ó lè ní mọ́mì mo fẹ́ kó kí n ránṣẹ́ sáwọn ọmọ màá ní kókó ẹ̀sìn understand so for that mo dẹ̀ ti rí pé gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ tó máa ń ṣe ẹ̀ tó máa ń fèèyàn ṣe wọ ẹrú wọ́n ti fẹ́ máa bá sọ̀rọ̀ mo dẹ̀ ti pé òun náà fẹ́ máa fọ́n bù ipò fẹ́ bínú jáde lé mo ṣàfihàn gbọgbọ́n tán ṣé wàá rọjọ́ tí ó wá jáde lọ tí mo wá ní tí mo pè tí ò gbé aago tó lò fẹ́ lọ ṣeun ọjọ́ kejì kò wá ńgbà tó wá ṣàdé ó ṣàṣeyàn màmá apá kan ẹ òun fẹ́ òun lọ boyfriend òun lọ rí boyfriend òun fiancé òun kan òun ní fiancé ọkọ tóun fẹ́ fẹ́ nígbà tí ọkọ òun ti kú yẹn bọ̀bọ̀ tóun fẹ́ fẹ́ yẹn máa ní okay no problem ó wá di ní ọjọ́ yẹn ṣá gbà tí ò dẹ̀ gbé kọ́ ẹ̀ ń bá rẹ̀ fẹ́ jáde mo dẹ̀ dánù ìdáhùn mi jíjẹ tó bá dẹ̀ tó bá pè mọ́ mi mo ti délé báyìí mo jáde mo ti ní mo ní program gbà tí wọ́n bá jáde mi bá pè ẹ́ mi ní òní gbàgbó mo ti jáde mi ìsínlé mo ti mo ti jáde ọjọ́ tí mo tiẹ̀ máa gbọ́mọ mo kàn wá wò pé ọmọ ìfẹ́ máa ṣe bí olórí burúkú àwa fẹ́ fi mí lẹ̀ pẹ̀lú ọmọ ẹni tó jẹ́ nani tí mo dẹ̀ ń sanwó fún mo kàn ní òkè ọmọ mi wá lọ ṣe ọlídé pẹ̀lú dáde ẹ̀ mo ní mọ́tò nàìjíríà ó wọ́n fẹ́ wò pé ó ṣàfẹ́ fi mí ó fẹ́ máa in fact tó bá plan fún mi gbà yẹn gbogbo tó bá máa bẹ̀yàn tì mí èmi àtọmọ mi náà máa gbé Wasiu Wasiu na criminal mi sọ pé mo fẹ́ kán bá mi investigate Nigeria gan mo fẹ́ kán bá mi investigate ọmọ mi gan àtàwọn family mi I want them to investigate them mi ìbẹ̀rù mi mi kín mi mi ní àti family ìyàwó ẹ̀ ìjẹ̀bú yẹn they are two there something else ni wọ́n honestly speaking they are something else kì í ṣe rọ́ àti k one I hate them with passion gbogbo wọn yàn àti tí bá ti sọ̀rọ̀ ń sìn tí bá ti ba pé o lè ní pàṣọ pàṣọ á máa ṣe báyìí fún mi kí ló fẹ́ ṣe gbogbo nǹkan tẹ̀ kàn ń ṣe bí olórí burúkú yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe torí ẹ̀ lè máa ti pé Dangote ò lè fẹ́ kò kàn yín Dangote ẹ ti ṣoògùn ṣoògùn ṣoògùn ṣoògùn ṣoògùn ṣoògùn kò sí nǹkan tẹ́ ti ṣe bọ́kọ lè ràn mí mi le sọ bóyá oògùn lè dáhùn lára wọn ọlọ́run de dẹ̀ níjó dáhùn lára wọn kò tiẹ̀ lè dáhùn tó bá dáhùn ni ẹ máa ti kì í ṣe àwọn lẹ máa máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn náà iṣan tó le ni wọ́n ó ti yé iṣan tó le ni wọ́n. bọ́ mo mọ̀ pé ní tó bá níbẹ̀rẹ̀ máa ń lò pé ní tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan ni pé ọjọ́ kan gbà wà ní jẹ́bọ̀dé tí mo ti wá lé tí mo ti wá sọ fún yẹn mo ní don't call me if I need you anytime tó bá ti tó time tá a máa lọ sí tá máa padà sí Dubai tó bá jẹ́ pé mi wá sọ fún pé mi ní gbé lọ gan torí mi ìfẹ́ kó lọ kán lọ send kidnappers mi wọ́n rí pé tí n bá ti dé mando n bá ti dé Mr Biggs Mr Biggs n bá ti débẹ̀ má kàn rí pé àwọn ọmọ bàbá Ògúndé kan tí wọ́n wà ní Ìjẹ̀bú-Òde tí wọ́n wà ní Ọ̀ṣọ́ṣọ́ yìí má kàn rí pé tí n bá pẹ́ níbi ibẹ̀ yẹn mí wọ́n ní pẹ́ wọ́n máa débẹ̀ yẹn ṣòtìyẹ yìí ó lè má yẹ gbogbo wọn bọ̀ ṣé rí gbogbo iṣẹ́ burúkú tí ẹ̀yin èèyàn bá ń ṣe ní orílẹ̀-èdè nàìjíríà àti níbikíbi tẹ bá wà bó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ara ọ̀run o tẹ bá lóògùn gan ó máa ń rẹ òògùn ọjọ́ tọ́lọ́run bá dẹ̀ máa mú yín kò sí ẹni tó lè dá dúró ẹni tó bá ní kó má mú yín gan tó bá ń defend yín ọlọ́run gan kọ́kọ́ mú òun sọ́dọ̀ kó tó di kó mú yín so ọjọ́ gbogbo ni tó ní lólè ọjọ́ kan ni tó ní nǹkan fún mi ní grapes tó bá wà. wọ́n ń da àwọn èèyàn láwọn sá. wọ́n máa lọ mú àwọn olówó báyìí wọ́n máa ń mú àwọn èèyàn ransom ni olówó tówó bá tówó bá wá pọ̀ lọ́wọ́ olówó yẹn wọ́n lè máa ṣe bí ọmọ ọ̀dọ̀ fún títí a máa ṣe wọ́n dẹ̀ ń ṣèkà fún a tó máa ṣe bí ọmọ ọ̀dọ̀ fún. so n tí mo kàn ń tà láti sọ náà ni pé ọmọọṣẹ́ wa yẹn ó ti mọ k1 ṣó mọ k o ti mọ ó ti mọ mọ i'm very sure of efele ìgbà tó máa kúrò lọ́dọ̀ tèmi ẹ̀ tí iṣẹ́ wa máa kúrò nílé tó máa lóun fẹ́ lọ ṣe irúgbà mi tí ò ní wálé yẹn ọ̀dọ̀ kí wọn later mo discover ìpọ́dọ̀ kí wọn ló lọ ń sùn sí kò sẹ́ni tí kí wọn lè bá sùn. tó bá ṣe tán wọ́n máa ṣe báyìí wọ́n máa ṣe bíi kangaroo ẹ jọ ẹ fi mí lọ́rùn lẹ́ o kò sẹ́nibọ̀dì tó máa that's why náà ṣe ń ṣe mí báyìí náà pé wọn ò gbúdọ̀ fara tù mí wọ́n fẹ́ kí n kú síbi mi ì lè kú síbi mi ì lè kú síbi ó ti yẹ yín ẹni tó bá wá nàìjíríà àwọn gọ́ọ̀mẹ̀ntì fẹ́ pa kí ni wọ́n fẹ́ pa mí fún ẹni tó bá ti fẹ́ pààyàn tó bá ti pààyàn tó ń kó sọ pé òun ló ń pa kéwòn máa ní wọ́n ń borúkọ oúnjẹ ni kéwòn máa sọ pé abanijẹ́ mẹ́nu kúrò lọ́rọ̀ mi ta ló bàjẹ́ irọ́ mà ní itú tí kéwọn ti pa ní orílẹ̀-èdè nàìjíríà ló lọ yìí. so ọmọ tí ó bá mi ṣọmọ tó ṣọmọ ọdọ lọ́dọ̀ mi gbà yẹn kí n tó ṣe promotion bó ṣe wá sọ́dọ̀ mi kò pẹ́ ni mo ṣe promotion tàkọ́kọ́ yẹn ṣe wà torí ojú ẹ̀ ni promotion àkọ́kọ́ yẹn ṣe ṣe ẹlẹ́ẹ̀kejì ojú ẹ̀ náà ni ṣe wà lákọ̀ọ́kọ́ bó ṣe dé báyìí kò pẹ́ ojú ẹ̀ ní àtọ́jú ṣọlá ní promotion tàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ojú ṣe wà náà ló ṣe bọ̀mí rẹ pé ṣọlá wà ní ẹlẹ́ẹ̀kejì. àmọ́ alábàánijẹ́ kọ́ mẹ́nu kúrò lọ́rọ̀ mi wọn ò bá ẹni wòdì jẹ kọ́ wá sọ fún mi gbogbo àwọn tó ń mú yẹn pé fèlè àti ẹni tẹ́ ń pariwo pé Lizzy Anjorin ń shut down fèjì ẹ̀ wọ́n mú àwọn eléyìí mà ní látọ̀sọ̀sà ẹ mọ̀ kó ń ṣiṣẹ́ fẹ́fẹ́lẹ́ wọ́n gbọ́mọgbọ́mọgbọ́mọ ni wọ́n tó bá bí Lagos state government ní àti ọlọ́pàá Lagos commissioner yẹn ẹni kún investigate account Lizzy ìgbà tó tún máa yá pan bàbá rẹ̀ wọ́n tún lọ gbé ilẹ̀ fún wọn ní kó máa tà tó bá yá ń sìn tó bá bá ilẹ̀ kó owó kọ́ ẹ̀ wọn ló ń talẹ̀ ni ilẹ̀ wọ̀nyí tó tún approve fún yẹn ilẹ̀ wọ̀nyí tó tún máa ní òun ló ń tà yẹn tó bá bówó lákàtà wọn ní wọn ra ilẹ̀ ni ẹ understand tó bá bówó lákàtà wọn sì wọn ní wọn ra ilẹ̀ ni kẹ ilẹ̀ ni wọn rà ẹ understand tó bá bá owó lákàtà sí wọn ra ilẹ̀ ni so wọn ní lè mú ẹ get gbogbo ẹ idán ló bá dé all the people destroying our system tó destroy our country wa àwọn lè rí tí wọn máa ṣe blabla yẹn. Mm pati dẹ̀ nìkan waste owó yẹn dànù. ẹ Happy Friday. kò sí nǹkan tó ń hmm. ọ̀sọ̀ọ̀sà ni wọ́n ń gbé àwọn tó ń gbọ́ ọmọ yẹn pamọ́ sí. wọ́n sọ fún mi pé ẹ̀fẹ́lẹ̀ ò mọ̀ ń pa ẹ̀. ìgbà tí sí ṣe wà ta ló fẹ́ẹ́ investigate wọn tó bá fi ṣe náà wọ́n ní kán bẹ gọ́ọ̀mẹ̀ntì wọ́n padà fi wọ́n lẹ̀ tó bá wà ń bẹ̀ á tún padà fi ilẹ̀ nímú wọn á ti ní wọn á kàn sọ́ọ́lẹ̀ rí ń gbòòrò. tó bá dẹ̀ ṣe tán ó lè lóun tó ń lọ Mali ẹ̀gbọ́n tó lóun ti lọ Mali rè ó ti gbé Mali bọ̀bọ̀ tó jalè tó máa kidnap yẹn ó lóun ti gbé ó ti gbé káàkiri wọ́n tún ní kó kúrò nílùú for some time irú wọn náà máa wá passport náà máa wá á lọ lọ ìlú kan náà bá ti fún lówó ó lè lóun fẹ́ ṣe visa ó lè lóun fẹ́ wá Canada ó lè lóun fẹ́ lọ sí America ó lè lóun fẹ́ lọ London wọ́n á tún dé ìlú òyìnbó tó ń ṣe nílé náà máa bẹ̀rẹ̀ ń bí àwọn criminal I don't know why tí ẹ̀gbọ́n máa fi ba àwọn aráàlú tó máa fi ba ìjọba orílẹ̀-èdè láti láti dí pẹ̀lú àwọn criminal. nígbà tó bá jẹ́ pé ìjọba gan-an wọ́n wà nínú àwọn tó ẹ̀kú po àwọn èèyàn tó yẹ kó fẹ̀yìntì nílùú àwọn ló máa ṣe gbogbo ẹ̀ àtijẹ́ tá ń sìn ẹ̀yin ò rí pé k1 ẹ̀ rí pé kò play gbogbo ibi tóun àtàwọn olórin àwọn ọmọ ní gáràjì yẹn wà mọ́ efele obìnrin ló ń gbé síta ń sìn ìyàwó ẹ̀dẹ́ gbójú sẹ́gbẹ̀ẹ́ géèmù ni because òun pẹ́ ní tì tó bá fẹ́ ṣẹlẹ̀ nísìn kò fẹ́ kàn ka ìyàwó òun ẹ̀ ń <laughs> mo wo báyìí máa wo orí mídíà báyìí àwọn èèyàn máa fẹ́ kéèmí kí ni wọ́n fẹ́ kí wọ́n máa sọ pé tí n bá ti ṣe kíní kan fún wọn ló máa fún mi lówó owó tó jẹ mí ilẹ̀ tó gbà tí normally tó bá pè ìjọba wà anyway ṣe àárí àrẹjọ àròjọ. nígbà tí wàhálà ti ṣẹlẹ̀ ń sìn ibi wàhálà pọ̀ nàìjíríà o tó bá dágbo ṣọ́ọ̀ṣì wàhálà mi máa ń bẹ̀ tó bá dé tọ̀run lórí yẹn politics ah Nigeria is a danger zone gbogbo ń dán ṣe nísìnyí náà ni pé kí n má ṣàlè wálé everything tó ń ṣe ń sìn kí n má lè wálé kí n má rówó why tí yàrá máa ti ẹ̀jẹ̀ èèyàn pa ṣe béèyàn ló ní ilé ṣe bí ìlú ẹ̀yìn èèyàn ni. Ah. people do go to Nigeria wọ́n máa lọ ilé wọ́n máa bọ̀ kí n má bínú mi mi ní gbèrò don't come don't come wàá má rò bóyá ni wọ́n help ẹ àwọn tó jíyàn gbé wọn ò fún wọn ní firing square wọn a máa gbọ́ pé ti bú gọ́ọ̀mẹ̀ntì ṣé àwọn tó ń jíyàn gbé lórí ẹ̀dẹ̀dẹ̀ jẹ́ wọn ò bú gọ́ọ̀mẹ̀ntì wọn ò ná gọ́ọ̀mẹ̀ntì pa àwọn tó ń borí ẹ̀dẹ̀ nàìjíríà jẹ́ tó wọ́n jẹ́ kí ìgboro sẹ́tù yẹn wọn ò ná gọ́ọ̀mẹ̀ntì pa wọ́n ti ná gọ́ọ̀mẹ̀ntì pa. àwọn kírímìnà yẹn wọ́n máa lẹ́nìkan stranded ní nàìjíríà o. Mm-hmm. Mm-hmm. wọ́n máa sọ blackmailer blackmailer èmi blackmailer. wọn ò fún wa lówó tó tọ́ ẹni tó bá lè ra tíkẹ́ẹ̀tì fún mi ń sìn ra tíkẹ́ẹ̀tì fún mi. Hmm. Nigerian government àti bó tẹ̀ jẹ́ three days bó tẹ̀ jẹ́ two weeks kí n lò Nàìjíríà kí n padà wá Nigerian government ra ticket for me. Mm. Where's my passport sef? megida jẹ́ nǹkan ọkọ mi ní kí tiẹ̀ pé ọkọ mi ní kó ra tíkẹ́ẹ̀tì fún mi ṣọ́kọ mi ò ní ra tíkẹ́ẹ̀tì fún mi ra tíkẹ́ẹ̀tì fún mi àti tó bá fẹ́ kí n divorce mo mi lè divorce yìí. You want grapes? No. You want to eat now? Eat, darling. ṣọ́ọ̀bù tí àti yẹn ṣó ṣó ṣiṣẹ́ lára I don't eat eat. Oh. God bless you sweetheart ọbẹ̀ efirin yẹn ìkọ̀kọ̀ tí mo jẹ nígbà tí mo dé ọ̀tá wáyé tí mi ò tí ì jẹ rí ẹ́ láti wá sí mo ti dé Canada òun náà ni pọ̀ mọ́ Nàìjíríà excuse me ìfẹ́ pé ń pomo mọ́ ìjẹ̀bú ṣe mọ̀ pé pọ̀ mọ́ wẹ́ni pomo, mọ́ pọ̀ mọ́ ìjẹ̀bú ni wọ́n máa ń pè but ilẹ̀ haúsá ni wọ́n ti ń kó àwọn pọ̀ mọ́ yẹn wá so wọ́n wá sókè ní ọ̀nà ọ̀dọ̀ wa ń bíbà so pọ̀ mọ́ yẹn ni. sípàtà kí ló lè òjò ń rọ̀ ni wọn tẹ pákó mọ́lẹ̀ má bẹsẹ ṣá covert. ṣẹ́ni gbogbo wọn yìí sì náà wọn wọn máa wà lórí Facebook o wọn máa níyàwó o. kí lórúkọ ti Joseph kìnnìún. Joseph Doma. Joseph Doma ọmọ ìlú òní. ọmọ Delta State. ọmọ Delta ọmọ ọdún mélòó ni. forty two. ọmọ ọdún méjìlélógójì forty two. báwo lè ṣe mọ ọmọ Bọ́lájí Alison. Eh, ọ̀tún ọ̀rẹ́ mi. kí ló kọ rẹ yàn. Dayọ̀. wọ́n lọ́kọ wọ́n níyàwó. báwo lè ṣe abẹ́rẹ́ jẹ́. ṣàbọ̀ kí wọ́n tó wí kán tó bọ̀ ń sìn Lizzy àti lọ́mọkọ ẹ̀ wọn ti crime sórí nǹkan tó máa fẹ́ ṣe ni pé àwọn nǹkan tí a fẹ́ rí ló máa fẹ́ ká máa rí àwọn nǹkan tá à ń sọ tó lè help ìlú wọn fẹ́ máa cover ẹ̀ pẹ̀lú àwọn àwọn story àwọn nǹkan tí ò tí ò make sense a máa gbé pé àwáyé má pọ̀ pòfo àwáyé wá pòfo àwáyé wá pòfo what are they doing Nigeria government wọn ò bí wọn rí kí wọn investigate wọn ọlọ́pàá IGP ah, wọn máa investigate wọn ta ló bí wọn <laughs> ta ló bí wọn. <laughs> Hmm. ipa kílẹ̀ yìí wá ń kó nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. ó ní wúmà kan tó wà ládùúgbò wa. ládùúgbò wa. ní ìtàmọ̀gbé. ẹ bá gbọ́ o. ní oògùn bíbá yìí. bẹ́ẹ̀ni mhm. so òun ni mo pàtó mo wá dúró mà yẹn. olóṣòdì wúmà yà ọ̀ sí. ni mo wá pe Bọ́lájí pé ó wà ládùúgbò àpò wà ẹ̀. ṣe gbọ́. yéé sà so òun ni mo wá pe Bọ́lájí fún un tí wọ́n wá sílẹ̀. ìgbà wo nìyẹn lọ́dún ọdún yìí náà. when you go to party àwọn tó bá pàdé àwọn eléyìí wọ́n máa jó tó wọrí wọn party wọ́n á jókòó dáadáa wọ́n á wọṣọ wọ́n á wé wọ́n á ṣe gèlè wọn gẹ́gẹ́ wọ́n fọlọ wọ́n á fojú lọ tájẹtì eléyìí ẹni tó ń ta pọpọfù àti donut ládùúgbò wọn olóṣèlè yẹn àwọn tí wọ́n gba owó millions lọ́wọ́ ẹni tó ń ta pọpọfù àti kóòkì ṣé wọn ò ní fẹ́ kú wọn á lọ yà ṣó ti yẹ yín wọn á lọ yá owó yẹn ní oṣù wo. ní oṣù oṣù kẹ oṣù kẹjọ. ní oṣù kẹjọ ọdún yìí. túmọ̀ mhm. sí bó. nọ́ọ̀sì àbí ìgbà tẹ gbé nọ́ọ̀sì Bangkok ẹ̀ ta wá ní ìtàlẹ́ gbígbà yẹn. olú ṣinṣin wọ́n ta ṣinṣin. ṣinṣin ṣinṣin ṣinṣin donuts so òun náà fi wá ẹ ní ará àdúgbò yín lẹ́ńtà gbé yẹn ṣé ẹ tẹ̀lé wọn gbà tó lọ gbé ẹ tẹ̀lé wọn ẹ ọ̀yá. ìgbà tí fi jáde ni wọ́n sọ pé ó ti jáde so máa ní pé tó bá ti ń bọ̀ pé wọ́n máa rí so mo ti sọ aṣọ tó wọ̀ mo ti sọ fún wọn tó bá ti wúmà yẹn wá ń Masa ṣá wọ́n gbé lọ tó wà tó ń gbé lọ wà tó máa di ọjọ́ kẹta ọjọ́ kẹrin wọ́n bá pè mí pé àwọn ti gba owó so ọjọ́ kẹ ọjọ́ kan wọ́n wá pè mí ọjọ́ bu, wọ́n gbowó wọ́n wá pè mí wọ́n bá wọn pé kí wọ́n so mi lọ bá ní wọ́n á fún mi ní. ta ló pè é. Bọ́lájí. alẹ́ ṣe. bẹ́ẹ̀ni wọ́n á lọ bá wọ́n mi lè ló fún yín. seven hundred. seven hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà. Hmm. lọ́wọ́ yóò ní ṣinṣin kó tó pa owó seven hundred yẹn kí ìyá oníṣinṣin tó pa owó seven hundred yẹn wọ́n á lọ yá owó ẹ̀pà ọ̀ṣẹ́ tiri ṣé lè owó àwọn ọmọ tó máa fẹ́ owó yẹn tán sí kó wá ṣe tán kó wá sọ pé àwọn ọmọ wọn ò ní ṣẹ́kù wọ́n máa ṣẹ́kù ṣáá kò sí àwọn kókó wà tẹ́ pé tó bá yá ń sìn wọ́n máa tọrọ àdúrà káàkiri

kó tó ìyá oníṣinṣin tí ó jẹ́ aládùúgbò yín ẹ ṣàlàyé àwọn ètí ẹ ti jọ ṣe. ọ̀dẹ̀ tó ẹ ṣàlàyé àwọn tẹ́ ti ṣe lẹ́yìn ìgbà yẹn. ìyẹn nìkan ṣo lẹ bá ṣe àbí owó táwa fún yín kí lẹ fi ṣe. o kò lè fi dá. ẹ sin ẹja. so all of them were they having meeting wọ́n máa sọ fúnra wọn pé tó bá tilẹ̀ níta máa bẹ́ẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ a máa lọ gbé a máa jọ pín so they going around like evangelizing evangelizing for themselves you know looking for people to devote to carry and collect their money ṣé o ti yé ara lé ẹ lájú ẹ ṣé o ti rí wọn but you see somebody tó tí ò lówó tẹ́lẹ̀ tó déédéé lówó tí ò dẹ̀ ń ṣe pé bóyá Canada ya lówó àbí ìlú ẹ̀ ya lówó tí wọn ò dẹ̀ lè ṣe náà máa sọ pé aláyé wá bàjẹ́ ni aláyé pòfo ni you be careful open your eyes o ṣé o ti rí all of them dey have wife they have children wọ́n máa tó agbogbo wọn náà máa di mrs kọ́íkọ́í náà máa take picture bí táwọn àtìyàwó wọn àtọmọ wọn tán ti lọ́múra wọn lórí mídíà mi nínú picture náà máa pose ẹ̀ fún yín wàá wá rélé yìí ẹ máa ráwọn ilé ẹ máa máa jẹ́ lọ ẹ máa rò pé ẹ ṣayé wá you see this once now and then ẹ máa máa rò pé ẹ ṣayé wá ọkọ lisi tí ò ní two fifty thousand tó fẹ́ fi sanwó ilé èrúmọ̀ ní palọ̀ tí ó gbà fún ìyá ọlọ́mọ ẹ̀ ó ṣe tán tíyàwó ẹ̀ ta mọ́mọ́ yóò ti ń talẹ̀ ó ń talé ó ń ta estate o dolphin estate ó lè lóun fẹ́ tà á kí lorúkọ àdúgbò tí president Bọ́lá Tinubu ń gbé yẹn ó máa ta gbogbo ẹ̀ ni. and again let me tell you once again i want to repeat this ilẹ̀ tí wọ́n ń tà yẹn tí lè sì máa tà yẹn gbogbo wọn yẹn àwọn four one nine àwọn àwọn kidnapper wọn máa sanwó sílẹ̀ wọn máa sọ pé owó lẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn á ní wọn ralẹ̀ ni téèyàn bá ralẹ̀ gan ní nàìjíríà ń sìn kí ló dé tí wọn ò lè investigate ẹ̀ àwa ni wọn máa sọ pé ògbúdọ̀ wá nàìjíríà àwọn tó wá nàìjíríà wọn stranded ẹ gbà wá kúmá tá a bá ń sọ̀rọ̀ bíbá ń àwọn tó ń support Lizzy àtàwọn olè àwọn nìyẹn lára wọn náà wà ní embassy wọ́n wà ní gbogbo kinní wọ́n tún máa connect mọ́ àwọn ìjọba ti bí àbáwọn kan nínú system wọn ni kò máa yọ wá lẹ́nu ẹ jẹ́ ń lọ lánàá wọ́n ṣègé kí n ṣàlàyé fún yín ṣé mo pé mo sọ̀rọ̀ kan ẹnìkan pè mí ní. gbàtọ́ tí wàá bá yín sìn báyìí kí lè rò pé ó máa gbẹ̀yìn rọ́yìn. àánú ọlọ́run ò lè ṣàánú fún yín ẹni tó bá ṣàánú fún yín ọlọ́run máa bà tiẹ̀ jẹ́ ni ẹni tó bá ṣàánú fún yín ọlọ́run á bà tiẹ̀ jẹ́ ni ẹni tó bá ṣàánú fún yín ọlọ́run á ba tiẹ̀ jẹ́ lẹ́dàá ṣẹ̀dá á ba tiẹ̀ jẹ́ lọ. wọ́n ní kẹ́ ẹ má kẹ́ gbẹ́kẹ́gbẹ́ kẹ́ má bẹ̀ kẹ́gbẹ́ ṣùgbọ́n àìgbọràn ló sún ibi tẹ̀ wáyé apá tó ń dùn yìí apá tó ń dùn yìí. torí pé ẹnìkan bíìgì ń sin wọn màá ní kí bíìgì ó fẹ́ ba tiẹ̀ jẹ́ ni wọn lè. challenge lè lè ṣe anything fún. You have reached the voicemail box up Don't come to Nigeria. You called me yesterday now. You called me yesterday and I want to return your call today. I want Àwọn I want to burúkú. Gbogbo yín tẹ́ ń tèmi ayé mi káàkiri. Tẹ́ láti máa dàmí láàmú ẹ̀ ní jèrè pátápátá. So mo challenge yín ni pé bọ́n ṣe ní wọ́n ń submit Ogun State. Bọ́n ṣe sọ pé wọ́n ń submit pé àwọn shut up ìjà ọkọ kó ṣì orí ẹ lọ. ìgbà tí bàbá yẹn lọ́wọ́ yẹn ṣé ibẹ̀ náà ti rí yín mú àbẹ tó gbé ọ̀tá àbọ̀n yẹn sá lọ ẹ̀ tó sá ìgbà tó báwo ló ṣe àpàdé àwọn mi kí lè rà pé yẹn. Take it easy now. mo lọ sọ́fíìsì kan lánàá wọ́n fẹ́ máa jẹ́ kí n mọ̀ pé mo wo ibi tí n bá lọ ni wọ́n mọ̀ bí n ṣe débẹ̀ báyìí ni wọ́n sáré tẹ̀lé mi kítíkítíkítí wọ́n bẹ̀rẹ̀ sí ń pè mí so ìgbà tó wèrè yẹn lára wèrè tó pè mí lánàá ń sìn òun ni mò ń pè padà bí mo ṣe kúrò bẹ́ẹ̀ mo dẹ̀ ó ṣà ń pè mí ó ń pè mí bó ṣe pè mí lórí fóònù mi ìgbé ó tún pe WhatsApp mi ò gbé ìgbà tó ṣà ń pè mí tí mo lè wà níwájú ẹ̀ mo wá pè mo ní I will call you back látàná yẹn gbàgbọ́ tí mi ìbá dẹ̀ kú padà tó bá dẹ̀ ní pé nǹkan tó fẹ́ sọ ṣèwé ni mà wọ́n kàn ní kó pè mí if you call me again tí mi ò dẹ̀ pè ẹ́ tó kàn wò pé ṣòkòrò máa pa gbogbo yín dànù Bọ́lá no go go Nigeria I'm not afraid to go Nigeria ọjọ́ tí bá máa lọ Nigeria <laughs> ẹ kàn máa rí mi pé mo ti dé Nigeria ni ọjọ́ tí bá máa lọ sí Nigeria mo lè pa fóònù mi mo lè má gbé mo lè má gbé mọ́tò ṣe mọ̀ pé wọ́n ní tíráàkà lè wà lára mọ́tò mi yes tíráàkà lè wà ń bẹ̀ but mi ò ṣe nǹkan burúkú ẹ má máa tọ́ tẹ̀lé mi káàkiri orí ìyá yín ló burú náà. gbogbo àwọn eléyìí terrorists ilẹ̀ yorùbá ni wọ́n the terrorists are so many in jebode wọ́n dẹ̀ sọ ni nígbà yẹn ní about seven to eight years ago seven to eight years ago wọ́n sọ ni wọ́n lọ́jọ́ tí kí wọ́n ti dé jebode báyìí wọ́n ní àwọn terrorists àwọn bad bọ́ọ̀sì wọ́n wá pọ̀ padà níjẹ̀bọ́dé there was a time tí wọ́n sọ pé wọ́n ti dínkù gan níjẹ̀bú nísìnyí wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ ẹni yẹn bó ṣe dáná bó ṣe sọ ni mo sọ yẹn bó ṣe sọ ni mo sọ yẹn. èèyàn mẹ́fà tí wọ́n dárúkọ pé wọ́n pa yẹn tí wọ́n gbé jáde yẹn just àwọn èèyàn tó mú níbi August to this time ni o kò ń ṣe kò ń ṣe etí òpin rárá ni tó ń mú pẹ̀lú àwọn ilé ni that guy tó ń ṣe kidnapping ó ti pẹ́ ń bẹ̀ ẹni bó ṣe ṣe a tún ṣe wọ́n tún sọ pé wọ́n ga wọ́n slim kò sí kùn ẹni pé ó ga ni ó tún ṣíkù ẹ̀ sílẹ̀ ikùn fẹ́ máa gbóná ta ni ó yẹ kí ikùn ẹ̀ jẹrà ta ló yẹ kó yìnbọn fún látòrí àti ikùn àti gbogbo ẹ̀ kó spray ẹ̀ dànù because wọ́n ní godfather a máa ní kò sí problem tó máa ti bẹ́ẹ̀ sọ kó gbójú wọn pé àwọn ló jẹ́ kó máa jalè because wọ́n ń give excuses pé ìyà ń jẹ wọ́n ni wọ́n ṣe ń jalè tí yà bá jẹ́ tó bá mú ẹnìkan tó kidnap ẹnìkan tẹ́ gba twenty eight million yẹn ẹ̀yin mẹ́rin yẹn ẹ̀ lè pín kẹ́ máa fi ṣe òògùn ẹ̀ má jalè mọ́ they make it now láti máa fi ṣe business ni àwọn ọlọ́pàá àti àgbogbo ọmọ efcc mo tún challenge yín lẹ́ẹ̀kan sí ìjọba nàìjíríà tó bá bí dáadáa kó lọ kó investigate Wàsíù ìjọba nàìjíríà tó bá bí dáadáa kó investigate Wàsíù Wàsíù ló rúrù náà. Wasiu can kill anybody. Wasiu is more than the government of Nigeria now. ṣé ń gbà mo ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ mo ṣe mo ti sọ̀rọ̀ politician kankan lórí mídíà nígbà tí mo gbé sórí nígbà tí wọ́n dáwọ́ jọ tán bẹ̀rẹ̀ sí ní ọmọ mi nulẹ̀ tán fẹ́ aṣọ ọmọ ọ̀dọ̀ mi tán bẹ̀rẹ̀ sí wá na mi wàá mú wọn wá lé wọn á dẹ̀ ni wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ we don't know them gbogbo ẹ̀yin tẹ́ máa ń fẹ́ motivate ẹ̀yin motivators you see in the class I should have one teacher the teacher are too much eh? stop I mean littering people's brain eléyìí sọ ọmọ àtàgẹ wọn ni distance yourself from people who lie to you disrespect you use you and put you down we don't know them tábàmù wọn àbá àbá àbá sá fún wọn we don't know them they have no label if you know them just call me and tell me that this is the person i don't know them they have no label if you know them just call me or this, just write me okay you can code your name and just send the message to me that these are the people behind it and i will start praying and will investigate it and if it's so i'll be praying for you forever so but the criminal have no label we don't know them can you believe that somebody a son a child you have ọmọ tó bí fúnra rẹ̀ ọmọ tó bí fúnra rẹ̀ ó lè dáná ogun tiẹ̀ can you believe it that people you feed that you help ṣó lè believe wọ́n máa sọ fún ẹ pé Canada yẹn ló máa máa gbé kò nílé wálé mọ́. and not them. Seriously. If I do you think if I know them? Gbogbo ẹ̀yin motivator ń ṣe. Who pull you down? Ṣé wọ́n ṣe máa ń pull you down What if I want to pull mi original pullers original people destroyer I àwọn nìyẹn K-Dog Olori Buruku màláìka Pasuma they are all criminals quite unfortunate. I hmm. àṣírí ikú. Mm ẹgbẹ́ ìdílé àbọ̀dọ́dọ́ ìdógún àbọ̀dọ́dọ́ ìdógún àbọ̀dọ́dọ́ ìdógún àbọ̀dọ́dọ́ ìdógún ní a wọ́n pa ọmọ yìí wọ́n pa ọmọ yìí ọmọ jẹ́jẹ́ ọmọ tí ìjà ní ìbínú ọmọ aláàánú ọmọ aláàánú. lórí èyí o yeyeyeyeye ah! ọmọ ológo ọmọ ológo ọmọ ológo ọmọlọ́gọ aláwọ̀ aláwọ̀ aláwọ̀ ẹyẹ ẹyẹ wọ́n pa kí jẹun kí lòde ah, kí mu sìgá kí mọtí ah, láìláìláìlá ẹ tó pa ọmọ yìí ọmọlọ́wọ́ ọlọ́run tí ọba tí ọba tí ọba ẹ tó padà rídì wọ́n fún pàṣẹ jẹ ní o wọ́n fún jẹ ní o wọ́n pa ní o wọ́n pa ní o ọlọ́run ọ̀dà àbàlọ́lọ́run lọ́wọ́ o àbàlọ́lọ́run lọ́wọ́ o àbàlọ́lọ́run lọ́wọ́ o. Dauda wala kwata. Dauda wala kwata. Dauda wala kwata. Dauda wala kwata. Ah, ṣé o bàbá. Ẹ sì Ah, ẹ sì bí. Ẹ sì sún ẹ sì bí. Àwọn ọkọ̀ owó pẹ̀lú ọgbọ́n lọ́wọ́ ọgbọ́n. today I bring our Why did you leave? Are you a single? If you're a restaurant Anyway. Mm-hmm. everybody kàn ṣe ìka kàn kàn ṣe nǹkan tó wù wọ́n ṣe yamayama Almighty God will save us o. if you want to keep them out of your business they won't agree only i don't keep i don't keep secrets i just keep people out of my business in these days they don't want to get out of your business they don't want to get out of your life like imagine yesterday i was my on my own mo kàn lọ sí home affairs ni because nígbà tá a ti move wá sí wa everything nípa wa ó dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé sílùú ni ó dàbí ẹni tó everything nípa id wa system everything ló máa change. everything including plate number tó bá yẹ pé mo fẹ́ fi mọ́tò ṣiṣẹ́ ń sìn I have to wait until everything is changed driver license plate number the address everything everything ni. Eh? so people don't know One lè rí ẹ ń gbà mí he's not coming out she's depressed go and die ẹni bá ro kúrò mi wọ́n ló máa ṣòfò do ikú burúkú ló máa kú ẹni bá gbórúkọ mi lọlé babaláwo shake. Any shake oníṣègùn food. He could do ikú of you work fi wọ́pọ̀ He wà ẹkún ló máa fi jáde láyé anyway ọlọ́run mọ bó ṣe máa ṣe ìdájọ́ oníkálukú ọlọ́run máa ṣe ìdájọ́ kò sálágbára ń bì kọ̀ọ̀kan ọlọ́run lálágbára ó ti yé tó bá lè pa èèyàn ọjọ́ kan ọjọ́ kan náà ikú máa pa ẹ́. Thank you. No, I I hate you guys saying that I I You say you good to see you happy ma. You look beautiful ma. Thank you. Don't say that. Everybody kò sẹ́ni tí kò two four seven you cannot be happy. Kò dẹ̀ sí and those things also well it's good for you the way you are talking is also good. You look stunning ma. Okay thank you. Mm. It's good but everybody everybody will be happy lójoojúmọ́. Ó ti and the, once people say i'm happy it's good to see you happy all of you tó bá jẹ́ pé ẹ ti rebuke àwọn evil people ẹ sọ fáwọn tó bá jí nǹkan èèyàn kan fún yàn ní nǹkan wọn kàn ṣe ẹ̀tọ́ wọn fún mi báwo lèèyàn ṣe ní wà happy nígbà tí wọ́n bá dúró ìwọ to ń sọ̀rọ̀ yẹn ó lè jẹ́ ẹ̀yìn náà wà lára àwọn tó máa máa sọ i just see you be you are hunting people and then i want you to be happy i want you to be happy how can you slap me i want me not to tó bá dùn mí tí ò bá dùn mí dáadáa tí mo lè máa mo lè máa pa ó dẹ̀ dùn mí àbí kó fọyàn lórí but wọ́n fọmilétí fọmilétí fọmilétí wá sí pé ẹ eh, i just want you to be happy báwo lèyàn ṣe ní sunkún báwo lèyàn ṣe fẹ́ wà happy táwọn èèyàn bá ń disturb ayé yàn mo lọ bìkan lánàá olórí burúkú kan pàṣọmà ló ràn yẹn wá nígbà yẹn àti àwọn kan tó wà lórí mídíà tó ń bẹ̀ wọ́n ṣẹ́ don't come out i don't want you anybody kò kò sí ẹntì <laughs> wọn ò ní kankan tó fẹ́ ọ̀fà ẹ ẹlòmíì àtúmọ̀ àdẹ́ láàmú á fẹ́ kó ṣàmà wọ́n ṣàmà tọ́jú ẹ̀ anyway ṣá èmi kọ́lẹ̀ ń tọ́jú ẹ don't just call me tabajọjọ wà ní level ń bíbà èmi kọ́lẹ̀ kò sí nǹkan tẹ kò sọ pé nǹkan tẹ fẹ́ dá fún mi tẹ fẹ́ fi rò pé ẹ fẹ́ kò tiẹ̀ sí ilé mi ò dẹ̀ ṣòro ṣé Canada government àti gbogbo àwọn tí ẹjọ́ jọ ń ṣiṣẹ́ yẹn ṣé wọ́n mọ́lé mi they know this place but you cannot come to my flat ó ti yé and i'm not ready to ẹ̀dẹ̀ mọ́tò mi gan ìbáni tracker lára kò sí nǹkan kan gbà tí mi ò jálè i'm not afraid of you i'm not afraid of you èmi ò wá yín mi ò mọ́lé yín you want to know me you want to know my house i'm relevant ẹ̀yin tí mi ò fẹ́ mọ́lẹ̀ ẹ̀ relevant ẹni tí mo rò pé relevant òun náà ni mo gbé sókè yìí ẹni tó bá ti lè help èèyàn lèèyàn máa ń fẹ̀yìntì ẹni tí ò bá lè help mi tí ò lè ràn mí lọ́wọ́ kí mo fẹ́ máa mi lè mi ní junction tí mo dé yìí lẹ́yìn ọlọ́run torí àwọn ọlọ́run àárí face to face àwọn èèyàn ò dẹ̀ bẹ̀rù ọlọ́run so mi ìrọ́lọ́run face to face lẹ́yìn ọlọ́run tó wà lọ́kàn mi tó wà láyé mi àwọn tá a bá tún mọ̀ pé wọ́n lè bẹ̀rọ̀ bíi pé lẹ́yìn kọ̀ọ̀kan ká rí ká pe president Tinubu o nìkan kìnìkan anyway ẹ ṣáà má gbàgbé ṣá pé mo sọ fún yín pé ẹnìkan wà nílùú president Japan gbà yẹn ó máa ń da orílẹ̀-èdè rú a máa dájà lẹ̀ a máa ṣe àṣà máa nǹkan rú ẹ tó lọ́ọ́ de orí lára àwọn ọmọọṣẹ́ kan ló gbébọn fún lórí ọjọ́ tó kú báyìí ṣebí ṣé ó ti fẹ́ pé two years kò tí ì pé two years gan during that time tí wọ́n yìnbọn fún lórí ńgbà yẹn ni mo pariwo United Nations yes mo pariwo United Nations wọ́n gbébọn fún lórí wọ́n pàdánù because lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni so ọ̀rọ̀ ẹ ti sú wọn ni ṣé ti yé bẹ́ẹ̀ yẹn so you be careful don't just be happy for destroying people's life torturing people allowing ti káwọn èèyàn máa go through pay wọ́n wá máa bèrè lọ́wọ́ àwọn kidnapper pé ẹ kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe fún yín ṣé ìjọba ni wọ́n jí gbé ṣé ṣé kidnapper àwọn yẹn olórí burúkú àwọn kidnapper olórí burúkú yẹn ṣé wọ́n lè dọ́dọ̀ ṣèyí Tinubu ṣé wọ́n lè dọ́dọ̀ ọmọ vice ọmọ Shettima ṣé wọ́n lè dọ́dọ̀ ọmọ speaker Abbas ṣé wọ́n lè dọ́dọ̀ ọmọ kí lorúkọ Pabio ṣé wọ́n lè dọ́dọ̀ ọmọ Nwike ṣé wọ́n lè dọ́dọ̀ gbogbo àwọn tó wà ní kinní yẹn ṣé wọ́n lè dọ́dọ̀ ọmọ Sanwó-Olú àwọn kidnapper yẹn ṣé ó lè dọ́dọ̀ ọmọ Dàpọ̀ Abíọ́dún àti tó ti kúrò ní power gan ṣé wọ́n lè dọ́dọ̀ ọmọ wọn àwọn olórí burúkú ló ṣì àwọn tó yẹ kó ń jí pé wọn ò ní jí wọn pé wọn máa sọ pé what do you want the government to do for you ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ṣẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì máa tán wá tán wá tán bá ti ṣèkà fáráàlú tán wọ́n ní kẹ́ máa ṣèkà fúnra yín tẹ́ bá ti ṣèkà yẹn tán wá tán máa sọ pé wọ́n kà gọ́ọ̀mẹ̀ntì ti wà yìí àwọn náà sọ pé ẹ wọ́n á fi wọ́n sílẹ̀ because wọ́n ní godfather they are just using you against yourself okay olórí burúkú wọn sọ gbogbo yín dolè káwọn wọn máa pera wọn gbogbo wọn ló níyàwó o nísìnyí wọn máa sọ pé go and marry wọn wá wọn á ro ayé ẹ̀ pọ̀ mọ́ àwọn criminal they want they want to turn your life wọ́n fẹ́ ro ayé ẹ̀ pọ̀ mọ́ àwọn criminal wọ́n fẹ́ sọ ẹ́ di gàrí tán rò pọ̀ mọ́ ẹ̀wà gan yìí ṣé ti yẹ bẹ́ẹ̀ wọ́n á ro ayé ẹ̀ pọ̀ mọ́ criminal wọ́n máa ṣe kọ́íkọ́í wọ́n ti sọ mr and mrs kọ́íkọ́í wọ́n máa sọ pé wọ́n lọ́kọ wọ́n ṣe kinní kan àwọn olórí burúkú wọ́n máa wọ̀yọ̀ gidi ilé àwùjọ wọ́n fẹ́ máa pa wọ́n dànù ẹ̀ ní sóríire ó ní mo sọ yẹn ẹni tó bá ti bí rere nínú gọ́ọ̀mẹ̀ntì ẹni tó bá ti bí dáadáa mi kì í ṣe pé mo bú yín báyìí o mo kàn sọ fún yín náà ni pé ẹni tó bá ti bí ire nínú gọ́ọ̀mẹ̀ntì yẹn ẹ lọ query àwọn ilé ẹ lọ query gbogbo àwọn ọmọ tọ́ọ̀gì yẹn ẹ má dẹ ẹ má dẹ jẹun tàn yín o tẹ bá máa kúrò láyé ṣe make sure pé ẹ kó wọn dání lọ ṣé ti yẹn nìkan tẹ bá kó wọn dání lọ gbogbo ọmọ yín tẹ bá fi ilẹ̀ láyé náà máa pa o torí bẹ́ẹ̀ ṣe ń lò wọ́n yẹn náà ó ti sú wọn bẹ́ẹ̀ ṣe ń lò wọ́n tó bá dé náà máa sọ pé olórí burúkú bàbá wọn á máa kàn án tó pé ńgbà yẹn ó kàn lágbára jù wá lọ ni torí bẹ́ẹ̀ ẹ ṣe dáadáa ń sìn o kọ́ ba lè máa fún foríjì nígbà tẹ́yìn náà bá dàgbà tẹ́ bá lọ tó ti yé yín. ẹ pẹ̀lẹ́ wọ́n láwọn tó parọ́ fún mi ẹ̀ ebi àwọn tó parọ́ fún mi ẹ̀ kí ni àwọn èèyàn tó parọ́ fún mi mélòó ni even gan ilọ̀ ilọ̀ kí ni parọ́ fún náà ilọ̀ ṣé jẹ́trò ni ó parọ́ fún kí lorúkọ ẹ̀ ń gbà yẹn Jacob tó lọ fún ní Léyà ó ní Rachel lòun fẹ́ lọ fún Léyà so irọ́ ti pọ̀ látọjọ́ tó ti pé irọ́ yìí ni yéè Abraham gan fúnra ara wọn dáde wa wọ́n parọ́ hmm. irọ́ ni so anybody tó bá sọ pé do away with eh, kiri kan àti gbogbo lecturers tí ẹ máa kọ̀ sọ́ra yín di a máa ní subject kan lecturer máa fẹ́ pọ̀ tó fifty ah, ṣe fẹ́ yà àwọn èèyàn wèrè ni fóònù tí mo ń lò nìyẹn wọ́n mẹ́sẹ̀jì kan wọlé ìráyè ẹjọ́ ní tó bá wù Canada náà kò ṣe ìbá máa fayé ni àwọn èèyàn lára dáàsì owó ṣàlàlà ní tó lọ sókè máa lálá tó rùpù ilẹ̀ ló ń bọ̀ ni kò sí tó kàn mí bẹ́ẹ̀mi tẹ̀ ṣe wà mo ní ìwé bọ̀ tí èmi tẹ̀ fẹ́ lọ fọ́lidé mi kẹ́nìbọ̀dì máa lẹ̀ mọ́ mi can't come to Nigeria mo tẹ̀ máa ṣe mọ̀ pé mo tẹ̀ fẹ́ dánwò mo tẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ni kí megida megida ẹ ra tíkẹ́ẹ̀tì fún mi <laughs> bí òjò mi first class lẹ́ẹ̀bà lè ràn án ah. anyway ẹ ti ra tíkẹ́ẹ̀tì anyone tó bá ti ra mo torí mo rí àwọn kan wọ́n máa ní ah you look like olówó wife look at you you are olówó wife you are rich iye eh, eh, iye eh. báwo lẹ́nu yẹn ṣe sọ òyìnbó yẹn láàárọ̀ yìí you look like olówó wife olówó nàìjíríà mi gan pàápàá kò lùkù bí olówó tó tí àwọn ọmọ ọgbọ̀n wà lùkùn bí olówó kò ṣe kankan hmm. wọ́n fẹ́ fi ìbọ̀tì ọlọ́run jọ kó ṣàánú fún wa ṣé kéèyàn máa ṣiṣẹ́ kó dá èmi ah wọ́kálíkì ṣe enjoy money small o eh, because wèrè làwọn àwọn èèyàn tó wà nàìjíríà yìí yìí wọ́n máa fẹ́ kó kàn ṣiṣẹ́ kú kó má gbádùn owó kọ̀ọ̀kan ni kó kó kú tán kó máa bá ẹ fẹ́ máa pín ogún ẹ lórí burúkú ni wọ́n. Hmm. ẹ jọ ẹ jẹ́ ká gbádùn at least tí wọn bá tiẹ̀ wà nídìí àrò ó máa jẹ tó bá wà nídìí pẹpẹ ó gbúdọ̀ máa jẹ nídìí pẹpẹ ni o ẹ jẹ́ ká gbádùn o o hmm. oríṣiríṣi nǹkan náà ti ṣe báyìí ìyá ń jẹṣà lómire sá hmm. wicked world anyway. Hmm. wọ́n ń jí èèyàn gbé báwo ni bóyá eh, ṣé wàá mú nǹkan nǹkan tí mo wò nínú ṣáàtì yẹn wọ́n ní ẹnìkan tó ń gbé ní lára wọn tó ń gbé lájà ló lò máa ń rí kábíyèsí eh, ìyàwó ọlọ́jà yẹn tó máa ń lọ sí èkó lòun wá ní kán wá gbé wọn ti àwọn yàtọ̀ sí ìyẹn a ní one concrete information yes a ní one concrete information apart from that tí wọ́n lè ti sọ pé bóyá ọlọ́jà náà ọlọ́jà òfìpẹ́ náà máa ń talẹ̀ obìnrin yẹn náà bóyá ó lówó kankan bẹ́ẹ̀ yẹn anyway wọ́n máa ní owó yẹn náà kò sí nǹkan táwọn fi ṣe ẹgbà owó tó bá ti lọ jalè wá tó ń risk life wọn àwọn efele club wọ̀nyẹn bí àwọn club Wàsíù club efele gbogbo àwọn ọmọ gáràjì yẹn tó ń kọ́ club sílẹ̀ wọn lọ nà síbẹ̀ see this is what they do with their money that's àwọn nǹkan tó fẹ́ máa ṣe nínú system yẹn wọ́n fẹ́ máa rotate craziness àti crime yẹn. Hmm. ọlọ́run tó dá ayé àti ọ̀run a gbàdúrà fún gbogbo àwọn èèyàn tó ń ni wá lára ọlọ́run ìjọba wa ni wọ́n lára o má wa dà wọ́n láàmú gbogbo ẹni tó ń bẹ ìkà lọ́wọ́ ẹ̀ tí ayé wa ẹni tó pọ̀ <laughs> oh God ọlọ́run ta lọ́pọ̀lọ́ ẹ ọpọlọ ẹ ti yí <laughs> ta lọ́pọlọ ẹ ti pòpọ̀ mọ́ mi <laughs> ọlọ́run tó ń yọ ayé wa lẹ́nu ọlọ́run jọ hmm, wọ́n dé mi ìdẹ̀ fẹ́ ṣépè mọ́ I don't want to cause again because ọ̀rọ̀ tá a bá sọ ọmọ wá sí ìmúṣẹ ẹ ṣe dáadáa ṣá ṣe ti ṣe yín ọ̀tọ̀ àwọn tó ń kidnap yẹn tán fi ṣe iṣẹ́ ṣe ẹ pa wọ́n tọ́wọ́ bá ti tẹ àwọn ìkà ẹ pa wọ́n terrorist ni wọ́n mo tún fọwọ́ mi sọ àyà lẹ́ẹ̀kan sí come and tell me that efele o wọn lo efele o revolve nínú ìtọ́nú wọn ń tọ́jú sí ọ̀sọ̀ọ̀sà ta ló kọ́ òtẹ́ sí ọ̀sọ̀ọ̀sà ṣé tó pé ó ń ṣiṣẹ́ fún APC efele ń ṣiṣẹ́ fún APC gbogbo àwọn tó ń ṣiṣẹ́ plọ́ọ̀gù tó ń ṣiṣẹ́ fún APC ó ga ọdún ogún eégún ni tó bá pọ̀ máa ń tàn ebi máa fẹ́ lè ṣe lọ ẹni bá ní ká má dé náà lànà dé bá a máa wá àti máa bá àwọn olólùfẹ́ wa láyé àti láyé àwọn tó fẹ́ kí ìyà jẹ wá ọlọ́run jọ wọ́n ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ agbami owó jẹ́ kí ìyà jẹ wọn pa bẹ́ẹ̀ ni olúwa fìyà jẹ wọn fìyà àláfíà jẹ wọn ẹ kó má gbọ́ àìsàn wọn ẹni tó bá sọ pé òun fẹ́ kí ìyà máa jẹ ọmọ mi adébùkọ́lá tolúwa ni mi jésù tó fún mi ayọ̀ mi dé tó ti pa bàbá ọmọ mi tó tún lòun ẹni tó ń ru kúrò mi tó fẹ́ kú fún mi tó fẹ́ kú fọmọ mi olúwa jẹ́ kí àlàáfíà jẹ ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ kí ọgbọ́n ìmọ̀ àti òye kó jẹ ẹ̀dá bẹ́ẹ̀ bá mi fìyà jẹ ẹ̀dá bẹ́ẹ̀ bá mi fojú ẹ̀dá bẹ́ẹ̀ gbolẹ̀ ọlọ́run gbà mí ò tọmọtọmọ ṣé ogun fún mi bẹ́ẹ̀ lórí kò ní padà àwọn tó ṣe ogun tiwa ọlọ́run ṣe ogun tiwa ogun tó jọjọ́ rí wọn jọ dé bá mi èmi o àlàáfíà ní tèmi gbogbo ẹni tó lòun ní jẹ́sìn mi ọkàn yóò ní balẹ̀ your mind no go touch ground bẹ́ẹ̀ lórí òkò yìí padà ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ ẹ kàn sọ fún mi ipe ẹ̀yin tẹ́ ń sẹ́ wọ́n ti deactivate àkáǹtì Lizzy mo kàn pé ẹ̀yin ọ̀yọ́ lẹ́wà ẹ mú nǹkan kan fúnra rẹ̀ ló delete ẹ̀ because ọwọ́ tẹ àwọn ọkàn wọn ò balẹ̀ jẹ́ nkọrin kan náà. sweetheart come darling ó dẹ̀ kí n jẹ́ njó àwọn ọ̀tá tí wọ́n ṣe rajọ ìbànújẹ́ ti bá wọn ta nílé àwọn ọ̀tá tí wọ́n ṣe rajọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé wọ́n ṣe ro tiwa sí nínú ilé bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo àwọn ọ̀tá tí wọ́n ṣe rajọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Hmm. àwọn ọ̀tá tí wọ́n ṣe rajọ eh, bàbá ìrẹsì peace wọ́n ti mú kúrò ó ga. Mm ok ìyá ire ìyá wa olúrẹ̀mí sinetọ olúrẹ̀mí tinubu ẹ kú iṣẹ́ olúwa o it is well o àwọn ọ̀tá tí wọ́n rèrè rajọ <laughs> olúrẹ̀mí fúnra wọn ìyá mi olúrẹ̀mí mọ́mísí ẹ pẹ̀lẹ́ mà àwọn ọ̀tá tí wọ́n rèrè rajọ ìbá ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ pílẹ̀ mo ti ń sọ ọkàn mi yìí àwọn ọ̀tá tí wọ́n rèé rajọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé àwọn ọ̀tá tí wọ́n rèé rajọ àwọn òlélẹ̀. Ooh. ah elétò tí ń sìn wà lórí bíbá yìí àwọn olóṣèlú kò wọlé. àwọn ọ̀tá tí wọ́n sì rẹra jọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé àwọn ọ̀tá àti àti Yínká tẹ̀lé lè òun náà ń jọ ṣebí ọkọ yẹn ìbẹ́ ló ti sùn ẹ̀gbẹ́ ńgbà yẹn ìbẹ́ ló ti rètí wọ́n ti padà sílé. What? What? Tolúwa lọmọ mi Tolúwa lọmọ mi. Please, I want to play this music. Come, come. Ah, ah. Tolúwa lọ́mọ mi. Oh, yeah. Mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣé kò lè láwùjọ? Àwọn ọ̀tá ni wọ́n lè rájà olóyè kí wọ́n rè rajọ nílé àwọn ọ̀tá tí wọ́n rè rajọ yóò ti bá wọ̀ tá nílé yorùbá nílé bẹ́ẹ̀ ni bóyá ti wọn lọ́jọ́ gbogbo láti wọ́n rè rajọ yóò ti bá wọ̀ tá nílé láti wọ́n rè rajọ. rè rajọ wọn ò ta nílé wọn ò ta sí wọn rè rajọ. tiwa sí nínú ilé kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. jẹ́ ǹjó jẹ́ ǹdíje jó ti gbọ́. ìbàdàn oúnjẹ ti bá wọn ta. jẹ́ àfìdíjó. ọ̀tá tí mo rè é àjọ ìbánújẹ́ ti máa ń mọ̀ ọ́ta nílé. tìlú nílé bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. dádì mi sì ń lọ́wọ́ yàrá mi bàbá yín mo bàbá yín jà o. ìbànújẹ́ bá gbogbo wọn. gèdè nìkan ló kù sí i. orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ ọlọ́run tí wẹ̀ ṣe. yẹ́sì bá wọn ta nílé. jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. tábí wọn rèé rajọ. yes abẹ́ máa fẹ́lẹ́ ṣe lọ any pleasant night rest so any wonderful weekend God bless me and you bẹ́ẹ̀ lórí love you guys bye ẹ wo say no to evil in your surrounding evil you don't destroy today we destroy you tomorrow <laughs> we don't hate people we hate crime we don't hate anybody we just hate those evil things wọ́n ṣe ó wà disgusting ẹ jọ̀ọ́ mo ti gbàdúrà fún àwọn ah okay anyway sha bye for now love you guys <laughs>